ẹgbẹ́ táyà wá o kún fọ̀gá kún fọ̀gá ẹgbẹ́ táyà wá o iṣẹ́ wa ni o kún fọ̀gá kún ẹgbẹ́ táyà wá o kún fọ̀gá kún fọ̀gá ẹgbẹ́ táyà wá o fáwọn fọ̀gá náà ìta. iṣẹ́ wa ni o iṣẹ́ wa ni o iṣẹ́ wa ni o. kájí lówùrọ̀ ká gbabi iṣẹ́ wa lọ iṣẹ́ fọ̀gá ẹgbẹ́ṣẹ́ wa ẹ̀ṣà nífẹ̀ẹ́nufẹ́ táyà ọlọ́kadà onímọ́tò onímàrúwa oníkẹ̀kẹ́ onítìrẹ́là onípijó ẹgbẹ́ṣẹ́ wa o à níbí ọjà igbó níwá o a ò kankan a gbàyìn tó láyé o akọ́dá ayé ìbà aṣẹ̀dá ìbà ẹni tó láyé ìbà yín o. òdì adìdì gángan igi náà ń wò fírífírí bọ́ kàlá ọ̀kálá bó gbèlè ògbèlè obìnrin tó kúlé ọkọ tó relé àlè lọ́rẹ̀ jí. Hmm. àwé àlàyé tó ní babaláwo ń ṣe fún ọ bó ti rí gan-an lówí òun sórí ọmọbìnrin tí à ń wí yìí dandan ni kó o fi ṣe ìyàwó hm, bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. ọmọbìnrin hm? tá à ń sọ yìí wọ́n tó bá ń sọ̀rọ̀ ẹ máa ní láti tẹ́tílẹ̀ dáadáa kẹ́ tó ní bọ́kàn tó ń sọ ẹ tó bá súnmọ́ yín tó bá súnmọ́ mo lè gbé sílé hm, kò ṣeé ṣe é gbé ọrọ̀ ajé rẹ nù ibi kò ti máa mówó wá fún ọ ni. bàbá ẹ mọ̀ kó tó ṣẹlẹ̀ èmi ń wò pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwo kéékèèké ni mo tọ̀ lọ. tí gbogbo ẹ fi rí báyìí mo dẹ̀ mọ̀ pé ẹ̀yin àgbà wo ní ẹ̀yin máa gbówó jù ú lọ nǹkan tóun rí yẹn tó ní ó le fóun láti tú mọ̀ pé yín lè tú tẹ́yìn bá wà fà tí ò bá túmọ̀ yín lọ́wọ́ ẹ lè fàdá sí mọ̀ pé yín máa jà. ẹjọ jẹ ká já ká tú mi so. jẹ́ kí n wá ṣàlàyé kinní kan fún ọ tó bá ń gbọ́ táyé bá ń pé ẹnu kìnìún lówó wà àlàyé tí wọ́n ń ṣe nù tí wọ́n bá ń sọ wípé ìgbẹ́ lowó wà ní tí wọ́n ń wí nù ẹnu kìnìún tí wọ́n ń wù kì í ṣe kìnìún nù gbò irú ẹ̀ ní wọ́rìn tó bá ti gbé e sílé tó wà ní abẹ́ òrùlé rẹ̀ owó dé owó nù ó rí kì í ṣe pé ò ní fẹ́yàwó mi o ò lè fẹ́ mi ilé mi ló fẹ́ sí ọ̀kan yóò wà lábẹ́ òrùlé rẹ̀ yóò sì máa pọ̀ owó fún ọ tó o bá wá kọ̀ tó o bá jẹ́ kó sọnù mọ́ ọ lọ́wọ́ tọ́ba ilé bọ́mọ lọ́wọ́ ṣọ̀ǹgbọ́ àwọn ọmọ ọ̀tá tí wọ́n bá ń kọrin kan pé yóò ṣàgó ló dá Àbújá yóò ṣàgó ló dé pọ́tà o ó ó rí bébà ńlẹ̀ ó pè lówó erémọdé ló pè lọ́ọ́ ìyàwó rẹ nù. ẹ̀yin ẹ yóò mọ̀ mi bọ̀ èmi mọ̀ yín dáadáa torí inúra mo fi wá rí yín sá ẹ̀ṣẹ́ rí àtijọ́ tí mo ti fojú kan nura nífẹ̀ẹ́ tí ń gbé mi lọ́kàn mi lè sùn mi lè wú mọ́ láì tí máa fẹ́ sùn lóru àmà sí ìgbàgbé wà lẹ́gbẹ̀ẹ́ mi fọwọ́n ra mi láyà láti sùn lọ ni so mo wá òkú òkè o kì í kọ́ ṣe pé mi ò kọ́ fẹ́ tí màá kọ́ orí lẹ́gbẹ̀ẹ́ títí tí màá dẹ̀ lọ gbé sílé pípẹ́ ìṣe àpò òkè jẹ́ kí n wá sílé kí n wájú sáwọn pẹ́rẹ́ntì ẹ̀ ó dẹ̀ yẹ kí n mọ̀ pé mo sì ń ti ṣaláìsí pé dáàdì wà ní ok no problem jẹ́ kí n yọjú sí dáàdì kí n wá tọrọ ẹ̀ gẹ́gẹ́ bíi aládé orí ẹ̀ pé mo fẹ́ fẹ́ sílé màá dẹ̀ gba list gbogbo nǹkan kíkan tó bá ti kọ́ fún mi ni màá kó wá lórí ẹ̀. ọmọ láyà o. dáàdi mo nífẹ̀ẹ́ ni mo fẹ́ fẹ́ ni kẹ́. sórí òwúrú lọ́nà ẹ̀. ṣé ike máa wò máa tọ́jú ẹ̀ máa tọ́jú ẹ̀yin náà irú fóònù ọwọ́ yìí. àbílẹ̀ ìyá wèrè ni ó fẹ́ fọmọ mi sògùn owó tó ń padà wá ó wá ń tọrọ ẹ̀ lọ́wọ́ mi kó fọmọ mi ṣe ritual. àìrọ̀ mi ò kí ṣe yẹn bẹ́ẹ̀ irú fóònù ọwọ́ yìí mi ò like old model ni àti settings àwọn chair yìí màá mi sọ pé mo change ẹ̀ even gan area àti bá fẹ́ kúrò lérí àti fẹ́ kó lọ sí GRA agbára mi ká because ìgbà tí mo ń bọ̀ yẹn ọlọ́run ní kẹ́ pé mọ́tò tí mo gbé ó ga if not so ó gba ayé ẹ tí máa bọ̀ yẹn ó lè ṣe problem náà. àyà àti ẹ̀gbọ́n gbalẹ̀ fún bó ṣe ń bá mi sọ̀rọ̀ yìí wọ́n sọ pé wọ́n sọ adé orí ọmọ mi nígbà tí ó di pé sẹ́yìn àmà ní igi lóko kọ́ mọ́ mẹ́sù ẹ̀ ìwọ yìí pẹ̀lú bó ṣe múra ló ń sọ pé nura wọ̀ ìfẹ́ rẹ̀ ń dọ̀ láàmú ìfẹ́ ni ọ̀pọ̀. àdáde má wo bẹ́ẹ̀ kò sí. mo rò pọ̀ orí ẹ̀ dàrú lọ́rùn ẹ̀ ṣé èmi lọ fẹ́ máa gbé mára atẹ́gùn nífẹ̀ kò ṣe ń gbámú kò síbi tí ò lè fẹ́ dé kò síbi tí ò sì lè wọ. wọ́n adé orí ẹ̀ adé orí ẹ̀ kò face cap orí ẹ̀ ni mo rò pé orí ẹ̀ dàrú lọ́rùn ẹ̀. ẹ má bínú dáadáa ẹ̀yin ọmọdé màá sóògùn owó nìsín àyà yín mà ti á di gan ẹ tún fẹ́ máa wọnú ilé wa mú wọn ni ẹ jẹ́ agbẹ́ ní títì mà. dadi irọ́ nǹkan tẹ́ rò kọ́ bẹ́ẹ̀ ṣe rò kọ́ lórí. ẹ má wọlé tí lè bá kéré ẹ lè fúnṣẹ́ lákàánú màmú n tọ́ fi ọfẹ́ bára rẹ̀ n gbà bá pe mo kó mọ sájẹ́ǹtì dẹ̀ ń pe sájẹ́ǹtì. àìrọ̀ dáadé ẹ báyìí kó tó báyìí ṣe rí mo nífẹ̀ẹ́ núra gan ni inú mi àdẹ́dùn tó bá lè jẹ́ kí n fẹ́ máa tọ́jú ẹ̀. àní ọmọ wọ̀nyí sájẹ́ǹtì. dáadé ẹ báyìí kò tí ì le tó gbogbo ẹ̀ àná mi lẹ́jẹ̀ ẹjọ́ òru lánà ẹ má bínú ẹjọ́ mo nífẹ̀ẹ́. ẹ lọ sájẹ́ǹtì ọmọ ewé burúkú kan olè mọ̀ ní lọ́mọ̀ òwò akámi mọ́lẹ̀. yẹ ó ti gbé gbádùn. ó ti bá padà change mind yín ẹgbà. ó ti fẹ́ ó ti fẹ́ dé orí rẹ o ó tẹ̀ tí ń ti wó sí mi lá ó ṣe dúró lóbúbú ọjọ́ wa kó owó ẹ kó wa kó owó ẹ ó rò pé owó òsì wo ló ń kó kí èmi ò ní ní fowó ṣe é sì dáná sun tó bá padà wá owó ti jóná ó rèé rú rẹ̀ ń ta wọ́n rárá dá òsì ó lè. ìwọ náà ọkùnrin ẹ ṣé mẹ́la kọ́ gé èso jẹ ni. èrè orúmọ ṣàgbákọ ọlọ́dẹ ni àtijọ́ obìnrin ti ń yàlè kò fẹ́ mọ́. gbogbo mi dákẹ́yà rẹ̀ ó lóò ti rí bí n ló ń jókòó kí ni ìbá àṣẹ tẹ́lẹ̀ nílé sọ fún mi. ṣé nǹkan ìyẹn ṣe ẹgbẹ́ nínú ìlú oúnjẹ àgbà ni sẹ́kún lọ́yọ̀ wá kó kámi mọ́lé. èyí sọ bẹ́ẹ̀ lójú bàbá ìyàwó èèyàn kí ló ṣẹlẹ̀ ńdọ́bà ọ̀rọ̀ ètò bí káfọ̀ bẹ́ẹ̀ bu ẹnu náà láì kí ló ṣẹlẹ̀. sórí rẹ̀ dàrú owó lọ́ọ́ fẹ́ máa sunkún dìsá náà ní èmi sí ṣe yíwọ́ papọ̀ bọ́yọ́wọ́ tó ń yí náà ni òde ẹkún dákẹ́ lẹ́nu ẹ̀ orí wọ́n ti bá ń bọ́ sọ̀rọ̀ mọ́ màá sẹ́nu kùdùrù mọ́ ó lè sẹ́nu pẹ́lẹ́bẹ́ ni òyìnbó tún fẹ́nu ó sẹ́nu gbá sún òrì èsì ní kún lẹ́nu orí ò bá lè kí ló ṣe kí ló ṣẹlẹ̀ lẹ́nu orí ò fi ká. bàbá mi ń yàlè. nura. bẹ́ẹ̀ ni ìyáálé. òun yàlè pẹ̀lú tara rẹ̀. bàbá mi ìyáálé ó sì sí mi ó ṣèèṣì kéne nura olórí búkúkú yẹn wo lórí ọba yìí náà tó tún yún ọ lálẹ́. àlè yíyan ṣèèṣì. bàbá mi yìí ṣẹjọ́ mi kò sọ fún mi pé gbogbo rẹ̀ ní ọ̀wọ́ ilé orí nìkan ló sọ fún mi pé yọ wọlé ìmọ̀ ìgbà tí gbogbo rẹ̀ fi wọlé. gbogbo ń lọ́kẹ́ òpònú òpònú ṣé ọ̀rọ̀ ló ń sọ nígboro ẹnu yìí olóòbùkún wo wọlé yín ọ̀la lè gan pẹ̀lú tara rẹ̀ ìyànná dandan mọ̀ ní ọ ọmọ ní làákàyè o. wo orí ọ̀gbadé ọgbọ́n tó ló ṣèṣì ni nílẹ̀ bá sì pé nancy ṣe wọ́n láti ṣe ọ̀pọ̀ ọgbọ́n ẹni tó gbọ́n gan àti ṣẹ́ni ká má sọ ilé yìí rán dandan dandan yìí wọ́n ní ó ṣe bí ọkùnrin o tó bá wò wọ́n ní sọ́dọ̀ onílàákàyè ẹni tí ẹ̀ máa fẹ́ sọ pé òpònú ni ọ́ ọ sì fẹ́ kí ìka gidi ọ bọ́ sọnù lọ́ọ̀rẹ́ onírúurú àgbàdé báyìí ní ọkọ tó ọmọdé ń pè ní fine boy ni. mo mọ ẹyẹ kò ẹrọ ẹgbẹ kọ. sọ pé fine boy lọ́lọ́run tì sí ọ ni. mo mọ ọ fine. ẹ̀dá tí wàá rí báyìí nínú mílíọ̀nù ọ̀kan ẹyọkọ péré ni máa wá ẹyọkọ tó tó wá wánú mílíọ̀nù ọ̀tí ẹ ọbọ̀ sọ́dọ̀ rẹ o tó wá sí rárá àdá òsì o sí rárá àdá òsì. sọ pé orí àgbàdé bọ́ sí wáyé ẹjọ́ lọ́ọ́ fi ni wọ́n mọ́ báyìí kì í ṣe kò sí lóye dẹ́bi sáìtì mọ̀lẹ́kà tó ti ṣe freedom lọ́mọ orí ẹ̀ gbadé a mà sọ plus ẹ̀ ṣe mà sí bó orí ẹ̀ ọlọ́wà kẹ́rin ilé ìmọ̀ ọlọ́dún aṣọ ara dáa. ìmọ̀ pálẹ̀ ni wọ́n ń pè é yún. ọmọ ìwà lè yẹn ń sùn kò sórí ìwọ ni mo bá sọ̀rọ̀ mo ní bá sọ̀rọ̀ lórí kò sí bí èèyàn fẹ́ fi wọn àgọ̀ bó bá ń ṣe rọ́ọ̀lù yẹn ní ṣe rọ́ọ̀lù sí ó lè gbọ́n ti sọ lẹ́nu ó lè kọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ nìrún mi. ó sì gbọ́n bàbá wa wọ́n láti ṣe ọ̀kọ́ gbọ́n ẹni tó gbọ́n tó nu wọn láti ṣe ọ̀kọ́gbọ́n sí ilé tó tún wá gọ̀ wọ́n lèmi ọbẹ̀ o tí ẹ máa dúpẹ́ fọlọ́hún tí ìbá ti pẹ́ yan màsí tẹ̀ ti lajú kọjá ara bí ọlọ́run fi gbogbo ẹ̀ sí láyé ìgbà tí a ó ní wàá bá mú kálámù táàdì ti bọ táàdì bínú tàdá tààkì bọ ká tó mọ̀ pé kíní ọlọ́run bọ̀ sí wọn òkú wù lọ. apẹ̀wù rẹ̀ bí wọ́n wú transformer àti ìdí tìdí ni ìlà lè máa sọ púpọ̀ sọ̀rọ̀ ń bẹ̀. bẹ́ẹ̀ mi kò yẹ lẹ́yìn mẹ́rin mẹ́. ẹ bá mi fáwọn ọjọ́ sọ̀rọ̀. ọba bí ọba yẹlọ ṣe pọ yẹlọ fún. kéèyàn máa kéèyàn máa kìbọn fún ọkọ lọ́ọ́ máa yìnbó mi sí nǹkan gidi nu ó lè gbádùn lèmi o ọlọ́run sì jẹ́ ọmọ ẹ̀yìn méjèèjì ọmọ ọlọ́jọ́ máa yan lálùbáríkà nǹkan kan tó dáa lójú ni pé bẹ́ẹ̀ ṣe wẹ̀ ẹ̀yìn méjèèjì ẹ wo ńgbà ẹ bá bímọ ọkùnrin tẹ bá ń lọ́kàn ọmọ yín ní ọjà rẹ ẹ̀mí mọ́ sọ bẹ́ẹ̀ fún bàbá gómìnà ìyá gómìnà. mo mọ ìwọ mọ bẹ́ẹ̀ wà á mọ pọ ọkùnrin bóyá ìgbàdo ti wà ní ìsìn yẹ kí èèyàn mọ bá bu àyà kó ti bọ́ bíládì bùfù kó ju obìnrin ọmọ tó ni. ọmọ mi bá ń gbé. ní wàá ti bá tún gbọ́ bẹ́ẹ̀ ẹnìkan bá pè ọ́ pé lọ bọ́kọ rẹ sọ ẹ bá lọ fẹ́ bọ ọyàn pé lọ bọ́kọ rẹ sọ bọ́kọ rẹ ọba ní pa ní lọ́ọ̀kì fine boy báyìí fine boy without pimples. orí ọ̀bàdì má bínú àbá ọlọ́run torí ọmọ aráàlú bàdékà ọmọ aráàlú má fà lẹ́sẹ̀ ṣubú ṣíṣe má gbòòrú lọlẹ̀ eré àti gbórí yìí padà fọmọ tí kò ṣe máa wá tó yẹ kó má sáadà rẹ láàmú. ọmọ tí yín ò ní kú tó gbòdògbò ẹ jẹun wá pẹ́. I love you. I love you. ìwọ náà wà bá mi. èsì èsì lọ́rọ̀ mi ọkàn mi ẹ sì rọrọ mi i love you. ìwọ náà sọ padà fún bó ṣe ní i love you ìwọ náà sọ pé i love you too. i love you too. ó sì ọkọ mi. bàbá rẹ. ìtàjì bá tọ́ ẹ̀ tà ìfọwọ́ pìpọ̀ ẹ̀ mọ́tọ̀lá ìtàjì bá tọ́ ẹ̀ tà. ẹjọ ẹ má fi ṣe àdúgbò ilẹ̀ ń gbé. àdúgbò ìmọ̀ ń pè. àtúnpẹ́ ẹ̀yìn mò ń pẹ́ tẹ̀. ẹ gẹ́ẹ̀tì kan tí mò sọ mo ní ìpèsè eré ilẹ̀ ń gbé. ibi tápọ̀ ní mi tọ̀lẹ̀ ti ní ẹni náà pẹ́ ní àtúnpẹ́ ẹ jọ ẹnìkan ni mo bèrè ládùúgbò yìí mo dẹ̀ ti ń wá kí ti dààmú mi ò mi bí bá jáde. ènìyàn ó sanra nuna. ẹ minus àti báyìí. nuna lẹ pè ìta alẹ kan ara kan àbúrò mi nuna ẹ̀mí pé ẹ̀mọ ẹ̀ tó ń jẹ́ nura. ràn ah, mí ẹni ẹni bí wọ́n ti pín mi lẹ̀ báyìí ni wọ́n pín òun náà tẹ̀lé. wà á àbúrò yín ni mm. ah, ẹ ṣe ẹjọ ẹ kọ bá mi wọlé kẹpẹ jáde fún mi mo fẹ́ rí i. ní nǹkan ní kí n lọ pè jáde ẹ̀rọ ti tà ní ẹ̀yìn pa mi kí ẹnu òbí mi òbí mo ti ní ti máa ń tún yàmù àmú ni. o ah, ti yé mi àyè máa wọlé àwọn ẹ̀yin dára lè nílẹ̀ ẹ ẹ̀mí òfin lówó èmi kọ̀ lókè kọ̀ fi lè ṣòwò òrìṣẹ́ ni ọ̀rọ̀ kẹ́ máa rí epo lọ kí lẹ ní kí n lọ tẹ ná. ìnura mo fẹ́ rí. ní ìbàdí ìwọ̀n wá jẹ́ kí ni. ṣùgbọ́n sọ́kọ́ àbúrò yìí ni. àbúrò mi ń ra ẹjẹ́ tètè náà pè wá. a dìdìrín dìran ẹ̀gbọ́n dìdìrín àbúrò dìdìrín nínú fámìlì kan náà àìwọ̀ ọlọ́run kí ni mo kóra mi sí gbà yìí kí ni mo kóra mi sí ọlọ́run gbà. ọkọ ìyàló àánú pẹ̀pẹ̀ pápá ìlálẹ̀ ẹ̀ẹ́dùn ẹ̀ẹ́dùn ẹ̀ẹ́dùn ẹ̀ẹ́dùn nù. àti ń lọ náà nù. ẹ̀ẹ́dùn nù ẹ̀ẹ́pọ̀ jẹ́ ìpín pé ẹ̀ẹ́dùn nù. a ti ń lọ. lóòótọ́ àti wọ́n ní àlejò dáadáa àná kíkí ni o. wọ́n ṣẹ̀ṣẹ̀ bá wa parí ìtàn. ẹ̀ mọ́ pẹ́ rí ọ̀rọ̀ àtọ́tọ́ wa. máa tẹ̀lé wa lọ. lọ bẹ́ẹ̀ gbọ́n. bẹ́ẹ̀ ni. orí àwọn kan wà tó jẹ́ pé

olólùfẹ́ mi. olórí ibú ilẹ̀ pè fún ẹ̀gbọ́n ah. mi bẹ́ẹ̀ máa ṣe kó bẹ́ẹ̀ mo nífẹ̀ẹ́ sọ pé pẹ̀lú sóríire. síbi kí tẹ̀lẹ̀ kí tẹ̀lẹ̀ ní ìsìn èmi mo fẹ́ tán lóore ní. ẹ ṣé mi lórí olórí ibú tí mo sọnù tó parọ́ fún mi pé kò ní wọlé tán tó wọlé tán títí ṣe pa pa pa fún olórí ibú. ẹ mọ̀tánà ni. ẹ kọ́ dàbí lọ́nà. sọ lọ kì í ṣe gbogbo ẹ̀ ló wọlé. ẹ tọkàn ni o ẹ̀sìn òpó ní mẹ́rin wọn nígbà tí wọ́n ṣe tètè lọ́dọ̀ tó ní tètè. papọ̀ wọ́n lọ sókè lọ sílẹ̀ wọ́n fásitì báyìí. sẹ́rí èmi ni ọkọ tọ́lọ̀ ń yọ̀ ọmọ látọ̀run. abẹ́fẹ́ kò ní ikú ní tẹ̀ pé má bá yín tẹ́lẹ̀ ni. mo fẹ́ ṣe wedding fún ni o ṣé ti wọ súùtù rí. ọkọ mi olórí ibú òun sì. òun náà ni. ṣé wọ́n bí sóòlù mẹ́ja ni. tọ́jú yín. ṣé wọ́n bí sóòlù mẹ́ja ni. olórí jẹ́ jẹ́. ọ̀dẹ̀ ọ̀dẹ̀ ọ̀dẹ̀ pariwo lè ọ̀dẹ̀ ọ̀dẹ̀ ọ̀dẹ̀ ọ̀dẹ̀. nǹkan tẹ́ ní kí n lọ ṣe kò wọ́pọ̀ ìṣẹ̀rí wàhálà ìwàhálà mi lè ọkọ̀ go to láti gẹ́ẹ̀tì lè gẹ́ ẹ̀. ṣé nígbà tó máa fojú kan ah, bàbá nǹkan ṣe mí ṣé ní gbogbo àwọn fámìlì ẹ̀jẹ̀ bẹ̀rẹ̀ ní parọ́ lè lémi lórí ó tẹ̀ ẹ́ wá nílé tó pè lọ́kọ̀ ẹ̀ ṣé bá rí gbogbo bí ìbá ìṣẹ̀lẹ̀ àyà romi mo kọ́kọ́ sá kúrò bẹ́ẹ̀ náà hospital mọ́kọ́ lọ mọ́kọ́ lọ twitter rà mẹ́wò gbogbo ẹ̀ kí ló ń forí nọ́ọ̀dì nígbà tí wàá nọ́ọ̀dì bọ̀ díẹ̀ ló kún ọ̀bá dáná sùn mọ́lọ́ ní kí sá. Ah, ẹranko ni ọ. ẹranko tí wọn bá ń wọ ẹranko láàrin èèyàn tí wọn bá rí ìwọ ni ìwọ ò dúró kí wọn kúkú dáná sọ òmùgọ̀ ńgbà tó wò rí tèmi ń rí kó o kú kó o má wulẹ̀ sí láyé ó pè ọ. òdodo ló gbọ́ wọn o. bàbá nítorí pé mi fẹ́ bá yín la gidi tẹ́lẹ̀ náà ló yẹ kí n gbà láti sọ pé mo fẹ́ lọ wá àmọ́ ní ìsìtọ́rọ̀ ti ṣe rí bó ṣe rí yẹn. ẹ̀yin àgbà náà lè máa sọ pé tí ọ̀rọ̀ bá kọ òkè tó kọ ilẹ̀ ó tún níbi tá à ń gbé ka ẹjọ́ ẹ bá mi yẹ̀ wò tí ó bá lè ní mú ẹ mọ́ má lè lọ rí ọmọbìnrin mi tó bá fine tó fine ẹ mọ́. ó tiẹ̀ wá dáa báwọn àṣewọ náà lọ́pọlọ lórí ó sì mọ ohun tó ń ṣe èjìkádùn ní mélòó ń tejò èyàn máa sáré ẹ máa wó oògùn owó kiri ṣé bá oògùn owó bá dà bí ọba lẹ́yìn ni kí ló ṣàwà babaláwo tá a ṣe fúnra wa ẹja yín dákẹ́ rọ́rọ́ sínú ibú ẹ mọ̀ fojú omi ẹja yín gbénú atọ́ kò mọ iye àbàtà ìwọ pé bẹ́jà ọba wẹ̀ lódò tó ń kẹja tó ju ẹja lọ kó lẹ́ja sójú kẹja ó kó dénú kórí ẹja ó ṣèṣì gbẹja dáàrin ọ̀rọ̀rọ̀ bọ́rọ̀ ẹja bá délẹ̀ tẹ́yìn bá mọ tí ń bẹ lẹ́yìn oògùn owó tẹ̀ ń ṣe ni ẹ̀ ní wulẹ̀ ṣe ṣé mi wá gọ̀ ni ìran tèmi ò mówó ná n ò lè ṣe fáwọn ọmọ mi wo ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o. mi ò mọ̀ kó máa lẹ́yìn. kètì lẹ́yìn ẹyin ṣókù tó fẹ́ sọ. bàbá ẹ jọ̀ọ́ kí wàá ní kí nìkan tá máa ṣe sí báyìí ìlú ló máa ná wa kí n lè lọ wá yẹn wá ẹ mú mi pé bí èlò ṣé màálù la máa rà bí àgbò ṣé funfun ni àbí dúdú ṣàmà ní ìdẹyẹ lẹ́nu àtẹyẹ tu tàbá rí òkété nǹkan sàn ẹ̀mú ní àwọn òkété tó àbí ọ̀yà odò ọ̀yà bi abẹ méje meje àwọn epo náà máa fi replace ẹ̀jọ́ bàbá ká fi rúbọ bàbá. ọkọ mi. wọ́n gbọ́ máa kí ló dé tẹ̀ kẹ̀yìn ayé sí mi. kò sí nǹkan kan. ẹ sì kọjú ayé sí mi ẹ̀yìn ayé lẹ́kọ̀ọ́ yìí ẹ sì wá kẹ̀yìn ayé sí mi ẹ kọjú ayé sí mi. tọ́wọ́ bá gbẹ̀yìn wọlé ọgbẹ̀yìn wọlé kò sí wàhálà. mi bẹ̀rẹ̀ ti dáríjì mi. mo ti dáríjì ọ́ àmọ́ kì í ṣe bẹ́ẹ̀ ni mo ń ṣe tẹ́lẹ̀ rí mi wẹ́ẹ́ kojú sí mi ẹ wá lókè sí wàásù lè. àní ọgbẹ̀yìn wọlé gbogbo ayé mi kẹ́ ẹ̀kọ́ sí mi lè gbẹ̀yìn wọlé o ó dẹ̀ gbẹ̀yìn gbẹ̀yìn wọlé gbà mọ́ èyí sí àyìn èsì yìí. mo ti yí. Ah, mọ̀tíkẹ́jẹ̀ sixty lọ́wọ́ àbẹ̀ ah, two hundred ní òye bàjẹ́ fún mi ó yá ọ̀bọ̀ aráyé láti ẹ̀sẹ̀ létí ẹ̀ ẹ̀kúṣẹ́ o inú rí ó dùn lọ́rọ́ o ẹ̀kúṣẹ́ o àbúrò ni ẹ̀rọ o káàsán o ẹ̀kúṣẹ́ gbogbo ilé ń kọ́ ọlágbára ah, o kò sígbà tí mo kọjá ń bí ọwọ́ ti yọ sá dì ní bẹ́ẹ̀ máa kọ táyà lọ́wọ́ yín bá yín kẹ́ mọ́ ṣe táyà ọlọ́gbà fún yín kan ní iṣẹ́ o èyàn lọ wá mú èmi náà wà bá yín ẹ dàpọ̀ sànù ẹ jẹ́ mi náà ò tiẹ̀ wà kọ́sẹ́ kémi náà ò tiẹ̀ mí iṣẹ́ lọ́wọ́ kémi náà lè dolówó bí yín kí n gbajúmọ̀ bí yín fẹ́ kọ́sẹ́ yìí. ọ̀fẹ́ kọ́. ọ̀fẹ́ kọ́ iṣẹ́ fọ́ ga yìí. kálíbà rí ògbé fọ́gà. ìrìn súrà fọ́gà lára rẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún ọ tó o bá fogún ọdún kọ́sẹ́ yìí ó lè jèrè mẹ́. èwo lè pè èwo lè pè mo ní mo fẹ́ kọ́ sábẹ́ wọ yẹn ó sì àwọn adé pè kí ló fẹ́ pè gan-an. ta ló fún ọ lé pè. kí ló wá sọ pé ìlè jèrè ń bi ìlè jèrè ń bi kí ni. ẹ wá gbà mí ṣé wọ́n tó kàn fọ gàrí. ẹ kí ni. ẹ kàn sẹ́kọ̀ọ́ tí ń nà gà rẹ̀ wo mi tí ì píríọ̀dù rẹ̀ tálẹ́ǹtì rẹ̀ nínú fọgà bẹ́ẹ̀ ni mo sọ fún ọ. ẹ wò ó tẹ̀ kò bẹ́ mi láàmú tí bá pè mí lè bá kọ́sẹ́ lọ́dọ̀ yín lè kọ́sẹ́ lọ́dọ̀ yín ẹ jẹ́ lọ kọ́ńbò mi. ẹ ọ dàbọ̀. ń lọ kọ́ńbò mi. ẹ ọ dàbọ̀. ẹ yẹ wọ́n gbẹgbẹ́ kí ni lọ jáde. wọ́n sì dáadáa dá kíní káàkiri. ó sì ẹ̀yẹ́ rẹ̀ wò. ìwọ tẹ́yìn ẹgbẹ́ ra wọn pọ̀n gbèrè irúgbìn ló bí ti mìsòrò tí ò tí ì jọjú wọ́n na wèrè tó jẹ ní wọ́ọ̀kọ̀ fọ̀gà mélòó lọ́rùn ọwọ́ rẹ̀ ò lè mú táàlì ibà àbórí ẹyí wèrè mọ̀lẹ́lẹ́ yìí ó lè kọ́ kankan yọ̀ọ̀kọ̀ fọ̀gà àbórí ẹ ti burú ló sì rádaràdà òfò pèrè ẹ̀kọ́ fọ̀gà fọ̀gà kọ̀ ó kọ̀ sí i. òjò òjò. ọkùnrin ló kéjì. òjò òjò. ọkùnrin ló kéjì. dákun ṣíṣe fọgànáìsà ní kálá wa náà ń ṣe. tí kí ni fi ṣe. sọ́ọ̀lù ò sì láyé ni àtúndì mo ti gba ṣọ́ọ̀bù mi ṣọ́ọ̀bù nìkan kọ́ ló ti báàbù tèmi o tọ́lọ́sọ́dà torí bẹ́ẹ̀ wù láàárọ̀ lọ́sàn béèrè ó ṣe tìpín tí mú ni àmọ́ iṣẹ́ dago méjìlá òru o táwọn èrò ọ̀sà mọ̀ ní bá ń ṣe tèmi bá ń ṣe tèmi bá ń ṣe tèmi. ẹ sórí èèyàn ò lè wo tèrú nígbà bá ti mo ti ń ta táyà tó kún bọ̀ títọ́ ń ta tọ́tọ́ wọ́n ti tó ń ta fíálẹ̀ use ń ta London use <laughs> sọ wá rí tó bá yẹ pé ti bí ṣe ń tà tàbí tèrò ṣe ń pé bẹ́ẹ̀ tàbí bó ṣe gba ṣọ́ọ̀bù lóró ẹ̀ ẹ̀yìn ó ti kúrò lójú lásán bẹ́ẹ̀ ni ó ti kúrò lójú lásán. Hmm. otukulu jẹsan ah, ah, ṣe bí èèyàn làwa náà a sì lẹ́jẹ̀ alómìnira eh, káwa náà ṣáájú ajé. Ah, káwa náà lọ soso lẹ̀ ni. kọ́ọ̀dìrì kọ́ọ̀dìrì oṣùlẹ̀ ló pè tẹ́tẹ́rẹ́ báwọn ọmọ kórìí ọmọ tó tó gbà kó tí ọ̀tẹ̀yìn rẹ̀ ló ń kówó ọmọ. èmi gbọ́ ni èmi ọ̀gbà o. Ah. ó fà balẹ̀ ó jẹ́ ah, ó lè retí pé kọ̀sọ̀ kí n sì ṣe hó báwọn èèyàn náà gbọ́dọ̀ rori ni. kí ni ìbẹ̀lẹ̀ ọpọlọ rẹ. ṣé ọpọlọ ètí mò ń ah, lè tẹ̀lé àbí. sọpọlọ tó dàbí kẹ̀kẹ́ bíi two náà lòrò kò sí nǹkan kan ní ọpọlọ rẹ àpò mi láàárọ̀ àpò lè àdè bíbá tó bá dọ̀sán náà tọrọ kọ́bọ̀ tá a pa náà owó oúnjẹ nìkan ni ṣé bá ti wá wura wá ń nà ni. o ṣe bá fọpọlọ mi wé tiẹ̀ ẹ̀kọ́ àpò ènìyàn lórí ọpọlọ mi ò lè dìnnà ta atẹ́gùn fẹ́ sí i ńlọpọlọ jù ọ lọ àmọ́ tó o bá sọ nǹkan fún mi mo gbọ́dọ̀ yára gbọ́ ni n gbọ́dọ̀ yára fèsì àti pé tí n bá ro ọ̀rọ̀ rẹ káyọ̀ pé ọ̀fẹ́ yá lónìí ọ̀rọ̀ kí ló kọ fọgá olórí jẹ́ gidi rí àkọsọ bàrà. orí ọ̀gbadé. orí ọ̀gbadé sọ pé máa sọ̀rọ̀ kan tí ó ní ẹni tí ọba lè pariwo tí tó ń bẹ̀rù àǹkọ́ọ̀fù owó oúnjẹ lásán ni ọmọ rí. sọ wá rí i pé tó ọba jára rẹ àwọn ayé ọjà ọtán. ó mú un dájà. kọ́mọ́sọ̀rọ̀ ló kú o. lájà nígbà tí mo ní tẹ̀lé ọmọ ẹlẹ́mọ̀sọ̀. irọ́ ọ̀sìn lọ́ba tẹ̀lé tí ó gbé dé tamina. olùwẹ̀ bá ti adé tamina ó ti mọ̀nà nù. kò sí wàhálà iṣẹ́ fọ̀gánáìsà iṣẹ́ ta fi ń bọ́ ọmọ bọ̀yàwó nílé kẹlẹ́dùmarè fàlùbárì kà sí fún wa. nura ẹbí mi mọ sọ pé tó bá ní mo máa ń bọ̀ kọ́ mo máa na sẹ́lẹ̀ mọ̀ sọ ìgbà tí mo bá kàn lójúgun èyí kan lójúgun gan-an òun wúnú kí tí wọ́n máa fi wí ba rògbé ọkí ni. ọmọ ìgbóná tún mọ̀ ńlá. ọmọ ìgbóná tún mọ̀ ńlá tó bá ń gbóúnjẹ wá ni rárá o. ọba amówó oúnjẹ wa ọmú bànújẹ́ wa. Mami. Mami. Mo mọ nǹkan àdùnnú kankan. Akata àjọ bíi lásìkò kan náà. Ọ̀rẹ́ mi lọ sọ fún mi jóni pé àmọ́ àwọn wọ́n sọ pé àwọn fẹ́ ṣe birthday fún un. Pé aṣọ tí gbogbo àwọn ọ̀rẹ́ òun wọ̀ pé ọ̀fẹ́ ni wọ́n wọ̀. Tèmi tí wọ́n gbé fún mi nú mẹ́wọ̀n wọ́n tún fún mi lówó orí náà máa rẹ̀. Hmm, mi náà ń ṣèbẹ̀dè fún ń kó àwọn fọgànẹ́sà ọ̀rẹ́ ọkọ mi. sọ wọ wèrè ọ̀rẹ́ ọkọ rẹ wo àbí torí pé mo máa ń dáná dùn kọ́ mo bá máa sunkún tó mo fi ń pè fine boy sọ fine lójú rẹ ni. sọkọ mi ò fine. wọ́n fine ọ fine ọ fine ọ fine bí ọ̀bọ. n wo ọ̀rọ̀ orí ọ̀gbàdé mọ wá bá yín sọ. o mọ o mọ dùnú wá rí. ìjà tẹ bá wa parí kọ̀tọ̀nù rẹ o bẹ́ẹ̀ ni kọ̀tọ̀nù rẹ bàbá ti sùn yóò sì mọ kẹ̀yìn ayé sí mi ojoojúmọ́ ní kẹ̀yìn ayé sí mi kọ́ kọjú sí mi kò sì kọjú sí mi mọ́ tí mo ṣe fún ìjà wọn tọ̀nù rẹ̀. kó ẹyin ayé sí ọ bẹ́ẹ̀ yìn rẹ̀ ní kí n tiẹ̀. tí mò ń sọ ni wípé kò fọwọ́ kàn mí kò jẹ́sẹ̀ mi mọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ èmi mọ́ ń wà sálẹ̀ yóò wà lókè kò sì sèyìn mọ́ kí nìyí o. kò jẹ́sẹ̀ mọ́. ṣé n wá pè ní pé àná mi ọgbọ́n kí ló tọ̀ ọmọ mi ma bi. kẹ́ ẹ mọ́ kọjú ayé sí mi kó yé mọ́ kọ ẹ̀yìn ayé sí mi mọ́. sọ̀rọ̀ ló sọ lẹ́nu kò fa rẹ̀ ọba ní fún ọ ni. mọ̀ pé yẹ kọ́ mọ̀ ọ́ fi nkíní tí wọ́n mọ̀ fi ń pọ̀ mi nǹkan mọ̀ fi fa omi kúrò kànga mi kò sì fà á mọ́ bàbá mi bá sọ̀rọ̀ kọ́ mọ̀ kọjú ayé sí mi kọ́ mọ̀ kẹ̀yìn ayé sí mi mọ́. mà o gbà mo bí ọmọ méjì àtọ́nà ọmọ tí ń ṣe ẹ̀gbọ́n rẹ̀ náà rádàá dání. ìgbà tí wọ́n náà tó wá báyìí gbọ́ ọkọ ti bí ọkọ ti bí ọ báyìí abẹ́ ọ pẹ̀lú ojú méjì fúnra rẹ ló ń tó ti wà ní àfọ̀. bàbá mi àfin mọjá mọjá jẹ́ ẹ̀gbọ́n mi lọ. ọjà sínú ni ọjà jà wèrè yàtọ̀ ọjà tó sá mo tún akíndéndérin wọn ni orí kò sí nǹkan tó lè mú lọ láyè ọmọ yìí báyìí ni bá bọ́pọlọ rẹ ṣe ń rúlù nù tá a mọ̀. ẹ ṣàwọn abẹ́ sì bẹ́ẹ̀ mi ò bá sọ̀rọ̀ kọ́ mọ̀ kọjú ayé sí mi. ṣé wọ́n ṣe oúnjẹ fún un. ṣé oúnjẹ fún un. o sì ní kọjú ayé sí ọ yóò kọ ọtọ̀run mọ̀ fún ọ bí mo ṣe ń wòye o ṣe oúnjẹ fún un. nrọ ọgbẹ́bọn lọ ọ̀fọ̀ tani oníyọ̀pẹ̀rán ó ti pa ń pa á ẹ dákun ṣé oúnjẹ tí ì fún jẹ lọ́jọ́ kọ́ mọ ọkàn yẹn ayé sí mi. rárá àwọn pẹ̀lú òfìfún ní ìpọ́jú ayé sí ọ ọmọ dọ́kàn lọ́rọ̀ rẹ kọ́ lọ mójútó wọ́n máa sọ ni ara ni mo máa ń sá fún nù mo sọ pé ọmọ bá wà lálọ́dún mi tẹ́ ọ fẹ́ wá n kò bá dé landlord association gbogbo nínú náà dáadáa tá a máa sọ náà nù. ọ̀rọ̀ àmọ̀tí wọ́n yóò mọ̀ sóúnjẹ fún yín sàn. ó wùlẹ̀ sóúnjẹ fún mi wọ́n gbẹ́jọ́ wèrè wá sọ́dọ̀ tèmi mọ́. bàbá mi ẹ fún mi ní one hundred naira mo fẹ́ fi gbọ́ kàrà jù. sórí ẹ̀ ò burú lọ́rùn ẹ̀. ọ̀rẹ́ mo seventy naira wá. bí ṣe ń gbà ṣe pẹ́ sí pé fún pé ń sìn máa kú ìyá rẹ̀ bí ó wà lọ́rùn gan kò lè jẹ́lẹ̀ rẹ̀ ní tó pò jáde nínú ayé fún mi báyìí bó ṣe ń lọ lọ́yọ̀ ó kó yín lọ. sáà ẹran kúrò mi. ẹran kúrò ra yín kí lè rè é ni mo fẹ́ jẹ ní ìsìn ọlọ́lé ọkọ tó ní sí mo sọ̀rọ̀ hundred naira. Mm, bẹ́ẹ̀ ni bàbá mi. ǹgbà máa jẹ bàbá rẹ ń kọ́. ọ̀dà sí ẹ lóúnjẹ nínú kìnrin ẹ̀bà. ẹ̀bà kọ́. ẹ jẹ́ òun fún àwọn. báwo ló máa ń rí ọ̀nà náà kí sì ń. bàbá mi ẹ láàsì mi ní fifty naira. lásìkò nùrà sọ̀rọ̀ pé tí bá pọ̀ ìjọba òde sísè kò mọ̀ pààyàn tó ti bínú bí mi nínú kòkó rẹ bọ́tà. ayé ayé kìlà. ó máa ní ó lọ sí ìyàwó fọ́gá òsì tí ò lórí ọkọ lọ́hùn gbọ́dọ̀dú ẹ̀ wà ó àmọ̀lẹ́kà tó pín ọmọ ìsọ́dọ̀ mi ẹnu mi ò ní gbófo fún yín o iye ọkùnrin dáadáa iye obìnrin náà dáadáa ó ṣe ajẹ́nu dustbin ní àmàlàkà lọ sí ti àti ń kó àwọn aránṣẹ́ sí mi. káyọ̀ máa kánu káàkiri kí ló pè mí wá sí kọ́nà ọ̀kùnrin ìtì. ohun tí mo fẹ́ bá mi sọ lọ́wọ́ ìpọ́tánsì tí bàbá mi sọ ọ́nà ni wọ́n sọ wípé bẹ́ẹ̀ bá fẹ́ mú rí ọkùnrin wálẹ̀ kóluwa rẹ̀ sóúnjẹ àti wípé ń ro jẹ́ wọn ni mo lè ṣe fọ́kàn mi tí ó fi dárí jì. ó ti mọ̀ pé mo ní tẹ́ǹtì tí wọ́n náà ló mi wá ló ti mú mi wá pọ̀rọ̀ yóò sì mọ mú wọn kọ̀ọ̀rọ̀ káàkiri àtúnkò ó ti mọ̀ pé ń ta ọtí kìí kó bóyá ẹlẹ́pọ̀lọ́ tó mi báyìí nù yàsín mọ́ jájú yín lọ mo ti já lè sìn látàyè àbáṣà mọ́ mo ti já. wọ́n ní àmúni pọ́n. ẹyin oúnjẹ wo nìyẹn lè ṣe fọkànyàn ni mo ń béèrè lọ́wọ́ yín. òní kí n tó lè tọ́ pọn ó kùn mí ní owó ìpín owó lọ́wọ́ rẹ̀ ó jẹ́ thousand thousand nípa ìnáwó rẹ̀ pọ́n tó kí n tó lè thousand. ṣé ètò sanwó fún yàn. ọ tẹ̀wọ́ o tẹ̀ní tẹ̀wọ́ ọmọ pé ọpọlọ tèmi owó ní mọ́ bá ti tẹ́ni. ẹ wo kì í ṣe kó bí owó mẹ́lẹ́wọ̀ mi o oye tí mo fẹ́ fún yín gbà séǹjì o. ṣé ẹ ti gbà. ní ìpín ń gba thirty naira o. wọ́n tún pa ké ìbí eléyìí. wọ́n gba ṣe ń jò kí ní fìgọ́ kàrà délé. ọ̀yà jẹ́ wa jẹ́ wa tán ọtí báyìí. ọ̀yà. tó ní tọ́ bá ní kọ́kọ́ wọ títìnì lọkọ̀ hmm. rẹ bá ti ké ọwà kọ́kọ́ kúnlẹ̀ pé olórí olówó orí mi ká kan ọkì tí ó ti ń wọ̀ ẹ̀ tó bá ti wá ti bá. nítorí rẹ̀ tí wọ́n ń dá tọ́ lẹ́nu ọ̀yà mọ̀ ń gbọ́ ọ nura jámọ̀ tàǹtẹ̀ o jámọ̀ tàǹtẹ̀ nura o ọ wà lọ tíntìntìntì ọ lọ wà mí tuntun ọ wà kùnú ọ̀pù wọ́n bá ti wá kùnú ọ̀pù ọ wà lọ wọn kàní akolo kan. kàní akolo kan. ọ ọ tàtí pẹ̀ tọ́ bá ti wá tàtí nínú omi tó tutù ọ̀pù tún kà tiẹ̀ tí tọ́ bá ní kúnikúni tẹ́tẹ́ tọ́ bá ti ní kúnikúni tún ẹ̀ pa ọ wà lọ pé fún un ó ní tí ọmọ tẹ́tẹ́ tí ọmọ kan ni mò ń pọ́nà nu pẹ̀ wálé mò ń pọ́nà nu pẹ̀ mí pọ̀. ǹgbà ẹ sọ fún mi ní ìsinmi pé mo bá ti délé kí n kúnlẹ̀ kí n kọ́kọ́ mi n wàá gbé omi tó tutù bí kí n ra pure water tó tutù dáadáa. tó tuntun tán. n wàá sọ̀kì gàrí sínú rẹ̀ n fi ṣúgà sí àti kúlíkúlí mm. n sì gbé síwájú rẹ̀ mm. yóò dárí jì mí báwọn. ó ní tán. Mm, ẹ jẹ́ àwọn owó tí mo fún yín lẹ́ẹ̀kan mo fẹ́ wo nọ́mbà tí wọ́n kọ sí. alẹ́ ní làákàyè kankan àdìkẹ́ ẹ̀kọ́ wa lóúnjẹ ní kẹ́mi ọmọ bu gàrí sómi làákàyè jìnnà. ẹni wa òun láàrin yóò ní mọ́lá kí n yẹn máa ń kí n náà yóò ní mọ́lá kí n ẹgbẹ́ṣẹ́ wa ẹ̀ṣà nífẹ̀ẹ́nufẹ́ táyà ọlọ́kadà onímọ́tò onímàrúwa oníkẹ́kẹ́. wúrà wúrà <laughs> torí mo ṣe máa wù ọ bíi góòdì ni nígbà tí wọn bá gbé èèyàn lẹ ní mùsíọmù ẹ wá máa pé wò ó kí ni mo ti fẹ́ràn rẹ mo fẹ́ràn rẹ gan o. Mm-hmm. ṣé lóòótọ́ wọ́n dáùtì mi o ó sì tún bí wípé ṣé lóòótọ́. Ah, ó ní láti confam. àwọn ọmọ pé ọmọ tó jẹ́ fẹ́ràn rẹ̀ déèyàn ọba jọ̀pọ̀ ló ń gbèsè ayé kójú ìtọ́lẹ́yìn ni ọlọ́mọdé yẹn lélẹ́bọ̀ lálẹ́ tó ti yọ kí n máa gbẹ́rù yín báyìí sẹ́rẹ́kọtì àdúgbò sórí kẹrí pé ọkùnrin sẹ́rẹ́kọtì nìkan ni ah, ìwọ náà wọ orí ọmọ sáyẹ́nìsì ó torí rẹ̀ fẹ́ràn rẹ̀ fẹ́ràn rẹ̀ àtòrí hmm. tó bá jẹ́ pé lóòótọ́ lóòótọ́ ló nífẹ̀ẹ́ mi ìwọ náà mọ̀ ọ́sìn yìí mo sọ fún ẹ pé mo fẹ́ ṣe irun irun tí mo dẹ̀ fẹ́ ṣe yìí ó máa cost mi ní ninety thousand naira. irun èwo ṣé irun orí rẹ. ibo náà ń ṣe irun sí orí mi náà. iná ni mo ń sọ mo ní ṣé làmọ́lẹ̀ ni àbí yẹ́ tó ń lọ ra irun àwọn èèbò tí wọ́n ti kú èwo ni irun àwọn ìbò tó ti kú. ṣe é mọ̀ pé ní mo já owó. ó ṣàfẹ́ ṣerun ninety thousand naira ìwọ náà wo òwe economy wo bó ṣe dá páropáro mo fẹ́ ṣe nails acrylic náà dẹ́ ń pè. ma acrylic. acrylic. acrylic. ẹ náà ni líìkì yẹn ibi tó líìkì mọ́ náà ni mo fẹ́ wò pé fifteen thousand naira torí téèyàn bá ṣe ó máa ń last so fifteen thousand naira then ó ní. ṣé lẹ́yìn inú ninety. ní acrylic fifteen. so then ní slippers kan tó ṣe jáde slippers yẹn tí mo bá rà ní wholesales wọ́n tà ní twenty three thousand five hundred. bàtà àwẹ̀. no má jọ mi lẹ́nu eh, slippers. Eh, eh. ẹ slippers ti ìwẹ̀ ní ọmọ fi slippers ti wẹ̀. bó mo bá fẹ́ rà ní online mo máa rà ní twenty five thousand naira ó tún kú but ẹ ṣàfihàn ní gbogbo yẹn náà. ẹgbẹ́ ọ̀nà ìtì ọmọ máa ṣe gbogbo ẹ̀ tán tá a bá ka ẹrú inú ẹrú ó bàjẹ́ ni tó ti yọ nísìn ẹ̀bọ́ ọmọ mi sá pé fọ́gà ń ṣe mo ní fọgànáísà dákun èló là ń yọ táyà èmi ní ń yọ táyà lẹ́sìn ọkọ̀ àwọn tírélà tẹ̀sí ń wò ó pé bóyá wọ́n lò wúra òfò ni wọ́n bá débẹ̀ o téèyàn bá yọ táyà tírélà tó ti yọ nísìn èló wọn ń san èló ńlá kọ́dà mi gbà tí wọ́n lọ mọ̀ náà bí túùsì ìfẹ́ rẹ ni mo ní ìfẹ́ rẹ ni mo ní. ẹ kí wàá nìkan tó wá ń ṣe ọ̀la tó bá fi sọ báyìí. èyí sọ pé kò sówó ńlẹ̀ o torí mi náà kéré nu ayé bó ṣe ń wù mí o fọ̀gá. ìwọ ló ń sọ pé onífẹ̀ẹ́ mi sìn yìí o gbogbo nǹkan tí mo dẹ̀ ń béèrè sìn ọkàn yí mi poro yí mi poro nàbí ṣó fẹ́ kí lọ́ọ́ máa fẹ́ àwọn ọmọ yahoo ni. àwúrà mo fẹ́ràn rẹ pọ̀ ọjà inú ilé mọ́ tààtà ọ̀tọ́ bá ti fáwọn ọmọ yahoo ọmọ pé olú ara rẹ̀ dáhùn ni inú ara rẹ dàbí bó ṣe wò mí àgbàyàwó fọkànlẹ́sà lèmi náà sórí gbogbo tó wò lọ́rùn mi exaggeration ni exaggeration ni ó ṣe sí mọ́ra lálẹ́ sí lọ́yẹ́ tó ti yọ wọ́n lé orí igbá báyìí ló ń kálukú ṣáàtì ẹ̀ èmi náà ní kémi náà òbí so ìgbà ara tọ́kì tó ti yọ èmi kàn fẹ́ kó nífẹ̀ẹ́ mi naturally naturally báwo tó wọ́ so kí ni nǹkan tó wá máa ṣẹlẹ̀ báyìí pẹ̀lú gbogbo nǹkan tí mo ti bèrè lọ́wọ́ ẹ̀. ẹ tu owó yọ torí mi náà ń dájọ́ ẹ mọ̀ ń dájọ́. àjọ tó ń dá yẹn ń sìn yìí èló ló máa fi kó. mo ní fèrè máa náwó fún. èló ló fẹ́ fàjọ kó hmm? èló làjọ tó fẹ́ gbà. èló mo ti ẹ̀rí tí mò ń darí mi ò béèrè tó ń dá èló ló máa fi kó èló ló fẹ́ fowó yẹn kó èló ló máa gbà. ṣé lóṣù mi ò mọye ìgbà tẹ fẹ́ gbà èló ló máa fi kó èló ni. owó ńlá ni. èló. nígbà bá kó wọ́ràn láṣẹ àrùn àkọ́bí ń kò ní so ìlú àyà. Ah, ẹ mọ̀ pé mi la aláìndé ọ̀gọ́mọ́ ah, ẹ mọ̀ pé mi la Àjàní ẹ mọ̀ pé mi la láìndé ọ̀gọ́mọ́ òye ah, àìní ọgọ́ ojú là ń tì fúnra wa àìdí ọgọ́ ojú láti fúnra wa èyí pèmí la èyí ẹ̀wọ̀n pèmí la láyìdí ọgọ́ o. ilé bẹ́ẹ̀ ló kà. ayé yìí ọ mo mọ̀ rí ọ tí o sì o sì sọ́ọ̀bù ni. mo ti sọ́ọ̀bù ọkàn ní sáré dá kan wá rí ọ fọ́rọ̀ kan ni. tó gẹ́gẹ́ bí orin tó ọkọ̀ wọlé pé àyìndé ọgọ ojú láǹtí fúnra kí n wá mọ bá àgọ kún gan ló dé nítorí wa òní gọ ayé rẹ bàbá àtòrí bẹ wù nǹkan ò ṣe déédé mọ o. mi kì í bọ̀. nǹkan ti ṣe kọ bí ìgbà tádà fẹnu kọlẹ o ìtì ń le débi pé ó ti fẹ́ mọ díwọ̀ àti jẹ àti mu o. ẹ kí wàá ní solúsọ tó fẹ́ kémi ò ṣe fún ọ. òun gangan náà mo fi àtòrí ẹ̀tọ́ wa yìí àwọn bàbá wa níyì kan alábàáhùn wọn ò ju mẹ́ta lọ nìkan alábàáhùn kò ju mẹ́ta lọ. kò ju mẹ́ta lọ. ìjàpá ahun àti rere tó ti yọ nísìn a mẹ́tẹ̀ẹ̀ta jọ lẹ̀pọ̀ ni mẹ́ta sì láàárọ̀ àrùn mẹ́ta sí ní ẹni pé kejì tí ò ní dọ́bẹ̀ nu bẹ́ẹ̀ ni mo sọ. bí o ṣe wá ní dọ́bẹ̀ nu gan èmi wá tó ti yọ wọn lẹni tó bá mọ̀nà báyìí ilé yẹn tẹ̀lé kéèyàn mọ̀ bá sọnù agbọ́gbọ́n ti lẹ́ni tó bá mọ̀nà látẹ̀lé o ṣùgbọ́n àwọn ọmọ sí i tó ti fi kún pé ṣùgbọ́n tó bá fẹ́ tẹ̀lé òun ká mọ̀ mówó ọkọ̀ lọ èmi tó mówó ọkọ̀ lọ. wo ayinde ara ò ní ní ọ sọ ma pé sẹ́kàn náà lájọ ṣe ìwọ kan lọ slate. kí n lọ bí mo lọ gangan. ibi slate yẹn gan ni mo fẹ́ rí. ayé rẹ ọ̀dà <clears throat> àtòrí bẹ́ẹ̀ wù. ìwọ ti ń lò tètè ń dán fún ọ yóò jọ dún fún gbogbo wa. ọ̀nà mi kémi náà mọ bí ṣe máa lù tí ọmọ dún fún mi ìgbọ̀nà kankan ah, ah, ah, sẹ́rí ẹ̀yin èèyàn burú tó oh. ti yé yín tó níbi tí wọ́n tó fókọ́ọ̀sì eh. tó kàn fókọ́ọ̀sì eh. ọ̀nà ọgbà mi lọ tó ti yọ èmi náà mọ̀lẹ́gì ni mò ń ṣe. mọ̀lẹ́gì ni. Eh. tọ́mọ́tà ti tásìkò tí wọ́n sàn rẹ̀ ń sálẹ̀ ni wọ́n sàn rẹ̀ iṣẹ́ tó àjọ tó náà ni mò ń jẹ. ó ní mo mọ̀ rí ebi tá a jọ gbàdúrà lè lórí rẹ̀ níjọ́ sì ti ṣe fírídọ́ọ̀mù ìṣèjì èjì nìyí. òwú ọ ìtọ́lọ̀ kí ọ dé. ẹ ẹ mọ̀ pé igi àkọsílẹ̀ tèmi láàárọ̀ ọjọ́ rìn ní gbọ́dọ̀ ṣéǹjì ẹ́ńjìnì. èmi náà wàá ṣéǹjì yun ká ní pé ọ̀kan tí ẹ bá ṣe fídọ́ọ̀mù náà nìyẹn ni pé á lò níbi tó ti ṣe jẹ́mi náà lò yun èmi ṣéǹjì ẹ. àìdè àìdè àtòrí àìdè ìlọbì kankan sórí ìgbésí ayé mi ni pé tí n bá ti dé ṣọ́ọ̀bù láàárọ̀ tí mo dé sọ́ ní pàtẹ ọjà ni tí n bá ti pàtẹ ọjà tí mo gbálẹ̀ ṣọ́ọ̀bù mi bẹ́ẹ̀ ni mo pe ojúmọ́ tó ti mọ́ ká gbàdúrà àbàmọ́ rówó ná lóní ọjọ́ tuntun kí n gbàdúrà nǹkan tuntun ní. ẹ ò bá ti wá sọ fún mi pé kí n mú bẹ́rù àtìwé lọ kí n kọ ogun tó sọ yìí lẹ tá pé gbólóhùn tó ń lò náà èmi náà lè lò. ẹ náà mọ tó fún ọ ẹ tó ń sọ bẹ̀rẹ̀ láti bí yìí tó ń sọ èwo kí n mọ wí tẹ̀lé ọ. yàgò kill yourself tó o gbé mi sóògùn ni tí mo fi sórí rẹ. kò ní wo èmi ká ṣe ọ̀rọ̀ yìí ní àgálágodo láàrin ara wa o àgálágodo ni efi inú ara wọn o làwọn mi báyìí bàtà máa ń ké lótú fẹ́ o mọ́ fìyà jẹ mí o torí pé mo ti mọ ọwọ́ ẹ̀ bá yọ yẹ kí n lè bá gbà jẹun o fọ̀nà mi o. tí wọ́n bá jẹ́ àgádágodo tèmi jẹ́ padlọ́ọ̀kì nǹkan. nǹkan kan náà ni èbú àti English rẹ̀ lọ́sọ ni. ọlọ́wà ni ẹ bá jẹ́. àmín. tó ti yọ ojúmọ́ tún ti mọ́ ká gbàdúrà ká máa rówó ná kì ní ọjọ́ tuntun ká gbàdúrà nǹkan tuntun ní mo dúró lé lórí nù. èmi náà èmi náà fẹ́ dúró lórí ẹ. nǹkan tuntun láàárọ̀ ọjọ́ tó o bá ti di ayé. èmi náà fẹ́ dúró lórí ẹ. tó ti kọ́kọ́ jí lórí bẹ́ẹ̀dì yẹ tó o fẹ́ fẹsẹ̀ tẹ̀lẹ̀ ìwọ sọ fọ́lọ́run ọba rẹ. pé o ṣeun àdúrà olúwa bàbá ti ń bẹ ní ọ̀run ábọ̀ fún orúkọ rẹ kí ìjọba rẹ dé ìjọba ọlọ́run ó dé sí ọ láyé. ọ̀ ọ̀ mọ̀jà mọ̀ tán ra wa òdìbò kan kéèdì hàn fọ́gà ni tí wọ́n nìkan ló ń ṣe fọ́gà àpọ̀ tá àjọ ń ṣe fọ́gà ó ti jẹ́ pé wọ́n nìkan ni sọ́ọ̀bù rẹ̀ máa ń bísí bísí bísí bísí gbogbo gbà làárọ̀ mi. ilé bàtà akẹ́lẹ́ òdù fẹ́. fọ́gà fọ́gà ìjọ ẹ wá bá mi pọ́ǹpù táyà mọ́tò yìí ó yẹ ẹ jọ ẹ dá mi lóhùn. ọmọ ń tọ́sẹ̀lẹ̀ ẹ̀jẹ̀ ebi olóòsì sọ́ọ̀bù lónìí. mo sì àtàmú ẹgbẹ́ express la wà. mi náà ṣe kọ́rọ̀. ràn mí lọ́wọ́ sọgbọ́ bàbá ń fa engine fún ọkùnrin. kí n bọ̀ fà á. báyọ̀ ti ń bọ̀ kọ̀ọ̀kan máa ń fa engine. sí wàhálà máa lo kálí tí n bá bọ̀ ṣiṣẹ́ lóòótọ́ fọ́nà mi kò sí tó lé mẹ́. sọgbọ́ ó ti yé mi. tọ́mọ ti fẹ́ engine o sọgbọ́ forty five tọ́mọ pé private ìpele léyìí. ó ti yé mi. ẹ eléyìí ṣe kọ̀ màá sí àbúrò ní ìyá mi. ṣé ìgbà màá rí? àyíjọ ìlànà pàdé mi. Báyọ̀ sórí mo mọ̀ pé ọ̀rọ̀ tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ yìí àti sọ́rí bọ́ Yorùbá sọ wípé iye kan alábàáwọn kò ju mẹ́ta lọ tó túmọ̀ sí pé àwa mẹ́tẹ̀ẹ̀ta yìí ọ̀rẹ́ mi kò wá ní dáa ká máa bára wa rìn ká má lè máa finú ọ̀ra wa ọ̀rẹ́ mi ṣé bí géèmù kan yín náà ni gbogbo àjọ ń ṣe àdèmọ bó ṣe ń dún lọ́dọ̀ ẹ̀ tó kàn ń lalẹ̀ everywhere ìwọ́de lílé àmọ́ bó ṣe ń lalẹ̀ lọ́dọ̀ ẹ̀ ó kàn ń balẹ̀ ó ń ah, ọ̀rẹ́ mi inú náà ń gbé wa débẹ̀ ẹ̀ jẹ́ ká mọ bóyá ń lọ. adini jọ kò parọ́ just from nsc láì wọ nsc àti t-shirt kò sẹ́yìn tì mọ́ jọ náà gbé wa débẹ̀. ẹ̀yin pàdé mi tí n bá ní gbogbo kan tẹ́ sọ kò yé mi irọ́ mo pa gbogbo ẹ̀ ló yé mi àmọ́ kìdẹ́ṣà kan tá a máa sọ orúkọ báyìí nǹkan tí mò ń sọ náà máa ṣe padà máa sọ fún yín nǹkan kan tá a jọ ń ṣe náà ni mi ò fi kọ́kọ́ kún ẹ ṣe mọ̀ kọ́ wọn pé nǹkan tẹ́ rí kò dọ́gba ni olùkàlùkù dẹ̀ ni ló ní ìgbà tí àkókò ẹ̀kọ́ wo ilé ìwé àgbẹ̀ tọ̀nà tó lọ́kọ̀ dé ni ó sì máa kárí

tí bá ṣe fún iṣẹ́ aláta lọ máa lọ ṣe fún mi ìgbà ṣe pé owó tó máa fún èmi máa yàtọ̀ sí sọ̀rọ̀ ti yín náà wọ́n ti ní fi wá àkáǹtì tèmi sanwó ti yín ṣé tí gbogbo ìbàdàn trust mi ṣé wò trust mi ni. Báyọ̀ trust ẹ. àṣebí àti líla owó tó mo ṣe gbà last week wọ́n ló bá mi bí kẹ́ náà. Báyọ̀ dáńṣó nìyẹn ẹgbẹ́ ìbí kì í ṣe pé mò gbowó lọ́tà lẹ́yìn bí. wa gbé wa débẹ̀. táwọn ah. try láti sọ ni wípé gbé wa débẹ̀ show us the way. Táyọ̀ stop now ah, ọ̀rọ̀ táńṣó tó bẹ́ẹ̀ gbà kọ́ là ń sọ ṣé ìlú ni ẹgbẹ́ ní gbogbo yẹn bájọ́ à ń ṣe jọ́sọ́ sọ pé táńṣó yẹn ló fi sáré ṣe gbogbo nǹkan tó ṣe yìí ni ah, stop now. ẹ̀lẹ́ ah. o alájà ọ̀ ni alájà ẹ̀wọ̀n kì í o dákun wá ń tẹ̀ ọ́ ẹ̀lẹ́ o. ẹ kú jókòó sáà ẹ kí ni ká fún yín ẹ ṣe láṣùṣà. àṣùṣà. ẹ bọ̀ kó wá dámọ̀là mẹ́wàá ẹran mẹ́wàá. Ah, ah! ok ta ọ̀dà kò sí wàhálà. ṣé kò sí. Ah, ó sì ọmọ orí rẹ sọnù. kí ló tètè pariwo bẹ́ẹ̀. fìlà ló sà. ewu mẹ́wàá mẹ́wàá gbogbo tí mo máa ń gbọ́ ni pé everything na double double èyí tí wọ́n dà nǹkan mẹ́wàá mẹ́wàá ẹran mẹ́wàá. bẹ́ẹ̀ni ṣe jẹ́ nù. ní gbogbo ìgbà. ọ̀gbọ́n tí mo láṣùṣù àná tó bá jẹ́ bà mo fẹ́ jẹ ẹ̀bà mẹ́wàá ẹran mẹ́wàá bàbá. tí n bá fẹ́ jẹ iyán iyán mẹ́wàá ẹran mẹ́wàá ni ẹran kan lèmi fi jókèlè kan. ah baba ìgbẹ̀yìn wa ń kọ́ bàbá yìí ló ti rí. ìgbẹ̀yìn mi mhm. bàbá yóò dà ọ̀rẹ́ mi. nígbà tẹ́ ń fi gbogbo ọwọ́ mẹ́wàá tẹ́ fi ń jẹun lójú ayé yín tẹ́ bá lọ́kẹ́rẹ́ fẹ́ filẹ̀ fọmọ. jẹ̀ǹjẹ̀ ọmọ òkú ọmọ náà struggle hmm. mo struggle débi mo wà yìí. Hmm. bàbá tó o bá kàn mí níbi tí mo ti ń ṣe iṣẹ́ ah, mo ń ṣe iṣẹ́ ọ̀rẹ́ mi hmm. mo ń ṣe iṣẹ́ ah, ah kí ló ń wò mí sí tó ń yẹ̀ mí wò ṣé ọmọ tí bá ń ṣe déédéé kò yẹ kó gbádùn. àmọ́ ah, mo fi tí nǹkan mẹ́wàá mẹ́wàá ń dúró sí lára yín àti pé iṣẹ́ tẹ̀yìntì náà kò rírì hàn lára yín. a ah, kò lè hàn bí mo ti rí rè. ẹ wá wá wọṣọ tó dáa kẹ́ tó mọ oúnjẹ tó dáa. ṣé lè yọ̀ọ̀dà. Ah, aṣọ kọ́ lórun bí ẹni pé inú àgbọ̀lẹ̀ ń ká sí. Eh, eh, ẹnu iṣẹ́ mo wà. àmọ́ bàbá eh. èmi ọmọ ọdún sẹ́tẹ̀ ń ṣe o ibi gbogbo ló sì gbalagbara ọmọ ọ̀lẹ́nìkan láàyè ọgbà èmi náà fẹ́ connect kí lè bá collect ẹ dákun ẹgbẹ́ mi débẹ̀ o fẹ́ mẹ́nu ẹ̀. mo fẹ́ mẹ́nu ẹ̀ dákun mo fẹ́ mọ̀ yín. o fẹ́ mọ̀yàn mọ̀yàn nù. Ah, ah, mo fẹ́ sanwó ilé ayé. ó sì sanwó hmm. ó sanwó kò sí wàhálà. Hmm. bàbá ó ti yẹ jáde. jáde bó jẹ́mi náà jẹun tán ah, okùnrin ni wọ́n fi gbé sísá bẹ́ẹ̀ mi náà bá parí oúnjẹ mi àwa bọ̀ gbò. ní ní dúró tẹ̀bi jàmọ̀lá mẹ́wàá ẹran mẹ́wàá. ìwọ lọ́lọ́ fẹ́ mọ̀ mi o tọ́ba ti mọ̀ mọ́ mọ́ lọ. ọ̀dà ẹnì kan fún mi lẹ́ran méjì sí tinú ẹran kí wọ́n fi mọ̀ nǹkan. tinú ẹran hmm jẹun tí n bá jẹ tọ̀dọ̀ mi tán ah. màá mọ̀ bó bá ṣe rí. mo sì lọ́bẹ̀ ń kí n fi gbé e. kí ló dé ọbẹ̀ nìkan lọ ńlá ni ọ̀dà àgbẹ̀gì inú abọ́ lọ ńlá. irọ́ mo tètè parí òkèlè ni. àpọ̀ wáyó. òkèlè kẹrin kan mọ́ra kódà omi tẹ̀ ń wè mo rọ pé wọ́n tàánú rẹ̀ ni. ìjà ọmọ sẹ́ mánéjì gan. iṣẹ́ ń si èrè gan ó ti sẹ́mi fógún ọdún kódà ìyá bá mi rólù fọ́gbọ̀n oṣù. pọ̀ tiẹ̀ mọ́ mánéjì yẹn ò jẹ́ kó ṣe ẹ̀ ọkùnrin ni ọ. èyí ò lè survive lockdown dùtà wà yìí ah. kọ́ ọmọ ọmọ bó ṣe manage ẹnu ara rẹ̀ àbí tó bá fẹ́ lọ́la. Ah. àwọn owó tẹ̀yìn fi ń jẹun tẹ́ bá ṣe ìwẹ̀ fóṣù kan ẹ lè kọ́ àwọn ẹbí yín lọ sí iraki. ìwọ má wọrí. kán lọ fèsì ogun. má wọrí afẹ́ àmì àtàwọn ẹbí mi lẹ. àtòrí. Ah, wúrà ńlá wúrà ńlá ó tó lọ́jọ́kò lọ́jọ́kò ó tó rere láyé ẹ̀ bó ti ń expect ẹ̀ látàrọ̀ ẹ̀ i expecting you. báwo lọjà. bí mo ṣe ń dé sọ́ọ̀bù náà rè ó rí i pé mo ṣẹ̀ṣẹ̀ separate àwọn táyà náà ni. a jẹ́ pé mo mọ̀ rí nìyẹn tó yẹ pé mo ti wá before now mo lè má bá yín mo lè má ti dè. nígbà tí ló ń bọ̀ o gbọ́dọ̀ bá mi nígbà tó ti ló ń bọ̀ ọlọ́mọdé orinrin wàhálà àwọn <laughs> onífẹ̀ẹ́ wúrà wúrà gẹ́gẹ́ bí nǹkan tí mo sọ lórí fóònù ọ̀rọ̀ owó tí mo sọ yẹn torí ẹ̀ náà ni torí ẹ̀ ni mo ṣe wá. ó sọ bẹ́ẹ̀ ó sọ bẹ́ẹ̀ ní onídìí orí ibi ìtọ́jú òbí rẹ àbí. ẹ ṣàmọ̀ pé ọ̀túnla ni bẹ́ẹ̀ dèmi mo sọ fún yín pé ọ̀túnla ni bẹ́ẹ̀ dèmi so mo nídòó láti fi ra àwọn nǹkan kọ̀ọ̀kan fún ara mi bíi fifty thousand naira ó máa tó ṣé yàtọ̀ sí owó oorun. Ah, no ọ̀tọ̀ ni owó oorun gbogbo àwọn nǹkan tí mo béèrè yẹn o another fifty thousand naira ni mo fẹ́ lò lórí bẹ́ẹ̀dẹ̀ mi ọ̀tún la ni mo dẹ̀ gbọ́dọ̀ ṣe one or two things fúnra mi. wúrà eh. wúrà sórí ilé sọ kàkàkà fún ọ ní sórí burúkú sórí oúnjẹ téèyàn ọba jẹ pẹ èèyàn kájú jẹ já máa fìfẹ́ ṣe é ìtí à ń pè nífẹ̀ẹ́ ni pé ọkọ mi o ó fún mi yé báyìí mo fìfẹ́ gbà ọkọ mi o ó ní iye báyìí ló kù lọ́wọ́ mo fi fẹ́ gbà wọ́n bá fi gbà sọ gbọ́ sórí ti ninety thousand tó wọ̀ ìlérí pé ìlérí ah, ah. ah, pé méjì àtàrà wa tó bá nífẹ̀ẹ́ mi níwájú ọlọ́run àti èèyàn sórí èmi ni pẹ̀díkíọ̀ àlè tí ìròwé eléyìí tó ti yọ nísìnyí abẹ́sẹ̀ kan náà abẹ́sẹ̀ kan ní jáàmù ọmọlẹ́jì ara wa fi kan náà lẹ̀ báyìí èèyàn mélòó ní wò ká rẹ sórí tó bá ṣe pé tìka ìlú gẹ́gẹ́ bí ìfẹ́ ìwọ máa káánú tó o bá ti ń lọ títì tó ti yẹ ọ nísìnyí máa káánú tó o bá ti dọ́dọ̀ mi máa tú èmi ní káàrí ọmọ wù gbogbo ìkànnà rẹ wo ó wù mí débi pé ìka tó ń wò yìí ti lọ mú ta a. àtòrí mi ò láì gbogbo nǹkan tẹ́ ẹ̀ ṣe fún mi. ọwọ́ wà lẹ́kọ̀ọ́ lè pé mi. mi ò fi taratara láì gbogbo nǹkan tẹ́ ẹ̀ ṣe fún mi ò láì rárá. ọwọ́ wà lẹ́kọ̀ọ́ lè pé tó bá yá ń ṣe wọn máa yahoo ni ẹ̀ẹ́dẹ̀ tọ́jú mi. àgbà yahoo lèmi ayáwó bọ́tìnì jura wa lọ ni tó ti yọ ẹlòmíì kì í sùn tó ti yọ nísìnyí èmi náà sì lè ní èsùn bí wọ́n ṣe ní táyàtà iná ni mọ̀mọ́ fúnú mi rò etí bẹ́ẹ̀ni mọ̀mọ́ jókòó sí àsìkò ni ò tí ì tó sórí ọ̀rọ̀ púpọ̀ mi ò láìkẹ́ ẹ̀ tọ́jú mi o ẹ̀ tọ́jú mi rárá rárá o. ọ̀rọ̀ púpọ̀ rẹ ni mo mú wa tó ti yọ ní ìsọ́rọ̀ mi ìbàyọ̀ rẹ jẹ́. torí ẹ̀ ló jẹ́ lọ báńkì ìdè báńkì rì sí tẹ́ẹ̀nù kùránì ń gbọ́ ìdè báńkì rì ṣùgbọ́n èyí ò wá gbẹ́rù rẹ̀ yìí yóò mọ̀ fi ọ́ so ó mọ̀ pé mo fẹ́ mọ̀ fi ọ́ so ni. èlò ló wà ń bẹ. ṣé owó ọba ń kà á ni. èlò ni mi ń kà á mo sá lọ gbà tó o bá kà ọ́ mọ̀ yẹn tó o bá pé tó o bọ́. ẹ ẹ tọ́jú mi rárá rárá o ẹ ẹ tọ́jú mi owó mo bẹ. owó yìí ò wọye tí mo béèrè. àmẹ́wàá mẹ́wàá yóò pè owó yìí ò wọ̀ye mo bí mo bèrè over one fifty thousand naira ẹ wòye tẹ kó lé mi lọ kí ni mo fẹ́ fi ṣe báyìí ẹ tó bùkátà mi gbé o àtòrí ẹ tó bùkátà mi gbé o ikọ́ tẹ̀ ń ṣe yìí dáa o kò dáa o. ìdájọ́ máa ń mọ́lẹ́jì ara rẹ̀ wúra sórí bó ṣe ń wò mí kò sí tí mo lè ṣe fún ọ mi ò fẹ́ ká yí ọ́ lù ọ́ lóòyà ni ìwọ tó tí ì rẹ ọkùnrin rí òpèkè ni ọ́. òpèkè ni mi lòdì eh. kówó báyìí fún mi. Eh, èmi náà mọ ìkírísì rẹ sọgbọ́n ní màmí kírísì mọ lọ tara rẹ níta o olórí burúkú làwọn tí ẹ wà ta nísìnyí o wọn mọ pé yahoo làwọn wọn fẹ́ jẹ ń bẹ wọn fẹ́ rest ni o tó bá ń gbọ́ jẹ ń bẹ rẹ jọjẹ lọ láyé. hello nkechi nkechi nkechi blessing kọ ọmọ títa kìrìkìrìkà tó bá ń gbọ́ gbajúmọ̀ lẹ́yìn náà ládùúgbò yìí o èmi tó bá ń gbọ́ òkìrìkà dé gírèdì o òkìrìkà dé gírèdì o ah. ibi ni ibi ni ibi lọ́dọ̀ yín. ọ̀dọ̀ mi ni. ibi ni ọ̀dọ̀ yín. ẹ jẹ́ àjòkò ẹ jẹ́ àjòkò. Ah, ibi ni ọ̀dọ̀ yín. èmi ni ah, ah. wọ́n nù lẹ́kọ́ wẹ́nu ọkọ́. tún ìwọ̀n lẹ́ńtì ni. àgẹ̀rẹ́ ń bá fẹ́ pọ́lísì bàtà tí n bá fẹ́ ṣe fọ́gà ńbẹ̀ ni wọ́n jókòó sí. sórí báyà bò ní. èmi ń wò pé ìbùkún ọlọ́run ní múni láláì sí làálàá kankan bẹ́ẹ̀. ó nílò gbọ́ ẹyọ kan ní í ṣe kò sì mú ti àwọn déwùmí papọ̀ mọ́ tiẹ̀. ẹ̀yin ti wá dáná àwọn oníwàásù Adédèjì nù set and props ẹ kó méjèèjì papọ̀ tán. kó papọ̀ hmm. ọgbọ́n tí alákìpọ̀ ọ̀run ni máa ń dọ̀ lọ́run lójú. máa ń dọ̀ lọ́run lójú. Hmm. ebi tí jẹ́dé nìsín eyín gbogbo ń tọ́ ọba mọ́ kó papọ̀ ni ọlọ́run sì àfihàn mi lọ́rùn ibi náà ṣọ́ọ̀bù mi. Hmm. ṣọ́ọ̀bù mi. eléyìí ọba wa eléyìí ó sì wá. eléyìí ó wá. à ń ta lọ́wọ́ ní sùn tẹnu ẹ̀ rí báyìí. sùn lọ́ọ̀yà mọ́ ni. sùn lọ́ọ̀yà lélẹ̀. sùn lọ́ọ̀yà lélẹ̀. gbogbo ẹnu a ní ṣe ṣùgbù o. bó ti wà yìí ó lè ràn yàn lẹ́wọ̀n torí ẹ̀. kò sí nǹkan tí lọ́yọ̀ tiẹ̀ lè rí wọ́n máa ń lo sáǹsì gbogbo nǹkan. Ah! bá a ti ń wọ kiri ayé ẹnu. kọ́lọ́n dákun ọba ń sàánú yín. bí wọn náà ṣe wáá rí i báyìí tó rí iṣẹ́ tí mò ń ṣe sọmọ tó bá ṣiṣẹ́ déédéé ṣé kò yẹ kó gbádùn. ó yẹ kó lásìkò gbádùn o àmọ́ mọ ni wọ́n fi sọ àgbàlagbà lẹ́yìn ẹ̀yin farúgbó ara gbádùn ṣé ah! sọ́fà kékeré ni. Hmm, kí ẹ ṣe consider èjì yín. ẹ má wọlé fún èjì mi rẹ. èjì yín ó tẹ̀kẹ́ ara rẹ. àní kò sí ní tí ó ṣe èjì mi jẹ́ mọ́ ti èmi mo ti wà má ti ṣe tánìsì má tún lọ wá kìnìún má tún gbé bẹ́ẹ̀ o ẹ̀ ń tó máa ṣe ẹ̀jẹ̀. àbí kẹ̀sì ẹ̀ máa tomi tútù lẹ́gbẹ̀ẹ́ kan nù kúlà ẹ̀yin ẹ dákun ẹ má bínú gbogbo iṣẹ́ tẹ̀ ń ṣe ẹ̀ ń ṣe ẹgbẹ́ sá. ẹgbẹ́ hmm. kò ní dáa fẹ́ gbẹ́ ẹgbẹ́ ah. báwo èmi ìṣẹ́gbẹ́ kankan ah. èmi gan mo ti wà ẹgbẹ́ ni mí. ó yẹ kó di ẹrù yín. ṣé mo já lára agbo ni. Ah, ẹ lè délé rí ọmọ. irọ́ ọlọ́mọlángidi ọmọ ni. Ah! ẹ ti pẹ́ láàrin àwọn ẹlẹ́gbẹ́. gbogbo fún mi lẹ́gàrí. aláwọ̀ ẹgbẹ́ tí wọ́n mọ̀ dáwọ́ fún. wẹ́ńjìnì wẹ́ńjìnì hmm. bó ti rárá rí tòun wò tó bá gbé wàhálà rẹ̀ dé àsìkò táwọn kọ́sítọ́mọ̀ bá dé ní fàtì hmm. ní fàtì. kí ló máa ń fà á jánu. pẹ̀lú náà bá ń gbága. sípà. gbogbo ohun tí mo fi ń torí ẹ̀ jẹun nu. n ti bá pa ń jẹ kan mi fúnra mi. Ah. kọ́mọ tó jogún máa jẹ má jẹ one million. ah mo tiẹ̀ láwọn àgbàlagbà tí wọ́n ń sọ bẹ́ẹ̀ nígbà wọn kú tán wọn rí nǹkan kan fi ilẹ̀ dọ́mọ ọlọ́ wọn ah! ṣe ti yín bẹ́ẹ̀. ọ kọ́mọ náà lọ ṣọ́ọ̀gù ah! kọ́mọ fún ara ẹ̀ kọ́ lọ ah! ṣọ́ọ̀gù tó ti wá rí báyìí. Eh, ẹ gbọ́dọ̀ jẹun pa o eh, eh. mm, tabari nǹkan mi tuntun. bó bá ti dijọ́ mi n téèyàn bá ti rí èèyàn máa wò ni èèyàn kí ẹ lẹ́ o irú mo ti jẹun ọkàn juwọ́ èmi ló sì juwọ́ sí ọ. nítorí pé jẹ́ mo káàró òjì rẹ̀ mi. ṣùgbọ́n tó o bá béèrè náà ànímọ́ra bá ti mọ́ra yẹn. àbí òun la ti ń sọ̀rọ̀ bí ẹni

irú la jẹ́ ń kọ́lé wa kọ́ yìí. kọ́mọ tẹ wàá lọ kọ́ lọ ọmọ ẹrú fọmọ ọba. ìlà àdúgbùlẹ̀ báyìí ni ó yẹ kọ́kọ́ fún mi ó ti nàró ẹ̀. wọ́n ṣe tún wá sọ fún pé irú la tí wọ́n ń kọ́kọ́ yìí ọkàn tó yípo ó fẹ́ máa ṣe cross báyìí. kí ló dé. ó ti máa ba ẹ̀ka mi jẹ ah. ó fẹ́ máa ṣe ọba sọ di ludo. wọ́n kàn mọ́ ta ludo bẹ́ẹ̀ ni. ọmọ ìyá mi jára mọ́ṣẹ́. kó jára mọ́ṣẹ́ ẹni bá pàṣẹ jẹ èlé pàṣẹ jẹ. torí ẹ̀ mú ẹmúra ṣiṣẹ́ o. ẹmúra ṣiṣẹ́ ẹmúra ṣiṣẹ́ kò sí wàhálà bàbá àmọ́ kí n tó wá mọ́ ọ lọ kọ́ bá dà pé mo kàn sí ẹ̀yin oníṣẹ́ káàkiri ẹ̀ ṣe mú mi lọ́dọ̀ ń ké sí ọmọ olókìrì káyì kó tiẹ̀ tara rẹ̀ kìkan fẹ́mi náà kí n mọ̀ fi wọ̀ ọ̀kan. okirika ni màá ta. ah okirika dey bring um, finance yo. okirika get grade. ẹ <laughs> eh, ah okirika ah o bad. àwọn aṣọ obìnrin lọ́wọ́ á kún bẹ́ẹ̀. ẹ máa wọ̀ kí mo fi yàtọ̀ sóbìn filẹ filẹ má wọ má wọ. kí ló dé má wọ ẹjẹ ń wọ. àbọ̀ àbọ̀ ọmọ fi gọ́ọ̀mù. kún ìdí yín ṣé tó ń fa gọ́ọ̀mù ni. Ah, èmi ẹ̀ máa fà á díẹ̀ díẹ̀. bàbá hmm? tẹ́ bá fi darúgbó ah, ẹ lè jẹ́ ambassador àwọn drug dealer o. kò sí tó burú mẹ́. anu anu arọmọdọmọ ò ní dá yín mọ efcc ọmọ gbẹ̀yìn sí yé ni. kí ni mo ṣe ah. lórí mọ̀ ń fa gọ́ọ̀mù. tó test the blood yín báyìí drug náà mọ̀ rí tí ọmọ sáré káàkiri. gbogbo tí a rí wọn bá mi. Ah! ṣé o sì kí n máa ṣe wàràwàrà ni. Ah, bàbá ẹ ti fàárọ̀ ọjọ́ yín ṣeré pa. mi ṣeré pa. ẹ wá mú àgbà yín ẹ wá mú iṣẹ́ lókùnkúndùn. bí bí kò yí sí i hmm. kò yí sí i ọmọ hmm. ìyá mi hmm. tó bá ń gbọ́ kò yí sí kò yí sí i máa wá lọ mo fẹ́ bẹ̀rẹ̀ sí. ẹ bá rárá ni fún mi mo ṣe sọ lẹ́ẹ̀kan. aṣọ obìnrin ló kó bẹ́ẹ̀. ẹ̀yin ìgbà míì aṣọ ọkùnrin máa ń fìtì obìnrin gbà mí. aṣọ obìnrin ló kó ẹ ra kan fún mi. kíta ní ra kan fún. ẹ̀yin náà rárá ẹ̀rìn ẹ̀kì fún mi. ṣé mo ṣerú rẹ̀ rí. sẹ́yìn ló ṣoore fáwọn èèyàn. láàyè mi ṣe fún yàn ọ̀rẹ́ mi ọlọ́run ò ní kàtún rí ibi tẹ́mi ti ń ṣiṣẹ́ rè máa lọ ṣé bí wọn náà rí pọ́tọ́ kí n jẹ ọ máa lọ máa lọ kásẹ̀ kó omi kí ni. ẹ ṣe ọ àní dààmú ẹ ṣe mo dúpẹ́ o ẹ ṣe o. bá a ti ẹ̀ dààmú. ẹ ẹ ike ṣe olókìrìkà. ẹ mà nẹnu sí ohun tí ó kàn yín ọ̀rọ̀ tí ọ̀bà ti kàn wọ́n mọ̀ nẹnu sí mo tún ní kó jẹ́ àlọ́ tún tẹ̀lé mi bí a ṣe máa jí wọn gbé lọ́rùn kọjá kidnapper ní mi ní ìsìn màá gbé wèrè lọ́nà. Ah! inú máa jẹ o àtòrí òfin mọ́ mi. wọ́n dúró ṣinṣin nítorí ọjọ́ hmm. ìṣòro ni. ṣébi tí wàá máa bá a tọrọ ọba kọ́bọ̀ lọ́wọ́ mi rí. Hmm? ìgbà wo lèmi gan tó fẹ́ lákòjọ débi pé yọ̀ọ́sẹ̀ kú tọrọ kọ́bọ̀ lọ́wọ́ mi débi pé ń ronú pé ń gbéyàwó àmọ́ lolúwa ẹbí káàkiri àmọ́ bẹ lọ́dọ̀ ìyá àgbà téèyàn bá lówó bó ti fẹ́ ọmọ bó ti fẹ́ tẹ́mi ò ní fíríjì kó kan báyìí kí n gboko aláwo lọ mi ò gbọ́dọ̀ mọ bá báyìí lọ bí n bá dákẹ́ tara mi ò bá ń dákẹ́ jẹ́ n wá solution sọ̀rọ̀ ayé mi. ó lágbára o èwo ni kéèyàn rán ọmọ méjì iṣẹ́ kéèyàn má rí kínní kéèyàn má rí kejì léṣù gbéṣẹ́ fún kọ́sítọ́mà kó dẹ̀ ra màtíríà àmì èjèèjì dẹ̀ lọ bí orí tán ṣáǹgì. Ah, ah, ọ̀gá ẹ kalẹ̀ kí ló fa ẹ̀bẹ̀ sí ń dá sọ̀rọ̀ ẹ̀rú ń bà mí. kì í ṣe àwọn tó bá lọ́dọ̀ tó fọwọ́ pa lọ́wọ́ náà kì í ṣe ìwà tó kó lé wọn lọ́wọ́ làwọn náà ń wù mí. Ah, ọ̀gá ẹkú bẹ́ẹ̀ náà ọ̀gá ẹkú bẹ́ẹ̀ náà ó ní wọn mọ fọ̀rọ̀ pa wọn lọ́wọ́ ṣé mo ti sọ fún yín pé ẹ fullback mi lẹ́sìn wá ní fún affect mi present mi tọ́lá pé mo jalè rí nígbà náà ní tẹ̀sùn kó wọnú mi olè náà lẹ́sìn mọ̀ pé mi dọ̀là ok kó mbẹ́ ok kó mbẹ́ àti pé ilé ayé ti kọjá gbogbo nǹkan tẹ̀ ń sọ yìí ah, gbogbo àwọn ọ̀rọ̀ ikọ̀ yẹn kẹ́ ẹ mọ̀ sọ wọn ẹ tún máa ń sọ nígbà méjì nínú mi máa ń bàjẹ́ ẹ mọ̀ sọ lójú àwọn ọmọọṣẹ́ ìdí tó fún máa ń rí mi fínù ọ̀gá lè mí náà láyé ara mi mo kì í sì ṣe gbé ọdún àbọ̀dún tó kọjá mọ́ dọ̀gá. síbẹ̀ yẹn ṣe ń dọ̀gá ni wọ́n ṣe dọ̀gá yìí kí ló fi lè proof pé ọ̀gá iṣẹ́ ni ẹ. àti mo lọ ní lọ́wọ́ gbàgbà certificate. ṣọ́ọ̀bù ẹ̀ dà. dáadáa ṣọ́ọ̀bù mi wà ó ní mo kí gbogbo àwọn èèyàn tó bá fi mọ̀ wọ́n rí. o ò fijọ́ kan dúró sí ṣọ́ọ̀bù àfi kó máa rìn kiri bí ìgbóná. ọ̀gá mọ̀dà pọ̀ mo ní ṣọ́ọ̀bù mo ti fìyàn bẹ̀ mo tún ti sí mi mo fọmọ sẹ́ bẹ̀ eré bí màá ti sí kẹta mọ̀ bá káàkiri mò ń rìn káàkiri orí ìrìnsì lórí wa. sori o you are not a good example ah. tó o bá mọ̀ lọ́kàn ara ẹ̀ o kàn wà tó kàn wà ó kàn wà ó kàn wo bí ìgbà tí èèyàn kan ó fẹ́ dàbí ejò orí àpáta. ayé ló rẹ lọ́kọ̀tọ̀ ẹ dákun kéèyàn kan mọ́ fi mi wú ejò àti àpáta combination àwọn méjèèjì ìdá ìpinnu máa ń gbé wọn sẹ̀ ẹ dákun ẹ dákun ẹ mọ̀ gbé sampo yín lọ́bẹ̀ wọn ni wọ́n sọ fún yín pé sìnkún agbófinró ti tẹ ajínàṣẹ́ kan tí ń jẹun ajígbọ́n ni mo ti gbá ọmọkùnrin kan múrẹ̀ dáńdẹ̀dì bí ṣe ti ṣe wà yìí ni tí ó ti ṣe fọ̀gànáìsà kò ti ṣẹgbẹ́. àpá. sá. Ah àti kò fà ń lẹ̀ fà ń ṣe àní kàntànkàntàn pọ̀ nú ọ̀rọ̀ ẹ̀ ìjọ wo gan ló fẹ́ ìjọ wo gan gan gan ló fẹ́ sẹ́tù ìjọ wo gan la fẹ́ bá òótọ́ nú ọ̀rọ̀ ẹ̀ ìjọ wo gan la fẹ́ rí ẹ gẹ́gẹ́ bí èèyàn kan tó gbádùn. bíi ti bò mo ní mo rí èèyàn ẹ sì ń bá mi là gidi ebí mi mo lọ yọ ọmọ tọyọ bọ ṣé wọn á mọ màá bá yín màá mú kélé fún yín ṣé mi wájọ díje wáyé kéré ojú yín. olóore èèyàn tó ṣe èèyàn kan tó ṣe méjì how come báwo ló ṣe àìmọye àwọn ẹ̀dá kan tó yẹ kó jàkísà ni wọn wọn lè ti ṣe èèyàn mẹ́jọ. níbo níbẹ̀. ẹ ṣeun ebi lọ́nà ojú ọlá pé ni ọ̀nà ojú ọlá pé ni sọ́ọ̀bù rẹ̀ wà. níbi tí mò ń gbà ní gbogbo gbà. kò sì sẹ́gbẹ́. ó ń ṣe fọgànáísà ó ń ṣe oṣùmẹ̀kà iṣẹ́ tiwa báwo ni wọ́n ṣe mọ̀ pé kò sẹ́gbẹ́. èmi mo fọ̀rọ̀ wá lẹ́nu wò ni kò sí nǹkan tí ọ̀sán tán gbogbo ẹgbẹ́ ló bó ṣe pé. apá. Ah. àwọn kàndánù rẹ̀ sì ni wọ̀nyẹn o. ẹ jẹ́ àyẹ̀ wọn kò. ọ̀dà. ẹ jẹ́ bẹ́ẹ̀ yọ ọmọ pàkúta. tó bá tó tó bá di nǹkan bí ara ń náì lọ́la bàbá ṣe gbàdúrà tán láàárọ̀ wàá bá mi hmm. wàá mú mi débẹ̀ mo fẹ́ mọ bọ́ọ̀rọ̀ ẹ̀ ṣe jẹ́ á dẹ̀ gbádùn hmm. mi mi ìbínú rí lójú ẹ̀. ah ó tọ́jọ́ mẹ́ta mi nìkan lẹ́mọ́ lè bímọ. wà á mọ̀ pé kò sẹ́ni tí mi lè bínú sí. mo ti gbọ́ rí wọ́n ní tẹ̀bá ń para báyìí wípé ọ̀dà sàdí ó lágbára gan ọ̀dà sàdí mọ́ níbí. ìwọ fi ilẹ̀ ìwọ hmm. fi ilẹ̀ tó bá kọ̀ lóge àfọlẹ́kọ̀. ọ̀nà fún lọ́nà rún. ó ṣe kókó iṣẹ́ tó bá ti lè lọ lẹ́ ń ṣe. mo bá o wo kábọ̀ kó fi kán sí kó lè bá àbọ̀dé inú arákùnrin wẹ kìlọ̀. ọmọ wa ìrojú kiri orí iṣẹ́ tá à ṣe lẹ́yìn ò tètè oúnjẹ kọ́ jẹ́ ni. nígbà tí èsì jáde látàárọ̀ omi tí n ó mu dà ọlọ́mọ jẹ́ nítorí burúkú. ẹni lẹ́jẹ̀ ń gbàgbé jáde. wàá a máa jẹun alọ́gbóúnjẹ sórí wàá ló ní pàákè ni àlùbáríkà ni ká máa tọrọ lọ́wọ́ Elédùmarè. ẹ má bínú. oje ìwọ ti jẹun ni. bẹ́ẹ̀ mọ̀ pé mi èfinú tèmi ṣeré ẹ̀ lẹ́kọ́ àtàárọ̀. àtàárọ̀ ni àtàárọ̀ ni. ẹ rí i pé ọkàwó funfun dáadáa ọmọ tẹ́ ẹ fẹ́. ó ti ẹ̀ lọ lẹ́nu. bó o sáà ní sájé wá. lórí burúkú mọ̀ lájè ah, ah. kọ̀ mọ̀ wá. olórí burúkú lájè nígbà tí ọba wa wá sẹ́rù mi lọ́ọ́ yẹ ká yí ọmọ wà wá. àmọ́ ẹ̀yin náà ọ̀rọ̀ ajé òwà lónìí ajé òwà lọ́la yìí ó yẹ ká ẹ jẹ́ ká tún mójútó báyìí o ah, bàbá bí yín pé bó o ní sẹ́ tàn ẹ ní ẹ̀ tàn ẹ̀ ṣe ẹ̀ mọ̀. gbóná ah. kí ló máa ń ṣe báyìí sí kan rí. Ah, kí ni mo ṣe. ó ṣe jẹ́ pásíkò tó ọba gbóúnjẹ rẹ̀ báyìí lọ́wọ́ àbẹ́rẹ́ ẹjọ́ náà dáná náà ajé lè wá kí n sọ pé kọ̀ wà. ó dá ẹ dákun ẹ má pariwo. bàjẹ́ bá wá sẹ́yìn ní ọmọ bàjẹ́ wá. àtòrí bẹ́ẹ̀ wọ ẹ sùúrù. ẹni wọn ọ̀rọ̀ jẹ́. ẹ sùúrù sẹ́mi àti yín ń jẹ. ìwọ ló pa mí. èmi ò lè pa yín ẹ sọ ti yé yín. ajé ọ̀wà àgbà náà o. ọ̀dà ti ọ̀rọ̀ owó àjọ tí ẹ níbẹ̀ bá dé ẹ kò fún mi. mo sá mọ̀ pé yín tó ti yọ èyí tó béèrè tó káyìn ní ìsìn. ẹ ti lájí ò wá mo sì ti kúrò lórí eléyìí nígbà tí ètò ní ẹ fẹ́ lówó ni. ẹ náà mọ̀ ń sọ fún ọ ọmọ pé mo ti fẹ́ sọ mọ́ wípé olórí burúkú náà fọgàlẹ́sà tàjọ daṣẹ́ ẹjọ́ mọ̀ pé ti tàjọ. n kò rí sọ rere. wọn ò fẹ́ ṣe wá ọmọ sẹ́yìn lẹ́yìn pé kájọ àkókò láàrin ni o bí parí ni o bí bẹ̀rẹ̀ ni o èmi tó ah. ń dájọ́ lọ́dà wíìrì ni ẹ sì ń dájọ́ ah, àtòrí ẹgbẹ́ ìfọ̀gà ọmọgbọ ẹni ọmọ kù ẹ dákun kí ni ọkọ ọmọ bíi ọ̀sàgàn bẹ́ẹ̀ ṣe dàgbà tó yìí ẹ̀ ń dájọ́ ẹ̀ wá mọ nọ́mbà tẹ ẹ wà. ṣé èyí ìfinú tán yẹn tẹ́ bẹ́ẹ̀ mi ìfinú tán ọmọ tán ni ṣé mo mọ̀ pọ́ náà tí wọ́n gbà nù. ẹ wò lọ́la tílẹ̀ bá ti mọ́ àjọ débẹ̀ ṣé ẹ ti gbọ́ mi àjọ dé ibẹ̀ ṣọ́ọ̀bù yìí ní ọ̀la kókó omi tó kọ yín bá wà àti ibi tí owó sọlẹ̀ sí àjọmọ̀ lọ́la. mi ò rò pé gbogbo ara gbádùn. ẹ̀yin gan ẹ gbádùn ẹ sáré ẹ̀yin gan sáré ẹ wo èmi ò jẹ́ kí wọ́n mọ̀ ní ọ̀la pé dàda yín ò lè jà ni ó ní àbúrò tó gbójú. ṣéwọ̀n nìkan lọkọ rẹ ṣe fọkà tí ń dàjọ. ẹ ìwádìí ọmọ yòókù ọ̀sẹ̀ mọ̀ owó owó. nígbà tí àbá kọ́wọ́ wálé. owó owó ló kọ́ wọlé sọ́kẹ́ ti pẹ́ kí wọ́n tó wọ́. ẹ wà torí èmi ò ní ọ̀la kò sí bá balẹ̀ tó lè bá mi sọ kí n bá tẹ̀lé yín débẹ̀ kí ló dé gan-an sáré kó ni yín ní sátà jẹ nìyí ni àròjù owó àrẹ rẹ ẹ̀yin ká lánàá tán alánà tán ni yín. sọgbẹ́nu ayé sa. èmi gbádùn o bẹ́ẹ̀ yóò bá gbádùn ní kẹ́kọ̀ọ́ káwọn. sọgbẹ́ tó ń jẹ òfò tó ṣe ilé ń jọ ọ́ lóyún sọgbọ́. Mm. ọ̀pọ̀lọ́ ọ̀pọ̀lọ́ ọmọ náà dè mọ́ ó fẹ́ dàsá wírí jù. olóògùn olóòsì bàbá wẹ̀rẹ̀ dàtọ̀ orí ẹ̀ yìí. wàlá ọmọkùnrin sì ń wá wẹ̀rẹ̀ lálẹ́ yìí. wọ́n lọ rí wẹ̀rẹ̀. ìwọ ọmọkùnrin sì ń wá wẹ̀rẹ̀ lálẹ́ yìí. èmi ló mú atalọ́yàn sí lójú sọ wá rí ìwà jẹ́wọ́ fún ọ pé wèrè rẹ kékeré lẹ́gbẹ̀ẹ́ tèmi ní alẹ́ yìí ìfọ̀ngàn fi rọ tó lólórí ibú ọkùnrin ní ọbí. fifteen thousand pọ̀mọ́ pọ̀mọ́ three thousand eighteen seven five seventeen. Ah, baálé ẹ̀mọ̀ káàbọ̀. àbọ̀ náà kú ara rẹ̀. Ah, ah. bó o ní sáájé gbogbo àjẹ mi ò mọ tí mo ṣe fájé o ajé ò bu nǹkan kan jẹ rárá bóyá ibi ọ̀pá jẹ ni kò yé mi ajé ò bu gbàjẹ o ìmọ̀kájé kan máa downgrade yẹn downgrade ajé tún downgrade mi lónìí o. ojoojúmọ́ náà lajẹ́ ìbúgbà àti yín jẹ ojoojúmọ́ lajẹ́ mọ́ downgrade yín ah, ẹ wo, bí ajé táyà púpọ̀ ọba tiẹ̀ wá ṣé ajé èṣù náà òun náà tún wá wá ẹnẹ kó ah. wọn sáyìn ṣù. Ah, ajé èṣù gangan ló kó bá ajé ìfọ̀gà. èmi ò mi ìrírú ẹ lè eku tó fi ẹ tó gé ajé èṣù jẹ ó fi náà ajé ni mo kí ni mo ṣe mo tiẹ̀ fẹ́ kọ́kọ́ ronú pé ah, sórí ọmọ lọ ilé báyìí náà ni láì ní pínlẹ̀ lọ́wọ́ ten ò sí mi ọmọkùnrin mo rìn délé ni yẹn ni mo èyí tí màá fi máa rìn àbí para mi bẹ́ẹ̀ kà náà ti bẹ lẹ́yìn ọ̀dọ̀ mi ni. làbúrò wa mọ̀ ọ̀kà náà sùn ẹ̀kan àti pé bí gbogbo ẹsẹ̀ wá rí nísìn tó pé a dé gbo iṣẹ́ méjèèjì tẹ̀ ń ṣe ni ọ̀wà bóyá kẹ́ wá ṣẹ́kúnṣẹ́ o. kí o tún mọ̀ sí iṣẹ́ mi. ṣé ẹ mọ̀ pé télọ̀ gangan lẹ láàárọ̀ ọjọ́ yín pẹ̀lú wa mú bóyá kẹ́ ẹ mọ̀ náà mọ́. télọ̀ ń bí nǹkan kan ló jẹ́ ń fi ilẹ̀ tẹ́lẹ̀ tí mo fi tún lọ mú àwọn èyí mo mọ̀ gẹ́gẹ́ bí experience dọ̀ nígbà táyé kọ̀ tí wọ́n rán kọ́tà ń sòlù mọ́ hmm. bí wọ́n bá fẹ́ lòdì báyìí wọ́n ti yàdọ̀ àwọn ọmọ Yíbò ẹ bá mú jíǹsì ń ẹ bá mú sáàtì ń wọ́n gbé wọ̀ wọ́n lọ́nu ẹlòmíì ò kú òǹlé láì máa sọ lọ́wọ́ ó lè lọ̀sẹ̀ mẹ́ta ń tà yọmọ rárá sọ ń tà ni. ẹ wo èmi tí mo ni kẹ́ ẹ mú télọ̀ ọmọ náà mo ti mọ̀ alábọ́dé ti wà fúnrú yín ẹ níṣẹ́ ló ń rẹpẹtẹ ni àwọn èjìká ń ṣọ́ọ̀bù bẹ́ẹ̀ bá jókòó ṣọ́ọ̀bù tẹ́ẹ̀ta wọ́n bá ti di bíi ọwọ́ aago méjì ọ̀sán ẹgbẹ́ mọ́sẹ́ẹ̀nì yín kó jìkà ẹ mọ ìlú pẹ́pẹ́pẹ́ ẹ rọ ọmọ sùkúù tasọ rẹ̀ ya tẹ́ tó mú ẹ wọn tí ìró wọn tú tẹ́ wọn mú bí ajé èèyàn ọ̀wà ń tiẹ̀. lásìkò oòrùn lóòrùn aago kan inú oòrùn aago kí n gbé aláago méjì èmi ti aago kan bó ẹ mọ. èyí tó wò pé mi ti pé mi fẹ́ máa ṣe máa tó irú ẹbí ẹgbẹ́ ọ̀dọ̀ mi taṣọ tí ó wá gan. kọ́ sí ni. èyí ìyá bàbá mi iṣẹ́ oúnjẹ ló ń ṣe mo sì lọ́dún mẹ́sàn-án tí mo gbọ́dọ̀ wọn. tẹ̀jọ́ ń bá wọn tà á. ẹ ìjọ ọ̀sẹ̀. irú iṣu àtẹ̀wàtẹ̀ tiẹ̀ sọ ẹ tó lè mú dòdò mọ́ tó bá di pé ajé rẹ̀ wà ń wá lójoojúmọ́ èèyàn lè mú bí ègbò mọ́. ẹ ó dà torí àwọn ọmọ sùkúrù ní dòdò. ọ̀lẹ́ ni yín olóòrà ètì ìfarífájá ẹ nìkan ṣe bẹ́ẹ̀ sí mo ṣe ń wò yìí ẹ nìkan ṣe ẹ fi oúnjẹ lẹ̀ ẹ lè ṣiṣẹ́ oúnjẹ tọrọ lẹ̀ nìyí tẹ́lọ̀ ní kẹ́ ẹ mú mọ́ èjìká ní ṣọ́ọ̀bù tí wọ́n mọ̀ lùpẹ́ tì báyìí ọ́ tà ju nǹkan míì lọ ìyẹn ló wọ́n fẹ́ kí n. tí mo fẹ́ nù. àbálẹ̀ èèyàn máa dànù èyí da lábàánú kí sẹ́mi wá di mélòó. kò pọn dandan o ẹ ń bá kà fún yín lẹ́nu òòrùn àwọn dáhùn ti ń ṣiṣẹ́ mẹ́wàá. kò sí o sẹ́mi sáti lè rí nǹkan jẹ torí bí n pa mi ti wá. kí lẹ wí. sí nǹkan kan wá máa ń wá nǹkan kan kí n jẹ. Ah, ara ẹ̀ náà nù ńlá ní ẹ múṣẹ́múṣẹ́ ní ìsìn tẹ́ ń kún un lẹ́sìn denise nítorí òyìn tẹ̀ fi wá sún mi ni pé ẹ̀yin ò sí inú àwọn ọkùnrin tó yẹ pé tí ọba fowó lẹ̀ báyìí kò ní jẹ́ ńlé wọ́n lára mù ní ti yín kọ́ ẹ jẹ́. kì í ṣe bíi tèmi àwọn ọkùnrin tí máa máa bínú èmi yẹn sì bínú mo bínú lójú ẹ̀ kò tí n tó lè. oúnjẹ tẹ́ ẹ̀ fowó ẹ̀ lẹ́sẹ̀ mọ́ tí mo ti rí ni. tí a lè bá fún ọ lówó tó bá fi ṣe oúnjẹ o àmọ́ tẹ̀gbẹ́ ni màá jẹ́ dandan. ẹ jẹ. èmi mo sọ pé owó tó kó fún ọ tó ti mú dọ́dọ̀ aláta o ti fa aláta o ti sówó ló ṣe ni. ẹ jẹ dandan. àlè tí ẹ kò fún mi lówó ọjọ́ ìrìn bá ń gbé wá. o ṣeun o ṣeun kíni ẹ dákun ẹ̀yà jàre oúnjẹ náà wọ́n mọ̀ ta so òṣòro. òṣèlú jàre ẹni tí ọgbọ́n láwẹ̀ gbò kágbáwẹ̀ kágbé tọ́mì oníbi tó dé obìnrin kan á bá lo ẹ̀ná gbogbo owó dànù tán èmi láyé ìkọ́ láti ń bá wá ti part two ayé o mo lè gọ́ àmọ́ part one mi ní gọ́ láyé mi. àṣẹ́rù lè dánmọ́ tẹni pàtàkì tẹni àpọ́nlé àtọmọ ń dẹ̀rù owó. ó ti yá o. níbo ń lọ. irú ìbéèrè wo nu bá a ti jọ mọ̀ pa àjọ ń lọ láàárọ̀ yìí. lọ́ọ̀bù. ṣọ́ọ̀bù yín ni. ìwọ ọmọbìnrin ṣe ya kan ránṣẹ́ gbọ̀gbọ̀dì báyìí sọ́ọ̀nì jẹ́lí ọmọ ni dákò sọ ọlọ ọmọ jí gbogbo àwọn fọgànẹsà ọlọ ọmọ jí ẹnu ilé ẹnì kọ̀ọ̀kan wọn pé à wọn yan ọkọ ẹjẹ o wọn wá dìrìbùtù fún ọ o. <laughs> ẹ wá gbà mí ẹ dákun tí ilé ọba tún máa ń kọ ṣé ẹ wò tẹ rí pòrùn síta bí ilé bá tún fẹ́ máa ń kọ ilé mọ tó báyà bì ẹ dìde kẹ ẹ já lọ ní jàre. ó ṣe pọ́n ọmọ ọba ẹ̀rí ọmọ tó ṣẹlẹ̀ tó bá eh. ti tó nǹkan bíi aago mẹ́wàá eh. kọ́ ọmọ bàbá mi sọ. kò sígbà téèyàn olówó lè owó rẹ o ẹ mọ̀ sí rárá ni lẹ́yìn kẹ́ni lọ. ègìdì kí ni máa dàwọ ọmọbìnrin láàmú báyìí. mi o. ọwọ àmọ tẹ̀lé mi káàkiri bí yàrá òde ìyá ọkọ àtìyàwó ètò yìí ibi kówó dà sí gan mo ẹ ṣáájú kí n tẹ̀lé yín. mo kówó ni ẹ ṣáájú ni mo fẹ́ òṣì yá lọ. ẹ sáàǹsù gbogbo tẹ́ ẹ sọ ọkàn mi. ẹ gbé táyà wá o fún fọgá fún fọgá ẹ gbé táyà wá o iṣẹ́ wa ni o fún fọgá fún fọgá ẹ gbé táyà wá o fún fọgá fún fọgá ẹ gbé táyà wá o fáwọn fọgá náà iṣẹ́ wa ni o iṣẹ́ wa ni o iṣẹ́ wa ni o ọkọ mi ẹ kó gbádùn mo ní kó gbogbo rẹ̀ ń lọ ṣé ń gbádùn rẹ̀. mo ń gbádùn rẹ̀. ọbẹ̀ ń dùn. ó dùn. ọsọ́bẹ̀ ń dùn. ó lò ọ̀tí pé ń bolo ti rírú ẹ̀rẹ̀ gan tó tóbi tó báyìí nígbà mo mọ̀ pé ní tẹ́ máa ń fẹ́ nu pé ẹ fẹ́ kí wọ́n gẹ́ran kókó nǹkan pé wọ́n bèbè náà kí wọ́n gé kó tóbi dáadáa ẹ tiẹ̀ ní wájẹ. ọmọ òde báyìí àwọn kòtò ìfi ìsàlẹ̀ nínú ẹ kí ni. ọ̀dà. ọ̀dà kókó náà dààmú tó omi náà kọjá wọn mọ́. ọ̀dà ọ̀dà inú mi tiẹ̀ dùn pé ẹ̀ ń gbádùn rẹ̀ báwọn àmọ́ bẹ́ẹ̀ ti wá ń jẹun ní ìsìn tí ẹ ti wá dáríjì. nígbà tí ẹ fẹ́ dáríjì oúnjẹ tó ṣe fún mi ti wà òkè lọ́rọ̀ kan báyìí mm. kò sì jáàmù mo ti dáríjì mi tinútinú ṣe ọkọ mi ẹ kí n fẹ kí n máa wò ó àbí n gbé sí yín lẹ́nu. mo ń gbé sí yín lẹ́nu mi sáárọ̀. ǹbẹ̀ lẹ ti dáríjì mi. mo ti dáríjì ọ. mo fẹ́ bá yín mọ̀ gbé sẹ́nu yín kí n ṣe lọ́fín lọ́fín. yóò bá mi gbé sẹ́nu tẹ́lẹ̀ ni. mo fẹ́ bẹ̀rẹ̀ láti sọ̀rọ̀ jẹ́ mo jẹ dúkìá mi báyìí. bàbá ẹgbẹ́sẹ̀ nílẹ̀ bàbá ẹgbẹ́sẹ̀ nílẹ̀ bàbá ẹgbẹ́sẹ̀ nílẹ̀. nísòro nísòro nísòro tó ti yẹ ibo là ń lọ yìí náà ṣé ṣé ṣé Kánò là ń lọ ni. Kánò bò ẹ mọ̀ pé àwọn ẹni ibi wọn ì múlé tòsí ibi à ń lọ àti fẹ́ẹ̀ débẹ̀. èmi ò ń sonírìn èmi èmi ò ń ìyá o. ìyá là ń bá káàkiri. èmi wá gbowó láyé ni rárá. ẹni tí bá ti lẹ́gbẹ́ láyé ò ní lẹ́gbẹ́ lọ́rùn ẹni tí bá lówó láyé náà ṣe máa ń rìn náà rìn lára máa bí mi mi ta irin yìí ti ṣe máa ń rìn sọgbọ́n èmi èfi sọ́ọ̀bù tèmi ṣeré. mi ò wá mọ̀ pé bẹ́ẹ̀ tí mo ń rìn lára àárọ̀ lára. ọba mi rìn lánàá ni tàbí ọba mi rìn jẹta. ọrùn ẹsẹ̀ ti ń ro èmi ẹ mọ̀ pé bàtà tí mo wọ̀ yọ̀ọ̀ka ni kò ní pípasẹ̀ mọ́. pé bá a ti bá tiẹ̀ sì pàdé olómi olúwa rẹ̀ bá mo báyìí. irọ́ gbogbo tí wọ́n kàn mọ́ fàlẹ́ sẹ̀kẹ̀ wàhálà ni ẹ bá rí olómi ọmọ ọmọ ah, ah, fún olómi. ẹ wo ó ti rẹ èmi o bàbá wí tẹnu ìbábo ó ti rẹ èmi ah, ẹ bàjẹ́ gbọ́kadà ó ti rẹ èmi èyí omi káti ẹ̀rọ mi lójú ọ̀nà ká romi mú àárí. ìrìn mélòó lónìí tó gbẹ́ ń gbé ọ ẹgbẹ́ ah. kan sọ fẹ́ mi láti inú ilé síbí eh. sọ àti ìrìn sọ́ọ̀bù. ṣé láti inú ilé síbí kò tí ì tó máìlì mẹ́ta eh. ah, ẹ wo ti rẹ mi o. ọ̀kadà wo la wá rí láti bàtà tí ń bọ̀ ọ̀kadà wo la rí. ìgbò ah, ìbàjẹ́ àdúró ni àwa gan tán akàn ń rìn lọ àdúró nígbà tá àdúró bò láti rọ́ọ̀kadà ẹ bẹ́ẹ̀ wọ ẹja wá bò jìkadúró. ibi ló ti rí sọ́ọ̀lẹ̀ ibi ló ti rí sọ́ọ́lì ọ̀kadà oyè ọmọ gbé sọ́ọ́lì ọ̀kadà àní ẹjẹ́ wá bò jí ká dúró. ó ara rí wọn tí a bá ní wọn lọ pé bí ti rí wa bí ti rí nù. bí ti rí ni kí ni. tèmi bá jáde ńlé láàárọ̀ tí mo kàn sọ pé ọmọ tó ti dé ọmọ pé short cut lèmi gbà ni. mo dákun jọ ẹ̀yin lẹ láhùn síra yín bẹ́ẹ̀ bá ṣe pẹ́ ìsàyàn síra yín kí lọ́nà yín láti gbọ́kadà bẹ́ẹ̀ bá lọ ṣọ́ọ̀bù. ẹbí wọn lọ fẹ́ wọ ìdí òfin tó tó. ẹ bá sọ pé mo fẹ́ wádìí òfin tó tó. òwò wọ́n di òfin tó tó. sẹ́tọ̀rí bẹ́ẹ̀ lẹ fi wá rò lọ́kàn pé ó yẹ kẹ́ fi yà jẹ mí àbí. tọ́ba ti wá rí ọ hmm. yá padà lé. ìwà ní padà. jábọ̀là. ìní padà òfin tó tó tẹ ni mo wádìí hùn èmi mọ gbogbo ọgbọ́n yín pé nígbà bá sùn tí n bá gbèrè yọ padà lé ìwà ní padà. èmi. ẹ yọ. èmi. èmi. tani ọ alẹ ẹgbẹ èmi kí ni àjọ débẹ lónìí ni ìbá àjà la débẹ ní táìmù àjọ̀dé bí. ẹyìn ní so ẹyẹyẹ ní bẹ ẹyìn ikú ẹbí sábù rẹ ni sẹfìlà ẹrí ikú àbí wọ awúsá kọrin àjò èmi ọmọ fún ọ ẹbí wọlé ìwọ ẹbí wọn lọ ní sọọbù nìṣó. mo bọ́ bàtà kó o kó sábíyá. èmi ò ní kó bàtà àbíyá o ẹni ṣó ọjà onílọ́ọ̀dì jẹ èmi mọ èmi mọ gbogbo agbọ́ tẹ̀ ń dá ọgbẹ́ wo lọ dá bàbá ti rẹ̀ yóò kúkú padà ìwà ní padà ó yẹ kí a mọ̀ lọ ẹjẹ́ àlọ́ o ẹjẹ́ àlọ́ ẹ má jẹ́ wọ́n dá wa pẹ̀lú ẹjẹ́ àlọ́ àjọmọ́ rìn lẹ́gbẹ̀kẹ́gbẹ̀ fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ láàrin. pílẹ̀ sásọ mi máa sọ rẹ. ó yá ọ̀kadà ọ̀kadà oníwọ̀n má dùn ó rò pé níbọ̀ débẹ̀. ṣé ẹ̀rọ nàdá tó ṣe kí ẹgbẹ́ ọkọ yìí sọ́ọ̀sì rò pé èèyàn ni ọ. sẹ́mi mo ṣe rẹ́ dandan àbí wọ. ìwọ ah. òpònú elétí takẹ́tẹ́ bíi sọ́ọ̀sì. ìwọ tó lé mọ́tò káàkiri tọ́sẹ̀ ló bí kọ́lọ̀bù tẹ́ fi rọmọ. Ah, ah, olórí ìlú wọn gbádùn. ìwọ gan gbádùn. ọdẹ bá mi sọ̀rọ̀ ọfẹlú rọ ọfẹlú rọ tí n bá kó gbàdú bú ọ. ọ bí ọ̀rẹ́ ẹ wá gbà mí ẹ gbà mí dúró kí ló fẹ́ kí ló rò pé ó fẹ́ ṣe náà tó o sì mọ̀ pé wẹ́rẹ̀ ni ìyàwó tó o ní. ṣé kí ló rò pé fẹ́ ṣe náà àtọ́rí kí mo ní kí ló rò pé fẹ́ ṣe. wèrè ọgbọ́dọ̀ pè méjì títì. ẹ sọ́nà mi ni lọ́nà sọ́nà mi bì ni. ẹni tí èèyàn bá ti ní kágbàlagbọ̀ ọmọ rìn wíwá ti mò ń hẹ́pù ní ẹ láti. ó hẹ́pù mi jàre. Ah, ẹ mọ̀ pé tẹ́yìn ọba rìn ẹ̀ lè làágùn tẹ́ bá ti làágùn ọlọ́run kọ́lọ́run jẹ́ kẹ́mi ọtọ́jọ́ ni. ẹ wọ́n ló mọ ìyẹn sọ àwọn ajá. ẹ alágbàákò tí wọ́n ń sọ ọ̀dọ̀ rẹ̀ rè é bẹ́ẹ̀ ti rí. apá ní sùúrù o èèyàn méjì ló ń ṣiṣẹ́ ń bí o. èèyàn méjì wo ni. fọgànàṣà wà ń ta túmíkà ọ̀tọ̀ọ̀tọ̀ náà wà. ìmọ̀ gbàgbà wo ẹ̀yin náà tó ti lọ ń gbá sàkẹ́ èwo lọ́tọ̀ọ̀tọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ sára wáyé sá bébí náà ṣe débẹ̀ jọ mo débẹ̀ bó ṣe yà mí lẹ́nu nu o ó yà mí náà lẹ́nu o ṣe rí wọ́n ní wọ́n pe ń lọ́ba rọ́ tàbí ṣùgbọ́n làrẹ̀ mọ́ rẹ̀ èyí tó gbé èèyàn bá tó kòrókòrò báyìí náà pẹ̀lú kòdò ọ̀rọ̀ ẹni tí mo ń rẹ́ra dẹ̀. apá mi ò fẹ́ jìjà ẹbí o. ta ni sọ fún yín pé jẹ̀bi ìjẹ̀bi à. ó rẹ̀ ní kò ṣẹgbẹ́. ó ṣẹ́ déédéé pè fún ẹgbẹ́ ó lẹ́gbẹ́ lòun gangan lára ibi ká wàá máa bọ òun ni àmọ́ tẹ bá wà ń bẹ́ẹ̀ níjọ́ tí mò ń sọ yìí ẹ̀rọ ọ̀run wọn ti bàyẹ̀ tẹ̀ ti sòwe rẹ̀ ó tẹ àdọ̀ bò ó èyí ti mọ̀ mí mo wá na páàsì rẹ̀ lẹ̀ ni ibi tí mi ò lè fáyà rẹ̀ ń bi ọ̀dà rẹ̀ ni ó pè mí. ọ̀dà mo ti gbọ́ ìwọ máa lọ tiẹ̀. lọ bo tọ́ba ara yín mú ẹni tó lóun ya wèrè jù mọ́ ẹni tún ìwọ̀n. torí ẹ̀ mo ṣe mú ti bí dání. ẹ mú dání. má tàgbà mọ́lẹ̀. ayé ẹ̀ fẹ́ bàjẹ́. àgbà wo òdógún yù bad òdógún yù bad àwọn náà sì mọ lérí bí ẹni pẹ́nátì sì ń bẹ lára àwọn bíi tìgbà kan bó ti fẹ́ mọ wèrè tí ó ṣẹlẹ̀ lọ́sàn-án. lílẹ̀ léegun lè ṣe tí ó jẹ́ bí ọlọ́run. ẹ mà kó iṣẹ́ o. kí lè léegun lè ṣe ẹ lẹ. ẹ ra ẹ ká o sẹńtà. adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. ó ga o. kí ni ká ṣe fún mi. ẹ jọ ṣé mo bá fọgá. ẹ bá fọgá. èmi náà rèé èmi ni mò ń fọgá ẹ júmẹ̀ká náà nǹkan. èmi náà mò ń sùn mi kà. o ti o. èmi mò ń ṣe méjèèjì. ọ̀pọ̀lọpọ̀ o. ọgbọ́n ọgbọ́n jù kì í sọpọlọ hmm. nìkan. ní di méjìlá lọ́dọ̀ àwọn ẹgbẹ́ nìyẹn o. bí tòbúkọ ṣe di méjì lọ́dọ̀ ìyá rẹ̀. bẹ́ẹ̀ ṣe ń ṣẹgbẹ́ fọgà lẹ́mọ̀ ṣẹgbẹ́ júmẹ̀ká. ẹgbẹ́ kẹ láyé mi lè ṣe. kí ló dé. tí jésù èdè tí bìlà òfin fọn ẹgbẹ́. Ah èmi ò ṣẹgbẹ́ kankan o. ẹ wá kó o kù ẹgbẹ́ wa wúlò ẹgbẹ́ wúlò. Hmm, ẹgbẹ́ wúlò owó ni wọ́n ní a máa dá. Ah, èmi ń bomo ti ráàyè ń ṣe gbogbo iṣẹ́ ìtàn ń wà mọ̀ lọ́ọ́ dáwó fẹ́ nìkan. ọjọ́ kan bọ̀ tẹ́yìn náà máa ní ìdí ìrànlọ́wọ́ ẹgbẹ́ ẹ̀. kí ọmọ fún mi kí mo fẹ́ ṣé mo fẹ́ kó mọ ni àpọ́njì olóbìnrin ti ń tọrọ ọmọ ìlọ́dọ̀ mi àràdà ń lè sínrawó mi ní ọmọ tí mo fẹ́ kó tí máa pè wọ́n mo tún ta báàgì o báàgì ọmọ sùkúl one thousand. lẹ́yìn náà lẹ́ran. èmi ni. àwọn báàgì yẹn dẹ̀ wá fáyín o. ọ̀dà ọ̀dà báàgì àwọn ọmọ sukùl ni eh. ẹ rà lọlé fáwọn ọmọ. ee eh, eh, àti ẹ lọmọ kéékèèké tó ń lọ iléèwé mọ. ẹ sì lẹ́yìn ìṣẹ́gbẹ́. èmi ò mi lè ṣe é sẹ̀ kí ẹgbẹ́ kí ni fi gbẹgbẹ́. wọ́n dẹ̀ wọ́n dẹ̀ fún yín ní wàhálà kankan. èmi ẹ bá ń gbọ́ wèrè wèrè gangan èmi tí mo mú lè ti kọ́ta ṣé pé tẹ́tọ́ bá wá bẹ́ẹ̀ ṣe wèrè fún wọn. Ah! <laughs> ẹ jẹ́ ẹ jẹ́ ń ṣàṣírí fún yín màmá fíngọ́ọ̀mù. ẹ máa fíngọ́ọ̀mù. ah èèyàn bá mi lákọ àgàgà kí n ti gba kínní mi yó. ṣé lè tán máa ń ṣí ṣáláńgá àbẹ́wò. kí wàá ṣe tán kéèyàn kan dé àjọ mú àtìrá wa nú gọ́tà ni. ẹ dẹ̀ ní ẹ̀ ń jẹ́ gbẹ́yìn. irú agbára gba ohun gbogbo eléyìí báyìí irú agbára gba ohun gbogbo eléyìí báyìí sódò gúnsì wáìnì mi ni kí ni ìṣesí àmàánú ẹgbẹ́ mọ̀ tó rí yín bàjẹ́ ẹ̀yin sọ pé kí ẹ̀yin kí ni kan bẹ lápò yín nígbà fẹ́ lọ sóòwèrè ẹ wá jókòó mẹ́ẹ̀ wá jókòó everything wá tutù ẹ fẹ́ lè lọ́ọ́ máa kọ yíbá yíbá yíbá yíbá orin àwọn ọmọ ẹ̀yìn àwọn ọmọ primary six tán fẹ́ lọ sí JSS one wàlẹ́ àbá ìfẹ́ police bàtà ni mo mà dáràn lẹ́yìn tẹ́ sọ pé kí ni kan bẹ lápò yín tó yẹ ká ẹ sọ wèrè yín dé díẹ̀ kí n lọ mú fáànà mi kan fi ṣe kérésì ah wàhálà ti dé pirated copy ni nǹkan tí wọ́n ń rẹ́ ní báyìí pirated copy ni wọ́n ń rẹ́ ní báyìí Ah, wọ́n lọ́hùn sẹ́yìn tí ò ṣàfihàn mẹ́kì ṣé yẹn wà lọ́jọ́ ìní èjì ẹ̀wọ̀n ní báyìí ẹni bá sì ti ra republic fóònù rí nìkẹjà ní ọmọ pé republic ẹgbẹ́ òṣùwọ̀n ìwọ ló mọ̀ fìyà jẹ mí ayé iṣẹ́ àwọn onímọ̀ tí wàá bàjẹ́. ṣé n bá yín ṣe bẹ́ẹ̀ ni red kí n kùn nínú brown. Ah, kí ló dé red lórí black. ìrọ̀ o mo fẹ́ ṣe bíbà tó ń Ṣàngó. ẹ̀dẹ̀ kọ́ ṣe yìí náà. a ah, ní iṣẹ́ tí mo kọ́ pọ̀ ìtìǹbà lágbára mẹ́rin lágbára ọlọ́run tẹ bá máa wá ní ọ̀sẹ̀ tí mọ̀ mo lè ti máa ta omi tútù. ó yá ti gbádùn àgbà ṣàmánù ṣàmánù ẹ má ń dọwọ́ rú o àgbà wo yín gan ti ń bàjá yóò ti ń bàwọ̀ jẹ́ ìgbà tẹ́ lọ́bẹ̀ mo ti ń expect pé kárí wọ́ọ̀tà tí wọ́n á mọ̀ ṣe bí ẹni pé ìmọ̀ nǹkan kan wá ẹ fura yín lẹ̀ ẹ fura yín lẹ̀. ẹ wá débẹ̀ wá lọlé pọ́lísì bàtà bàtà yín kọ́ ní dọ́bí ewo dì. òkú ewo ruru káwa ruru. how. Ah, èmi fowó pamọ́ sọ́dọ̀ ẹ̀ ni. Ah. àwọn kan tí máa ń gbèmí inú rè wò àwọn kan tó máa ń bí èmi nú rè o ẹ fẹ́ fi owó yín pamọ́ ẹ ṣe lọ lọ́bì lọ́dọ̀ àwọn microfinance. sórí tiẹ̀ ju micro lọ heritage ń tiẹ̀. heritage. sórí ah, bàtí bá máa gba owó yẹn lọ́wọ́ ẹ̀ ah, apá wàá bá káànú. Ah, gbogbo ohun tí mo fẹ́ rí gbogbo òkodoro nǹkan tí mo fẹ́ rí tí mo fẹ́ fi àtáàkì ẹ̀ tí mo fẹ́ fi bàjá mo ti rí i. tí o mẹ́ni ní ni. ṣé àmọ́ àánú ẹ ti ń chairman náà ẹ sẹ́yìn àbáyé tẹ́lẹ̀ o chairman náà ẹ sẹ́yìn àbáyé tẹ́lẹ̀ o tí mo padà discover pé gbogbo nǹkan tẹ́ ń sọ yìí ẹ play along ni pé nǹkan kan ò ní padà ṣẹlẹ̀ yìí ń bojú yín jẹ́ o ládùúrú rìn tí mo mú yín rìn tẹ́yìn alára ń complain pé mo ń ṣe àgbàlagbà lófò mo ń ṣe energy àgbàlagbà lófò ah kọ́mú pass yẹn lẹ̀ fún yín kẹ́ mọ́ lè carry out operation èyí le o irú yín lẹ́ gbà ojúmọ́ tó ti mọ́ ká gbàdúrà àtàmárówó náà lẹ́ni ọjọ́ tuntun ká gbàdúrà nǹkan tuntun ní. ọmọdún tí wọ́n ká gbàdúrà. àtòrí bẹ́ẹ̀ wù ṣé n tó sì ń ṣe ìṣó sì dá lójú ara rẹ. kí ló ṣẹlẹ̀. ẹ látìgbà tá a ti dé láti ilé tá a ti jókòó kábí tẹ ẹ ní ẹ mú mi lọ sí ọ̀dọ̀ ẹ tẹ ń dájọ́ fún tẹ wá fi mí pa gbákalẹ̀ bí tẹ tiẹ̀ wá ti jà sí mi mọ́. ṣé tí mò ń dájọ́ fún. irọ́ ẹ tẹ́ mi ń dájọ́ fún mi. ẹ jẹ́ kọ́kọ́ kọ́ sọ nǹkan kankan fún ọ tó ti yọ ẹ sọ ká gbọ́. ọmọkùnrin tá a fẹ́ lọ bá létí ń gbàjọ lọ́wọ́ mi tó ti yọ nísìn yóò ti kiri lọ ẹ̀yà àárọ̀ kùtùkùtù láwa yìí. àtòrí bẹ́ẹ̀ wù àtòrí ẹ̀ sì bẹ̀rù ọlọ́run àárọ̀ kùtùkùtù láago káàbọ̀ àárọ̀ kùtùkùtù ní aago káàbọ̀ àtòrí bẹ́ẹ̀ wù ṣé ẹ mọ̀ pé láti ìgbà tá a ti fẹ́ kó lélẹ̀ ti bẹ̀rẹ̀ wèrè orí yìí hùn ẹgbẹ́ mi rìn láti ilé ẹgbẹ́ mi rìn débí ìbínú ìsọ̀rọ̀ àárọ̀ kàdàgùn àrímárúwáwọ̀ àtọ́ adébíyẹ wọ́n fi mí wọlé ẹ̀ fi mí jáde ẹ̀ ń wá wàhálà ní òní àjọ̀dọ̀dọ̀ ń tọ̀. èló kí mẹ́tọ̀ ọjà sọ́ọ̀bù kí mẹ́tọ̀ ọjà àtà ah, ah. kó sọ pé gbèsè ayé tiẹ̀ ni wọ́n fòkọ́sì ìwọ pé kí fọ́kọ̀sì tiẹ̀ ni sọ. tẹ́tọ̀rí àlẹ́ wa fẹ́ forí sọ. ẹgbẹ́ ọmọ fún ọ. ẹgbẹ́ ọmọ tẹ́tọ̀rí rẹ̀ ló fi fẹ́ forí sọ. bẹ́ẹ̀ wá sọ fún ọ tó ti yọ ní ìsìn sẹ́rẹ́ eh. tẹ́mi ń dájọ́ fún tí eh. mò ń dájọ́ fún eh. kí esi oṣooṣù náà ń kówó fún wa three hundred and sixty five days. ni ó ń kó ti kí fún. ẹ̀ máa dá ṣùgbọ́n ìparí ọdún tó bá ti di ọdún twenty five december ni wọn tó kówó fún mi. wọn kọ yọ anybody ni láti lọ gbowó. ẹ wá mọ̀ gbọ́ èmi ò tiẹ̀ wá sọ pé dandan mo fẹ́ gbowó lónìí mo kàn fẹ́ rí sójú gan ni ya fi jì mo fẹ́ fi ṣe mo kàn fẹ́ rí kò sẹ́ni tó lè bá ń sọ kò sí bá bálẹ̀ tó lè ní kí n kú òbí lónìí tí màmí ń tẹ̀ dájọ́ fún tínú ilé òfin ṣe é tọ́jú mọ́ tí ò jẹ́ rówó oúnjẹ fílẹ̀ lé tí ò jẹ́ lè ṣètọ́jú lé tásọ̀run olúwa rẹ̀ ò fi padà àlẹ́ àníkù ẹ̀ sì ti rí ṣe a sì jọmọ bí ṣe ń lọ́nu ayé ni ẹ wá mú mi lọ ọ̀dọ̀ ẹni tẹ́lẹ̀ ń dájọ́ fún. ó ti rí ṣe ó ti rí ṣe. sọ ti rí ṣe. mo ló mo ló ti rí ṣe. mo ní sọ ti rí ṣe kí n kúkú fi èpè lé pé kò mọ̀ rí ṣe mọ́. iná ni mo sọ mo ló ti rí ṣe. mo ní sọ ti rí ṣe báyìí lójú ara rẹ ò tí ì rí ṣe. ìwọ kan tó kà sí nǹkan kankan tó rí pé ọkọ mi ti rí ṣe o. ẹni o sọ. sórí àtòrí bẹ́ẹ̀ wù ìwọ náà wò wọ gbogbo ṣọ́ọ̀bù rẹ ṣé ṣọ́ọ̀bù tó ń lò tẹ́lẹ̀ rèé ẹnìnú ẹlẹ́ẹ̀kejì sọ̀n tataya tẹ́lẹ̀ ah. torí àhàhà tó ń ṣe ní ìsìn kò yé mi tó wọ́n ti àbí àjà mi lọ́pa ṣé wọ́n tataya tẹ́lẹ̀ dá mi lóhùn hmm. ẹni àmọ̀ ìyàtọ̀ àmọ̀ bàbá rẹ̀ agarada kọ́ mọ̀ pilẹ̀ rẹ̀ o sì mọ̀ bó o ṣe rí tẹ́lẹ̀. o ti ń gbẹnu jù o ń sọ̀rọ̀ sí náà ká ṣe fún mi <laughs> ejide kọ́ wá sí tọ́wọ́ pè ní upgrade upgrade pé èèyàn ṣẹ̀ṣẹ̀ ń dìfẹ̀lọ́pù bọ̀. àtọ́rí wọ́n dìfẹ̀lọ́pù bọ̀ ni. ṣàwa fẹ́ gbọ́ etí ọ̀bà lówó lọ́wọ́ kò lè upgrade. ẹ bá wọ́n kan náà ní wọ́n ta fi upgrade. iná là ń bí ọ ṣebí nínú lábẹ́ rírìṣẹ́ náà ní kẹ́yìn upgrade wà àbẹ̀rẹ̀ abẹ́rẹ́ rírìṣẹ́ kọ́ upgrade wà ni fọ́gá fọ́gá ṣé tí ń fẹ́ yẹn ní ẹgbẹ́ kọ́kọ́ pẹ́ yìí ẹdí àmì náà jàre abamike táyà jàre ọlọ́ọ̀ni jẹ́ torí ibú wàhálà tí ń nìyẹn ẹwà dàmí náà abamike táyà. mọ́mí ọmọ ti sọ́ọ̀bù mi tó wàá fẹ́ mọ yẹyẹ mi mọ́mí sọ́ọ̀bù ẹwọ lọ ní burúkú. àní abamike táyà ah, irú wàhálà òun kọ́ra mi sí láàárọ̀ ìgbà kò jẹ́ sí fọ́gá mi tó sùn. ọlọ́màgé jẹ olórí burúkú ẹ̀ ní nàìjíríà ní àjíkò ọmọ tó ọdọ ọdọ. ẹ̀gbọ́n ẹ̀gbọ́n ah, ilé tó tó mọgbà fún ọ. ẹkọlẹkùn náà wo bàbá ń gé táyà sẹ. akadami olófin ah, mọgbà létí fún wọn. Ah, èèyàn wá lé lélẹ́yìí o. ẹ̀gbọ́n ẹ̀gbọ́n ẹ̀gbọ́n ẹ bá mi gé táyà. ọlọ́run ẹgbẹ́ sórí burúkú. àmín. kẹ́yìn ọwọ́ àná lé. ẹ wò tẹ bá ẹ tètè bá mi gé táyà ẹ wò ó ti pè mí ẹ tètè dáhùn ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹkùn náà wo ẹ bá mi gé táyà kí ni wàhálà ti ń gbọ́dọ̀ ẹ̀yìn ni ojú tẹ́tẹ̀yìn ni. tẹ́yìn ni. olórí burúkú abímọ́wọ́ ọlọ́jú dúdú bíi ti nàná àmú rẹ̀ alára nà wẹ̀rẹ̀ bí ọ̀pẹ tínú mú. ìyàmọ̀ jẹ́ o kò tìlànú bíi kóńgù ẹ̀sán abímọ́wọ́. ìyàmọ̀ jẹ́ o. ìyá jẹ̀wọ́ jẹ̀ràn rẹ̀. mo ní ìyá jẹ̀wọ́ gàtàwọ̀ rẹ̀. kí ni ìwọ kan pààrọ̀ ọlé. Ah, ọkọ ló ni ọ olórí burúkú ara ẹbí ọwà ní kókó lé ìwọ náà lọ́wọ́ bá kú ọ. ìwọ kí n bá fi kọ́. kí ni ẹlọ́lọ́lọ́lẹ́ lọ́wọ́ ẹ bá jọ gbẹnu lẹ́ni. orí ẹyí orí tí ẹgbẹ́ ti burú abímọ wo ọpọlọ ọkọ gbogbo àwọn ọkùnrin ẹgbẹ́ rẹ wọ́n ti tí ó ti bá wọn yẹ wọ́n wọ́n padà yìí padà yìí ẹ máa lọ ẹ máa lọ ẹ máa lọ ẹ máa jọ kọ́rí burúkú báyìí olórí ibú ni bọ̀dá máa lọ ẹ má jọ kọ́ ní burúkú bá yín olórí ìkọ́kẹ́ àwọn ẹgbẹ́ rẹ ni ó yẹ ní ẹ̀ka olórí ibú ẹjọ́ mọ́bìnrin ọjà rẹ ìbínú àjọ bá mi tẹ́ sáyà ẹ bá mi tẹ́yìn. ìyá ní jí ọ ah. ìyá ní jí ọ. àdéhùn ti tún mi kà ah, ọjẹ máa lògò. agbègbè ah, nǹkan náà ti fi ń ṣe fẹ́ẹ̀kì wọ́n tún ti ń ṣe alu ìlú fẹ́ẹ̀kì. Eh, ìlú eh. fẹ́ẹ̀kì la tún ń ṣe eh. la tún ń lò tí tún ń dákun ẹkún náà lọ bá kun wá sọ̀rọ̀ mi yé gbogbo ń tà ń ṣàkíyèsí ni ṣá ṣàkíyèsí ńgbà kan ńgbà tí gbogbo ẹ̀ ń rọ̀ sọ̀mù àbí wọ́n kọ́ yìí ẹ́ adio ẹ̀ já fura sọ̀rọ̀ ara wa ọ̀ fàṣẹ mọ̀ pé oyin ti ń ṣe lọ́nà afárá àbáwọ̀ akọ́ yìí ńgbà kan tá ń gbogbo bàtà tá a so gbogbo ẹ̀rọ tó dàbí ká ń pé èèyàn náà kọ́ la ti ń ṣe gbogbo ẹ̀ kó náà wá wò. ó ti rí ó ṣeun o ṣeun. àmú àwọn gẹ́nẹ̀ aláwọn ni wọ́n jẹ́ àjẹun àmú ọ̀tá náà àfihàn àwọn gẹ́nẹ̀ àlelọ ayé wọn àlè. owó lọ tanú. àní ẹ ó rí i pé nọ́ọ̀nì bí ni tá a ṣe ń gbà náà pé. ẹ tanú kọ́lọ̀ ó sànú ẹ̀ pẹ̀lú ìlú tó ti wá yìí ni. nǹkan ní bẹ́ẹ̀ lára ọlọ́run ló ní o mọ̀ gbòòrò ah, o mọ̀ gẹ̀dẹ̀ tán ní ọsọ pọ̀. yóò tó ọtí ẹni tẹ́mi wọn mo fẹ́ kọ ṣàkíyèsí nìyí mm. hmm? wá rí i pé ńgbà tí wọ́n ti lọ òun náà ta ní gbogbo nta aládàá kí n dáwọ́dà wá padà dà àdá kankan. kò síbi tí ò sí ṣùgbọ́n nǹkan kan tí mo mọ̀ ni pé èmi ò jẹun ah, ẹni bàtà lolúwa rẹ̀ ńlẹ̀ yìí. bàtà olúwa rẹ̀ èmi ò pọ̀ èmi ò pọ̀ jẹun ṣé o ṣàkíyèsí pàwọn èèyàn gan wọn ra bàtà eléyìí táwa ń ṣe mọ́ wọ́n lè pọkàn Dubai ni o ọ̀kan Malaysia ni o wọ́n wá kọ̀ wọn ọ̀yàdọ̀ ti amọ́ ara àbí ṣé eléyìí tọ̀run rẹ̀ nìsín mo ṣe wáyé nìsín bó ṣe mo tàfẹ̀ṣe kọ́ ọlọ́kadà ni ó ní. kódà kì í sísan aláì retired military tí ó gbowó pension tó wá lọ ṣe security bàtà rẹ̀ mú sí. <laughs> ibi tó ti àmọ̀ parí ṣe ni gbogbo nta máa kọ́ lẹ́ngbà kan ẹ̀rẹ́ kun kíni wọ́n tán ní láàrin iléeṣẹ́ sí àbí ẹ̀kísà ti ń ra kẹtàn ṣé gba abẹ́rẹ́ ẹ̀kọ́ da ó lè da dúró. ẹ̀mí sábà pé mi ò jẹun. ẹ ọ jẹun bàbá jẹun lọ́nà ìwọ̀n lọ́gbà jẹun torọ́ ń tẹnumọ́ ọ jẹun ọ jẹun. bàtà gbọ́dọ̀ mọ̀ dáa. níbo ni ó ti já. Ah, yóò já ni àfàgbáwájú ọ̀dọ̀ mi kọjá ni táwọn bá ti gbáwájú ọ̀dọ̀ mi kọjá báyìí bàtà ó já ni tó bá ń gbóre bété ẹn tọ́ba rẹ̀ bété ní tí ṣé àwọn tí bá ń kọjá lọ lọ́ọ́ máa lọ fa bàtà mọ́ wọn lẹ́sẹ̀ lọ́ọ́ bá máa fi ń já ni àbọ̀ máa mú àdá ọ̀mì rẹ̀. mo gbọ́ nǹkan kò sí bí ó ṣe ní jà yóò jà hmm, ah, ah. torí àwọn àgbàlagbà ní tó bá kọ̀ lógì á hmm. sì fọlẹ́ kọ̀rọ̀ oh, kò sí bẹ́ẹ̀ mi ò ṣe ní jẹun. o ti wá yé mi ah, ọ̀rọ̀ ẹ̀ ṣẹ̀ṣẹ̀ yé mi ni o ti ọ̀ṣẹ̀ gbé mi débẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nítorí sọ hmm. fún mi pé ọ̀ọ́dọ́gbọ́n sí i ó torí ẹ lọ lé ọ pawọ́dà ni ni àbí. bóyá kò ní mò ń lo òkè o. ó ti ayé mi nígbà tó ti ń sọ̀rọ̀ báyìí ni mo ti mọ̀ pé àtàfẹ̀sẹ̀ ah, kọ́ ọ̀fẹ́ ẹ̀dẹ́ kiri lọ́hùn torí wọn bá ti ń tẹnumọ́ nǹkan tẹnumọ́ nǹkan bọ́gbọ́n ẹ̀ bá wà rìn ẹ́ léèní pé táwọn ti ń lọ ọ máa já wọn ọ máa já bàtà ṣé àwọn ti ń wọkọ̀ kí ti ń fò lórí òkè ṣé afẹ́fẹ́ lọ́rùn ẹ̀ sáwọn eléyìí náà. torí bá ma ti ń gbẹ́sẹ̀ lé àṣẹlẹ́rẹ́tọ̀ báyìí tó ń tí a bá de gbé ẹ débẹ̀ kò sí ó gbé tèmi wá. àdìo àdìo ẹ̀mí ló mú pé ọ́ wọ́n fẹ́ kọ́ pé gbogbo nǹkan tá à ń ṣe tá a bá ti gbé kọ̀kọ̀ sí yọ ọ lẹ́yìn o àbọ̀ mọ̀ pé yọ ọ lẹ́yìn ni. gbogbo nǹkan náà ni ó lẹ́yìn láyé tó o bá ṣe dáadáa yóò lẹ́yìn tó o bá ṣàbúrú yóò lẹ́yìn tó o bá gbìyànjú yóò lẹ́yìn tó o bá gbìyànjú yóò lẹ́yìn bó o dúdú yóò lẹ́yìn bó o dúdú yóò àlọ́ yóò lẹ́yìn dáadáa fáwa a sì ń kọ́ o sì ń parẹ́ kò sí wàhálà ohun tí mi tiẹ̀ wá bọ̀ fún gẹ́gẹ́ bí ọ̀rẹ́ ta jọ jẹ́ ọ̀kẹ́ mi fi ìrìn kankan pamọ́ fún nígbà mo gbowó eh, màdàmàdà àtijọ́ bí ọ̀kẹ́ mo ṣàlàyé fún nígbà mo ti fẹ́ ta sọmọ yẹn lẹ́wà ọ̀kẹ́ mo ṣàlàyé fún nígbà tí o ti gbà mọ́ mo sọ fún àbí n sọ fún mo ti arọ́ ní àbáyọ kan tí etí ọ̀rọ̀ èmi àti ẹ lọ́rùn tó bá jẹ́ púpọ̀ náà bá lè gbàbẹ̀ yóò lè jẹ́ pé ah! yóò lè tíntín. kí lọ́nà àbáyọ. mo ṣe gbága tí a pín kódà gan-an tí mo gbà eh, máṣíìnì ni. ọ̀kadà. Ah, kódà gan-an onímẹ́ta méjì ni tẹ́ bá ti ṣe báyìí kò yín sì jẹpo máa pe irú o tẹ́ bá ti jí lọ́wọ́ ọ̀dájí fẹ̀ẹ̀rẹ̀ bí aago mẹ́fà lọ lò sí méje olókọ́kọ́ káwọn ọmọ sùkúù lọ àtàwọn èrò sẹkítẹ́rìà tẹ́ bá ti kó wọn débẹ̀ ẹ̀hẹ́n tẹ́ bá ti débi ọwọ́ aago mọ́kànlá sí méjìlá ń wá mọ̀kọ́ tẹ́ bá mọ̀kọ́ tán lẹ̀ ń wá yanjú àwọn tó yẹ kí yanjú tẹ́ bá ti débi ọwọ́ ọ̀sán ń lọ kó rọ́ọ̀ṣì àwọn ọmọ sọkún kún wọn lọ kún wọn bọ bá débi ọwọ́ aago <laughs> <laughs> bí òtútù bá ẹ̀rọ sí ọ nígbà yà tóbi wá di pé ẹgbẹ́ ní ká máa dá owó wèrè kan tọrọ ló kéré la yé yìí sísì ní dá wà láyé ní fi nǹkan. àná lágídí o ti lágídí jù kí ẹ máa bọ sọ̀rọ̀ kí ẹ máa wí ẹ ẹ dákun iye ọsẹbẹ iye lòun yìí rẹ sí gbòòrò ẹ dákun gbogbo pẹsẹ wa ń da agun àlùmọ kọrọ yìí ṣé náà lọnà àbáyọ tiẹ ah ẹ dákun gbẹ bí mo bá kú kalẹ̀ kẹgbẹ má gbẹmí ah ẹ náà bá bí mo mọ ní òsì ẹ ti òsì mo mọ ní òsì ẹ jẹ n tiẹ kú náà kan ẹ rí pé bóòrù mi ọba ní dá wàhálà lẹ́nu ẹgbẹ́ ah iṣẹ́ àǹkọ gbogbo ìjọba àjọ fún mo á ṣẹbẹ tí mo bá gbẹ tí mo bá gọkàrà ìjọba bá mi pé mo wọlé àṣírí àṣírí ò ní bo ìjọ náà o. bó ta ni láti rí. ìwọ ni. so wá sípè mi ni àbí wá sí egun ṣe ìdí tó rí mi èmi tí mò ń ṣiṣẹ́ lọ́wọ́ àti ìwọ tó rí ṣẹ́ṣe ó bu èmi láṣìírí ìwọ tó kó bó ṣe wà yìí bó o bá gba sí ọ̀kadà tó lè fẹ́ gbà tọ́lọ́pọ̀ bá mú ọ lónìí yóò mú ọ lọ́la bọ́lọ́pọ̀ bá mú wọn wọn union bọ́ọ̀ union àwọn àti ló bá wá ń pariwo òsì lé lórí gbogbo bàtà yìí náà ti ẹ̀yí tíkẹ́tíkẹ́ báyìí ìṣòro ní gbogbo ẹ̀dá láyé tó bá ti wà téyìn rẹ̀ bá ti tẹ́sẹ̀ pọ́n tó ti mérí gidi ibi bàtà lẹ́ẹ̀tì mọ̀ mọ̀ wò bàtà ló dàbí ibẹ̀ ni kéèyàn mọ ẹgbẹ́sẹ̀ nìyẹn fi rìn kéèyàn mọ̀ fẹ́gbẹ́sẹ̀ nìkan tó yẹ kí bàtà orí báyìí mọ̀ pọ́n náà wò kò mí yọ ó ti ẹ̀sìn tó. ẹ ǹlẹ́ ẹ̀yin èèyàn mi ojú òní tì yín àtúnláyé òjò dáa fún mi. ẹ àlàyé yín tó bá yé mi dáadáa n tẹ́ ń sọ fún mi ni pé ẹ̀yin méjèèjì fẹ́ ṣe oṣù lẹ̀. bẹ́ẹ̀ ni bàbá èmi yóò gbé ẹni ṣàìsàn lágbára rẹ sẹ́ẹ̀rẹ́ mi àti òjò yìí ọ̀rẹ́ jọ ni wá bó tiẹ̀ jù mí lọ àmọ́ sí ẹ̀ fọganáísà ṣọ́ọ̀bù kan là ń lò èsì sì ní yọwọ́ omi láfi wá ní pé ẹ wà soso lè àjẹ fún wa tó ikú gbogbo ọ̀kadà tí ń bẹ nínú ìlú ìpátá tán àbàdé sọ̀gbọ̀n gbọ̀dọ̀ pọ̀ táyà kódà tẹ́ mọ́mọ́tò wọn ò nísìnyí ọ̀dọ̀ wa ni wọ́n ti wá mọ́ pọ́ táyà. ọkọ àfẹ́kọ́ mọ̀ báà wáyé gbogbo àwọn ọmọ wa ti ń bẹ́ẹ̀ mi kódà tìlú bòmí afẹ́ kó ṣeé ṣe kọ́ ẹ pé tí táyà bàálù bá jò kí wọ́n mọ wá sí lọ́dọ̀ wa ẹ kí ìjọba ọmọ gbé kọ́ńtáàtì fún wa. òkú ajé <laughs> ṣe rí àlàyé yín yé mi dáadáa bí èèyàn bá wáyé tí ó bá yanrí ajé kò dáa tó owó là ń fi ń ṣayé mélòó mélòó wá ni àwọn tèmi ti ṣoṣo lẹ̀ fún tí wọ́n sì ti dèèyàn ńlá ẹbẹ́ yìí náà lè ṣe fàtòrí bẹ́ẹ̀ wò tó fi ní ṣọ́ọ̀bù tó tóbi tí ń ta táyà tó pọ̀ gan. àtòrí ah. eh, mélòó mo fẹ́ rántí ah. ọbẹ̀ ò lè sọ iye látòun rẹ́ rì. Ah, eh, kọ mélòó ni irúmọlẹ̀ gan fẹ́ rántí mọ́ irúmọlẹ̀ gan lè mọ́ rántí òkọ́ tiẹ̀ gan ọmọ tí wọ́n ti máa dákọ̀ tí wọ́n fi máa dà níyàn sówó. bẹ́ẹ̀ ọdà ọdà kò burú àmọ́ ju gbogbo ẹ̀ lọ lórí mi tẹ́ ẹ bá wá ká má fi ọ̀rọ̀ ọlẹ̀ á yẹ kádàrá yín wò ni o bàbá yẹ̀ wò bí kádàrá yín bá rọ̀ mọ́ ni wọ́n ṣe fún yín o. Ah, ah. kí ló dé tẹ́ mọ̀ dára yín láàmú kí ló dé àwọn akẹ́kẹ́ fúnra wa ti bí kádàrá wa ìsìnbílẹ̀ ìdáwó tí lóun ti rọ̀ mọ́ ẹ mọ ayẹyẹ kẹ́dà wọ́n rọrùn gbọ́ngì ìgbàgbé ẹ wò ẹ mọ̀ wulẹ̀ dára yín láàmú ẹ mọ̀ wulẹ̀ wo nǹkan kan. o bàbá o ti yẹ ká wa ti pẹ́ tọ́lá àti ńlá làárọ̀ wo ká kàn máa mú ká máa ná ni òun lọ́wọ́ á ní ká sá kọ́kọ́ gbìyànjú ná ọmọ mi bẹ́ẹ̀ dàníyàn jù bá ń lọ ààyè wò ó hmm. iṣẹ́ tèmi ń ṣe nu ọwọ́ yín pọ̀ ẹ̀yin méjèèjì ẹ̀sùn ọwọ́ yín papọ̀ ẹ̀ẹ́kẹ́ ọ̀rẹ́ nìyí ẹ̀sìn ṣe ni ọya ẹ̀dìrà yín mú ọwọ́ àlàáfíà ẹ̀dìrà yín mú wàá nà sí mi ní ni wà lókè mi wọ́n ní ẹni tó láyé ìbáyín lónìí o ẹni tó láyé ìbáyín o ẹni tó láyé ìbáyín o ẹlẹ́dàá àwọn ọ̀rẹ́ méjì yìí kó sáré tètè kó máa bọ̀ níhìn o torí wọ́n ní dúdú níjọba ńlẹ̀mọ̀ dúdú rẹ̀ níjọba ńlẹ̀mọ̀ rẹ̀ rẹ̀ kò dúdú rẹ̀ rẹ̀ níjọba ńlẹ̀mọ̀ kẹfun kí dúdú ó lọ kí mọ́lẹ̀ ò dé àwòdá làwo kàró. Mm. Hmm. ọ̀dà ẹ ẹ tuwọ. bàbá èmi ò rí nǹkan o kéwì. <laughs> ẹ lè rí mo kí n kú oríire. ẹ kú oríire o. ẹni tá à ń gbin ni sẹ́wọ̀n ẹni kẹ́ mọ́ fàsìkò ṣòfò débi pé kí n mọ̀ dáa. ẹ kú oríire o. àbẹ́jà yín yàn ni. ẹ kàn dọ́ra yín láàmú. àmọ́ ohun tí ó ṣe pàtàkì ń bẹ ni pé kìí ṣẹ̀yin méjèèjì ní kádàrá yín rọ̀ mọ́ tẹ́ fẹ́ ṣe yìí o ẹnìkan nù yín yanrí owó wáyé bá a bá ṣe òṣòlẹ̀ fún lónìí yóò dolówó yàmúra. èmi ni owó mi níbẹ̀ lókè. yóò di olówó tí wọ́n gbọ́ lẹ́dẹ́ tí yóò ní owó láyé tí wọ́n sì gbọ́ lóde ọ̀run. ẹnì kejì orí ẹrú ló ń yàn wáyé. Hmm, arúgbó èrò ni mò ń yàn parí. Hmm. ju gbogbo ẹ̀ lọ ní tèmi ọ̀wọ̀ yìí rè ọ̀rẹ́ nìyí àbí bẹ́ẹ̀ nìkan bá lówó nù yín kẹ́nìkejì ó ṣùgbà rẹ̀ kò léèwọ̀. Ah, bàbá kí tẹ́ mọ̀ ìdára yín láàmú ẹ wo rí kì í sorí ibú irun rẹ̀ é ti mọ̀ kó rí owó lọ́yàn kí wọ́n sì mọ̀ sàlàbí kí èèyàn parọ́ fún yàn èyí náà kọ́ wò báyìí náà sẹ́ni ah! pé bí èèyàn bá rẹ̀ rù kó rí èrè ọ̀pá kò ní mọ̀ ẹ́ dẹ́nu bí báyìí ti gbórí osólẹ̀. àì mọ̀ bínú bọ̀dá mi ìmọ̀ kó mọ̀ gbọ́n lórí orí ti fi hàn pé orí burúkú yàtọ̀ sórí ire ẹ ti mọ̀ pé orí ilé onírun èyí tí ò ní ni. ọ̀nà orí owó. ẹ wá ẹ wá ẹ wá èyí tẹ ẹ wá yìí hmm kì í ṣe ibi tẹ́tí máa wáyọ̀ wáyọ̀ rèé ju gbogbo ẹ̀ lọ ẹ lọ bára yín sọ̀rọ̀ ẹ ṣèpàdé ẹ finú konú ẹ ṣera yín lọ́kan ẹ ṣera yín lóṣùṣù ọwọ̀ ẹ wàá padà wàá fún mi lábọ̀ tẹ́ ẹ bá ti gbà pé ká ṣe é àmọ́ ẹnìkan kádàrá ẹ rọ̀ mọ́ o ṣé ẹ pé wọn ò pé táyé ni wọn ò sì pé kẹ́hìndé ní báyìí bẹ́ẹ̀ bá wá padà dé ká ṣiṣẹ́ ọ̀hún fún mi. bàbá sẹ́ẹ̀rí àgbọ̀dọ̀ wọn jà yín ṣùgbọ́n sẹ́ẹ̀rí bíi sẹ́tà wà náà tẹ́lẹ̀ ó rìn nígbà tá a fẹ́ gbówó lẹ̀ èmi náà mo gbówó tó pọ̀ jù lẹ̀ bá a bá sì fẹ́ pínwó èmi náà mo máa mú owó tó pọ̀ jù ọmọ kò owó máa ń fi sí ọ̀dọ̀ mi ṣùgbọ́n èmi ẹ ṣe aládàáni kan jẹ ni mo fi gbà fún ntẹ́mi ọ̀bá ní kẹ́ ẹ bá wa ṣe rèé ẹ ṣe bá wa ṣe kẹ́ ẹ má wulẹ̀ béèrè lọ́wọ́ àwọn arúmọlẹ̀ kẹ́ ẹ má ta sí wọn kẹ́ ẹ kàn jẹ́ káwa méjèèjì ọmọ rówó ná ká mọ̀ rájé lò ká mọ̀ kọ́ bàkú ká mọ̀ kọ́wọ́ fà bẹ́ẹ̀. bọ́ọ̀mì bọ́ọ̀mì ẹ wá ìyẹn tẹ́ ẹ wá yìí hmm. kì í ṣe ibi tẹ́ ẹ ti máa wá yọ̀ wá rèé ẹ lọ bira yín léèrè kẹ́ padà wá fún lábọ̀ hmm. tèmi nù. bàbá mo ní ìbéèrè kan ká sọ pé ìgbà yìí ò tiẹ̀ rí ẹ̀ ṣe ló gọ́gùn lórí fóònù yìí ah, kọ́ sọ ayé tí ó rí. díẹ̀ ní dátà ah, ah. rẹ̀. mo fẹ́ ká kúrò ní sẹ́ńtà ọ̀dọ̀ bàbá nìkan mọ̀ nígbà yọmọ yọjú wò wá sórí ibi tọ́rọ̀ dé èmi ò fẹ́ kémi rẹ̀ ọ́ tayọ ọlọ́pọ̀n o níbi pàmò fẹ̀yìn ọwọ́ hanra wa tẹ́mi ọ̀bá yìí ti ṣàbòsí rẹ̀ eh, ìwọ náà mọ̀ ṣàbòsí mi. Eh, nígbà wọn ti sọ fún mi pé èmi yan rí owó ìwọ yan rí ẹrú èmi ò wá nítorí pé mo yan rí owó kí n wá pé n ò mọ̀ ọmọ èmi náà fowó mọ̀ gbogbo tó o bá ti nílò máa sọ fún mi àmọ́ wàá máa sọ fún mi tó bá ti kú bí ọ̀tán la ni o ọ̀pọ̀rọ̀ owó náà ò rí báwọn iná eh, sọ̀rọ̀ pé gbà wọ́n fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wọ́n ní à nígbà tí ẹnìkan yan rí owó ẹnìkan yan orí ẹrú sọ̀rọ̀ pọ̀dọ̀ mi ni wọ́n kọjú sí kílòsì mi wọ́n gbé. tó fi kílòsì lẹ́lẹ̀ o kò sí ìrìn tó kú tó yanrí owó rí o ah. tó bá tún wá fẹ́ yanrí owó ajé èèyàn tó tún wá dáa Ah. òjò ní àkè ọ̀ o ti bi kọ́rùn ibi lọ́n bá kì í ah, wọ́n máa ń sì sin ọ̀hún ò sin ọkàn bí dákítà lọ sọ bẹ́ẹ̀ fún ọ. dénde mọ̀lẹ́bí wa ni. dénde wo ah, ọwọ́ ajé ìwọ́jọ́ mọ̀ láàrú ẹnìkan tọkọlàtọ̀ láàánú yín tó ti ṣe òun láàfin tó ti wàjà gbogbo ẹ̀yin tó kù ilà yín ò di nǹkan ilà yín useless ni bó mọ̀jẹ̀ ń parọ́ fún ọ yín tó kù tó jẹlé rẹ̀ báyìí ni àgbàdo ọ̀ràn tí aláàfin gbèsè ẹ̀kú lè yín òun lọ́ọ́ jẹ́ tẹ̀ ń kú o bẹ́ẹ̀ ni wọn ò sọ pé èmi náà lèmi ò lòwe èmi wá láti wò ọba wa tó akọtakọ làwọn afi ní èmi ìṣe lórí burúkú. mo ti mọ ti ń sọ ọ̀ndọ́gbọ́n tọrọ àgbàdo èmi ò lè fún ọ lágbàdo òun ò sí ètò níl darí lọ́dọ̀ wa lọ́wọ́ wálé fàdákà. yóò jẹ yóò tó bóyá jẹ. àwọn tó kọ wọn ò ojú kan. Ah! bẹ́ẹ̀ ni fàdákà. èyí mélòó tara rìn la. olówó ni. olówó olórí ibi wá sí kọ́ọ̀sì. ta lọ́lọ́wọ́ ń lu yín. ọlọ́ngbọ́ wálé lówó. ah ṣe ah ah kí láà dé. ẹfun ẹfun ṣé máa ń bù sí. ẹ pẹ̀lẹ́ ẹ bó o ṣàwà ní báyìí ṣé ṣe rí nǹkan mú bọ̀ ṣe rówó mú bọ̀. owó ló pè bá owó tí onídẹ̀ẹ́rẹ́ pè tẹnu ẹ̀ ká kòròbó tó òwú ẹ̀pẹ̀ kanu kò. ẹ torí nǹkan kan. èmi ò rí orin mọ bí ọ̀nà bí owó gbà ó n rí nǹkan kan mọ̀ tí wà yìí tí jẹ nǹkan kan lónìí omi tí ń kọ̀ọ̀kan mu ni. èmi ti mọ pàtà tí mo bí ẹ tó lọ ayé náà ń jábẹ́ mo ti mọ̀ pé ẹ̀ lè rówó mú bọ̀. sọ́ọ̀mọ̀ pé sọ́ọ̀mọ̀ pé mo tún fẹsẹ̀ rìn ni. ẹ tún fẹsẹ̀ rìn lónìí náà ni. iní ń gbẹ mí ló ń gbẹ. ṣé bẹ́ẹ̀ sá mọ̀ pé ọkọ tó bá rówó mú délé níyàwó rẹ̀ ó yìn. ọ̀bà mú wálé ńkọ́. wọ́n kàn lábùkù ni àbùkù olóròǹbó tí ọmọ dìfàlù ṣejú gbogbo fàlù tẹ́rí lójú mi gan ti ń lọ. ṣé pé o lè kàn mí lákòókò báyìí. gidi tí ń bojú ìyá yín jẹ. lórí pé ń lówó lọ́wọ́. Ah, ah, gbogbo òṣùbà tí mo mọ́ gbé fún yín tí tòní ṣe máa ń wọ́ ọmọ ẹ̀ mo lè kàn yín lábùkù gidi tí ń wọ yín lẹ̀. ìyá tẹ́lẹ̀dá rẹ̀ sì rí tí ń lówó lọ́wọ́. tèmi ò rí o. bó máa rí nǹkan wọ́n mi à máa ṣiṣẹ́ kó wọ́n máa náwó <laughs> wọn kàn mí lábùkù gan ti lábùkù èmi bá bá wèrè mi bí ọba ya ọ ọ wà ó tí má ti pa mà náà fúnra mi. ẹ èmi mọ̀ pé ò ní sọ̀rọ̀ ò ní sọ nǹkan kan akèrègbè rẹ yóò wà sọ tí kò bọ̀ lọ́rùn o. o fẹ́ tó kùn bá kéré ẹ ń bo ló fẹ́ tó bọ̀ sọ ní ìsìn akèrègbè ọ̀dà àbí kankan mọ́ ẹ má fún akèrègbè lọ́rùn. ẹ ṣàánú akèrègbè. ẹ akèrègbè rẹ ti wá sọ ibi tí n kò kùn bọ. n bò. tílẹ̀ bá ti mọ́ báyìí èmi àti ẹ̀ ní ṣọ́ọ̀bù rẹ lọ́la yín wàá wò bọ́ yọ̀ ń tà àbọ̀ ọ̀tà bọ́ báyìí pé wọ́n ti wọ́n ilẹ̀ náà ni tí wọ́n ti kọ́ àwọn olóríire kúrò lẹ́yìn ṣọ́ọ̀bù tiẹ̀ á mọ̀ bẹ́ẹ̀ bá sì pààrọ̀ sẹ́ni. ṣọ́ọ̀bù ọ̀dọ́ tèmi àkìlọ́ wọ débi tí mo ti ń ṣiṣẹ́ ni àmọ́ bẹ̀rẹ̀ ọ̀hún kọ́ lọ́n jájú ọmọ wa náà ni hmm. àbí irú tọ̀dọ̀ tiẹ̀ náà ó sì máa gbàdúrà kọ́wọ́ rẹ̀ ọmọ ròkè. kọ́wọ́ mi ọmọ ròkè kémi máa rówó mú wálé bí mo ti ń rí ọkàn wọ bí mò ń gbára jẹlẹ̀ náà ni ọmọ. ọlọ́run ò ní jẹ́ ọgbára jẹlẹ̀. gbọ́dọ̀ ọlọ́run lè jẹ́ ọlọ́run lè jẹ́ mọ́sàdúró fò. Ah, ah. ibo ló dà. Ah, iye mẹ́fọ́ ni mo máa ń lọ sóòrùn mọ́ ni ẹ mọ̀ ń lọ sóòru ni. àtòrí bẹ́ẹ̀ wù. àwọn kéré wù. ọ̀ ń lọ sóòru. ẹ dúró ná ẹ fẹ́ lọ sí sóòru kọ̀ wáyé kẹ́ ẹ dágbére ẹ kàn dìde báyìí bóde ẹ sì fẹ́ máa lọ. ẹ bó o ti sùn ta ni ọ̀wá mọ̀ wípé ẹyọ epo èbó ni ọ́ jẹ́ èsùn wọra. dúró ná ìwọ gan gbọ́n tó ń sọ jáde ń gbòòrò ẹnu ọ̀fẹ́ lọ sóòru ó sì dìde lórí bẹ́ẹ̀dì lẹ́gbẹ̀ẹ́ mi báà náà ó sì ń bóde lọ síbẹ̀ náà mo wá kéré tó nú ayé ni ẹbí ìfẹ́ dọ̀ọ̀lá àmọ́ kí n má dàrú mọ́ lójú ìlójú ìwẹ̀ ẹbí ń lọ fẹ̀rẹ̀ ń padà fẹ̀rẹ̀ ni. sọ ẹ sáwọ aago sá. ẹ ẹ torí àdélẹ̀ ni téèyàn bá tètè dé ṣọ́ọ̀ṣì bíi aago mọ́kànlá twelve ní fídírì tó ti yọ ní ìsìn nígbà tá a dùn wá bá sì fi mọ́ ẹ lọ títí ìtú á parí ẹ̀ á dẹ̀ máa pọ̀ bọ̀ ni kì í sẹ́nìkan ni ọmọ dárìn bọ̀ láti ṣọ́ọ̀ṣì àtòrí. ó kálukú ọmọ àṣẹ ìmọ̀nà ilé rẹ̀ bàbá tí mọ̀ tó kọ́kọ́. àtòrí bẹ́ẹ̀ wù. ẹ dákun ná torí mi ò mọ̀ gbà tẹ́ ẹ dá aládùúgbò tó bá wọn lójú mọmọ gan ṣe ẹ lọ ẹ lọ ṣọ́ọ̀ṣì lójú mọmọ ká mọ̀ wàá tó sọ òru gànjọ́ yìí tẹ wá ń parọ́ pẹ̀lú ọ̀ṣọ́ bíbélì tẹ gbé lọ́wọ́ dà ẹ dákun omi tẹ ẹrọ sínú gòdà tẹ fẹ́ gbére ṣọ́ọ̀ṣì o. sẹ́mi wòlíì ni àbẹ́mi nígbàdúrà fún èèyàn ẹbí ọ́fíìsì èmi náà ni píríjì ni tó ti yọ nísìn àáràkè lọ́ọ̀m ni ẹ̀wọ́n kálukú ó sì gbomi tiẹ̀ wà lẹ́yìn ní gbomi olómi hmm. tó ti yọ nísìn ṣọ́ọ̀ṣì àárọ̀ tó lẹ́mi èlò ohun hmm. èmi èkó rọ́sìn. Hmm àwọn èèyàn ti ní pọ̀ jù mm. àdúrà ni mọ́ gbà. èmi gan ti rí pé ẹ ti mà pàdé àlù pé. ẹsùn bọ́tọ̀ rú ọwọ́ ò ti pa mm. ẹsùn ò ti pa aago amọ̀rin lọ́mọ gbọ́ gbọ̀ngàn mm. gbọ̀ngàn wọn kálukú ọmọ sátì ẹ ní sìgẹ́tì kúrò yìí dà òwe tó ti yọ ní sìgẹ́tì tètè lọ sọgbọ́n. àtòrí <laughs> bẹ́ẹ̀ wù. ẹ ń gbàdúrà rẹ ah, ah, ah, eh, eh, tí wọ́n gbọ́ ọmọ tajà. Eh, ẹ lọ́kùn gẹ́gẹ́gẹ́gẹ́ ẹnu yín sọ̀rùn ẹ lọ́kùn tẹ́ ti gbàdúrà fúnra yín ó ti gbà náà. ẹbí náà ni mo fẹ́ lọ tó ṣe àgbàdúrà àgbàdúrà kọ̀gbà bá a bá ti lọ bẹ́ẹ̀ àwọn pásítọ̀ tí ẹ la aago òyìnlẹ̀ lórí ẹ lóun ó sì ṣàṣẹ sí ìwọ náà yọ gbọ́n lẹ̀ fún ọ ètò àmọ́ lọ tá àmọ́ tí ò ní sáájé tí ò ní sí kankan ó rí pa yí ọ̀rọ̀ sọ̀mù ni ìní pẹ́ torí wọ́n padà lálẹ́ yìí. oríṣiríṣi. ọ lọ́wọ́ sọgbọ́ ẹ mọ́ tilẹ̀kùn torí tí n bá ń bọ̀ o sọgbọ́. torí bẹ́ẹ̀ bá dé ń dàjí. bàbá ó sọ̀rọ̀ àtọ̀ ní ń tara rẹ̀ olóhùn tán yàn ilé pàtàkì jókòó sí dèdì torí torí rè so mi ń gbọ́ rí àfi bí ìgbà tí ń rí rí. ìwọ ah, ni abíọ́dún ọdún tó ń ṣe báyìí ni. òrè ah. ah. two hundred nìkan nígbà tí ń bọ̀ wá tí ń yà kí tí ń yà gbogbo bí tó ti ń gbọ́ káàkiri nìkan. ọ̀ṣẹ̀ ṣe ṣe ṣe ṣe ìyàwó ní ṣe láì mọ ohun tó kàn. Hmm? Eh, eh, hello. ta ni ń sọ̀rọ̀ wo ni ẹ̀ ah ah, ah ẹ̀ẹ́dẹ́gun ẹ má bínú níbo lẹ wà ah, ẹ bá ti sọ pé gba bàtà ń dájú lẹ́yìn kẹ́ ti pè mí ah, ẹ ní kí ni sọ ẹ ń pé ẹ gba bàtà ní ẹ ti pè mí pé tó ẹ wá gba bàtà ẹ dájú dédé aago márùn-ún ti pè mí ẹ sì ní kí ni à ń sọ náà wà ohun tí ń sọ ẹ ń wà báyìí gẹ́ ń pàtó.

ìdájọ́ náà tí mo jẹun náà nísìn táyà ti lu bí ẹ̀mejì àsìkò tọ́jà máa yá náà ni wọ́n tún à ń dalu ẹ̀ lónìí àgbà bá gba two two two hundred bá gba bí ẹ̀mẹjọ ṣé kò ní ti ọ̀ka bí a ní ń gbẹlẹ̀kùn tì ń máa sọ pé tó ń sílé látago báyìí dago báyìí ọkàn wọn balẹ̀ torí gbogbo wa máa pèyàn pàpàpà ń bọ̀ ọjà ń bá yá ni wọ́n máa fi tuntun wọn dún tiwọn ló kò tí ń jẹ́ bàtà gidi ọ̀hún ẹni sìn aláfokùnrin. pẹ́ jù lórí kiri náà mo sọ fún èmi àtàwọn ọ̀rẹ́ mi à ń lọ pàtì mi. ẹ ní sùúrù iná mò ń ṣe èmi náà dúró sábà bẹ́ẹ̀ sì wáyé gan tẹ́yìn náà bá fẹ́ gbádùn ẹ̀ ọ yẹ kẹ́ ẹ ìran ráǹdì ni kí ni ráǹdì kẹ lè gbowó dáadáa. mo ẹ ibi tó ń kú sí rẹ. ẹ wo ẹ ṣáà rán nǹkan tẹ máa rán àkúbọ̀ mm. nǹkan tá a máa pè yín gan bí fọ́gà la máa pè yín ni bí ṣùmẹ̀kà ni kò tiẹ̀ yé wa ń bẹ̀. <laughs> kò sí tẹ pèmí tẹ pèmí bẹ́ẹ̀ pèmí fọ́gà bẹ́ẹ̀ pèmí ní ṣùmẹ̀kà máa dáhùn ó kàn jẹ́ pé iṣẹ́ tẹ̀ bá gbé wá sọ́dọ̀ mi lẹ́ẹ̀fìpò kọ̀ mi bẹ́ẹ̀ sì gbé bàtà wá nísìn sómìkà ni mí eh. ẹ̀ ń bá ló mi bá gbé mọ́tò wá fọ́gà ni mí ẹni tí ọba àmọ́ tí ò wí kó pè mí tú wọn. iye wa di tú wọn gẹ̀ẹ́tì ẹ̀ ó gẹ̀ẹ́tì ẹ̀ ẹ eh, eh, bàbá fúga ẹ sàájà wa bá mi kí èjì táyà gbẹ bí. dákun ọ̀rẹ́ mi jẹ́ sáré dọ́mọ ìyàwó. ẹjọ ẹjọ ẹjọ ẹ tètè. ẹnìkan bá dìde mẹ màá kó bàtà yìí màá máa lọ mo ní mo lọ pàtí ẹ̀ ń wéṣì táìmù ẹ fẹ́ dọ́mọ ìyàwó nù. àbúrò ìyàwó ẹjọ ẹjọ ibi tí mo wá ibi tí mo lọ wà very important ẹjọ. kíkọrọ atẹ́gùn sínú táyà kò pẹ́ mi. bàbá kẹ́ ẹ rọ òfurufú sínú táyà àkóbàtà ìlú lọ́tẹ̀ mi. ìṣẹ́jú méjì ìṣẹ́jú méjì. ṣẹ́fẹ́ fi mọ́tò lẹ̀kẹ́ máa ṣe bàtà ni. mo fẹ́ lẹ kínní ìṣẹ́jú méjì péré ni. ẹ fẹ́ fi mọ́tò lẹ̀kẹ́ máa lẹ bàtà. Ah. ẹ má pẹ́ o wọ́n mú ti sọ̀sẹ̀ kan ti sọ̀sẹ̀ kan tẹ́lẹ̀ mi ti sọ̀sẹ̀ kan ẹni sùúrù ẹni sùúrù ẹni sùúrù ẹni sùúrù mbọ́ ẹjọ́ wọ́n ọkùnrin máa lọ máa lọ mo ti fẹ́ ṣe ah lọ ara mi ara mi ah ẹgbẹ́ mo ti fẹ́ ṣe ah ọ̀rẹ́ mi wá ọtí dáná kọ́ lọ ọkọ̀ àṣekọ̀ báyìí kẹ́ ẹ́ sẹ́kù méjèèjì ọ̀wá pò fún wa ní bàtà tí mo ti lẹ ẹsẹ̀ kan tí mo ti lẹ ẹsẹ̀ bàtà kan kò sí wàhálà ara tí máa ṣẹlẹ̀ nu ẹ wọ̀ lọ́hùn kí wàá ilé àníkọ́ padà wàá gbé kò padà wàá gbé kínní kọ́ wàá gbé o wàá gbé kí gbogbo ilé báyìí. NASFMA progress NASFMA progress NASFMA progress. ẹ̀yin ẹgbẹ́ ẹ̀yin àgbààgbà ẹgbẹ́ mi ìbẹ́kẹ́ bínú sí mi torí ìpàdé tí mo pè ìpàdé pàjáwìrì ni wọ́n sì ní tí ò bá nídìí obìnrin jẹ́ kọmọlú gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ ọ̀la ní ìpàdé wa bọ̀ ilé ìbọ́ sí impromptu ló jẹ́ kí n sọ pé káwọn kájọ pàdé ẹ má bínú. mọ̀ bínú tó bá yẹ pé ojú dáadáa ni ẹ rí pé bínú ń bẹ lójú mi àmójú náà ló ń lẹ̀ ló ti ta ẹ máa lo ti ta náà ẹ dẹ́kun kí lọ́wọ́ ń bẹ̀ gan mo ní kí ló ṣẹlẹ̀ gangan. máa sọ̀rọ̀ ẹ̀ kó máa clear mo kàn máa manage ọ̀rọ̀. ṣètì balaga. ohun tèmi ò clear bi ẹ ohun clear bí ohun clear ẹ fún òun lẹ ẹ wo tó bá ti fẹ́ pò wá ìpàjáwìrì kí la fún ń gbé pé alákọ̀wé tẹ̀sí lọ́gbà stanasis lọ́kà yóò ti mú bẹ́rù tí ó máa fẹ́ tí ó máa fẹ́ tó pé ya àṣẹ̀bẹ̀ agbébẹ́rù pé mi ni sọ́mọ̀ wé nì nìkan tó bá jẹ́ pé àwọn tá bá pé nínú ẹgbẹ́ tí mo wà mo ti ṣẹgbẹ́ ńláńlá tírù kan báyìí bá ti ṣẹlẹ̀ ẹ tẹ̀sí méjèèjì ni tẹsí ara wọn nẹtíwọkì tá a lò tó bá fẹ́ bá a sọ̀rọ̀ mẹsẹgì ni wọn tẹsí kí ló tó wọn ò lè tẹsí ẹ wọ àsìkò tó bá wà yìí ara mi ara mi gbẹ kankan o tẹ bá wojú bẹ́ẹ̀ gbójú ẹ̀jẹ̀ ni ìgbádùn kan rárá àsìkò lọsì ni mo wà yìí. àsìkò lọsì kìlọ̀ wa ọ̀gbẹ́ni àsìkò lọsì kìlọ̀ wa ẹ̀yìn ọ̀n pọ́lísì bàtà fáwọn òkú ni so ní kọ́sọ́mà jù mí lọ ni client mélòó ló ní ìwọ tó tù sí lórí whatsapp kò síbi tí mi ò ti gbé sẹ́mi dé. àlàpọ̀ akpọ̀ lójú àkúnyányán orí ń ta ọ̀sán tọ́ba tí wọ́n fẹ́ so sẹ́ tọ́ fẹ́ so wèrè àbí wọ́n fún ọ ní oògùn kan ní láti lu yín ní kókó wá dán o ní àárín àwọn lọ́gàá lọ́gàá sáré àwọn bàbá yìí. tí wọ́n lára ga ni. àbórí ń ta ọ ni. ṣe ṣe ṣe ń gbọ́. Ah, ọ̀gbẹ́ni lọ bèrè mi dáadáa o ilé ọdún tí mo ti dé láti àwọn nǹkan tí wọ́n fún mi yìí lè fi dolówó. Ah. dáhà ni o ah, tó jẹ́ pé tí n bá mú ọ tí mo sí ọjà màtán òkú rẹ̀ tún ní fílẹ̀. ìlérò pọ̀ ọmọ mẹ́mi èlé ló pọ̀ mọ mẹ́mẹ́. tí o bá mọ mẹ́mẹ́ sọ mọ mẹ́mẹ́ ni. n kò mọ mẹ́mẹ́ mẹ́. tọ́ ọ wá jáde sọ jáde sọ mọ mẹ́mẹ́ ni. alaka sẹ́dígbẹ́ ti ń wọ́ mi. tani tani tani tọ́ba important ni kọ́yẹ́kọ́ wà ń fúlọ́ mẹ́mẹ́. má tọ́ mi. orí jókòó ló ma wa egbedu ni ẹ wọ́yà mọ́tọ́ ẹ. màkàmàkà náà yẹ ni méjòkó yẹ yín. ẹ wọn bí mọkàn fi jẹ àrò tẹ̀tì ó yẹ ni. wọn bí mọkàn fi jẹ balẹ̀ ó máa kàn ni nígbà tó alága bá máa kàn ẹ ọ̀gbẹ́ni gbàgbé ilé ẹ̀jẹ̀ náà. Ah, mo rò pé wọ́n dárí sapá ẹ. àbọ̀ apá máa pa ẹ ni ah! ẹ alága ṣe ti ṣe ti rí. ó lè má fà wọn tó dàgbà yìí pa mẹ́ tó yẹ ojú ọ̀rọ̀ ta ló jù lọ́nu wọn. ó lè ní new york standard six ọ̀ ń bá wọn nu jẹ́ ṣé wọn ti bí wọn tó fẹ́ tó. ọ̀dà àtijọ́ tó kàròyìn tó lè yẹ kó rà. ṣé torí pé òfin ẹ̀jẹ̀ òfin mu ògógóró òfin mi tọ̀pọ̀ àwọn arúgbó. Ah, ah. ọ̀gbẹ́ni oṣù láìfọ̀ rẹ̀ lóko. ṣé mo rú. ọ̀gbẹ́ni gbogbo rí ẹ lọ́rùn yìí alágbákò. alága ṣe sọmẹtọ n bá wí. taniya. èmi ọmọ òkèkiri wo tí ọjọ́ mi ọ̀la lùjá. ọwọ́ sọ fún ọmọ sàlẹ̀ gírí wo lebi. Ah! tí o bá sọ ní etí. Eh! tí o bá sọ ní etí. alága sẹ́ni bẹ́ẹ̀ ń wọ́ mi. alátẹ́kù ni. ẹ wọ ẹ jẹ́ kí n gbọ́rọ̀ ẹ jọ ẹ jọ ẹ jọ. ṣé wọn ọ̀rọ̀ alága ni. alága. ẹ ṣe má ṣe báyìí ná. to do respect. sẹ́ni fẹ́ jẹ́ alága lọ́nà wa ni. Ah! ẹ ti ẹ̀wò tó jẹ́ ọjọ́ eré alága ṣé ẹnìkan kan náà wá tálága ni. èmi kan tí mo jókòó yìí ibi tó yẹ kí n wà mọ́mọ́ bẹ̀. kọ̀sẹ́ni tí ò níbi ti ń lọ. àmọ́ náà kọ̀ sáàyè náà láti máa wáyè ẹ wo ẹ a níbi rẹ̀ gbogbo wa o ẹ máa halẹ̀ mọ́ káyọ̀dé wa rárá èyí tí a jẹ́ ẹnìkan níṣẹ́ ẹ̀ ń ṣe ni àbẹ́ ìwà mọ́tò bẹ́ẹ̀ ọba ti ẹni sẹ́sọ́ọ̀bù èyí ó rẹ̀ ju díẹ̀ àti ń dàgbà lẹ́nu sẹ́yìn ẹ a níbi rẹ̀ làwọn náà àbẹ́ èyí tí a jẹ́ ti àṣà pa mẹ̀mẹ̀mẹ̀ kí jẹ́ mẹ̀mẹ̀. tí kì bá ṣe léyìí tó yẹ pé tó bá ti fẹ́ ṣàbòsí ìgbà yẹn làwọn ẹ̀ máa ń lọ tó yẹ pé máa ń wọ̀nà ẹ̀ máa ń wọ̀nà ẹ̀ iwájú tó ń jókòó sí kò pé mi ò máa dá ìpadà sẹ́yìn o wúlò yes kí ló fi wúlò nú ẹgbẹ́ yìí. ṣe ṣe ṣe ń balaga ṣe fi gbólóhùn kan ọ̀bọ̀rọ̀ jẹ gbólóhùn kan sì tún ọ̀rọ̀ sí n tẹ́ ṣe ẹ ó kù díẹ̀ káàtó ẹ ẹ ń rẹ̀jẹ̀ sọ̀rọ̀ ṣe gbọ́ngbọ́n gbàlaga rẹ̀ lẹ́dàkadẹ́kù wọ́n nígbà tẹ́mi tá tẹ́mi bá fẹ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ tèmi ekele àti tẹ́mi bá fẹ́ ṣàbòsí àmọ́ táwọn bíláàdà bá fẹ́ gbowó lọ́wọ́ mi ọ̀rọ̀ mi ò kiri gba kí ó kiri àgbà náà ń fún wọn ló wọ́n máa rẹ́rìn wèrè bẹ́ẹ̀ ni ọkọ̀ sí ẹ̀jálẹ̀ sẹ́ni pẹ́ wọ́n ẹ̀yọ́ ọmọ ẹgbẹ́ sẹ́ni pé wọ́n fún ọ mi. ẹ wá lẹ́yìn mi padà ẹ mi padà sẹ́yìn àbí ẹ gbé gbé mi padà. ẹni kúta bá ti dá mi padà lẹ́yìn owó èyí lẹ́ máa gbà láti sin ẹ̀kọ́ wájú mọ́ ẹ wo jàre gbogbo ẹgbẹ́ ọmọkùnrin kan wà o tó ń fi búrẹ́dì kó wa ọbẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ jẹ́ ìṣàlàyé o onìkan organizer ah. Ah, onìkan náà ló tún ṣe ṣúmẹ́kà nínú ṣọ́ọ̀bù kan náà ni o. Ah. nílẹ̀ yìí lẹ̀ bẹ́ẹ̀ni. alága ẹ̀yìn olè mi ò fẹ́ o kẹ́nìkan mọ outside mi o ẹ mọ gba glory mi o ẹni tẹ́ fẹ́ sọ yìí nìsín kì í ṣe mi mo mú pàṣẹ ẹ̀lẹ́ fún yín ni sálíò rẹ lẹ́nu ń bọ̀rọ̀ ó wá di dandan kó o sọ jáde lẹ́nu. kẹ́yìn náà wá wọn kọ ọba sálò mi. rere tí wọ́n ń ṣáàdù ẹ lórí kí ni lọ àbújá lọ gbowó. ṣé bí ó yẹ kẹ́yìn náà kọ́ fi yìn mí ni pé ọ̀kan náà àwọn ọmọọṣẹ́ o ó ṣiṣẹ́ bí iṣẹ́ o ó lọ mú páàsì èèyàn kan lẹ̀ èmi mo pọ pọ́ǹtì àǹkíw rẹ̀ ẹ ti sọ̀rọ̀ mọ́rọ̀ pé èmi mo pọ́ǹtì àǹkíw rẹ̀ wọ́n sì lè pàtẹ́wọ́ fún mi ẹ̀ẹ́dẹ́nìkan ọmọ dráàgì o tágbàlagbà kan bá wà ń bẹ́ ń kọ̀rọ̀ ibì kan tó lọ́wọ́ máa fi ògo tèmi yóò fi outside ó ti yẹ àbí tó ló fẹ́ fẹ́ bá mi ṣe competition ògo gbọ́dọ̀ mo fẹ́ mọ jí lónú ògo mi ẹ gbàgbé wéré mo ti fi ògo mi mo ti fi jẹ pando ẹyin tẹ bá bá mi dá gògó tẹ bá ẹ mọ̀ pé kù bù bù bí ẹni pé wọ́n fi wọ́n bí ẹni pé wọ́n ń gún yẹn lórí yín ni o ẹ gbàgbé wéré o ẹ gbàgbé wéré tẹ bá sì wòye mi báyìí gbogbo eyín ti jóná tán mo ti fi ògo mi mo tún fi mu tàdá àwọn àbá wọn fún mi mu tẹ bá ṣe wèrè yín yọ mẹsẹ rí. amúniwáyé alátẹ́bù ni. amúniwáyé tọmọ pé ọ̀sán ṣàmójókòó kí ló ṣẹlẹ̀. bàbá ẹ jù mí ní kòkò lẹ́nu ó ń bu ọjẹ ni. Ah, ọ̀gbẹ́ni sọ́ọ̀sì wà lórí ọ̀rọ̀ mi. Ah. sọ́ọ̀sì bí mi lọ́rọ̀ mi gbọ́dọ̀ kíyèsí ni. bàbá kọ́tà tí alábàárẹ̀ máa wà kọ̀lọ́pọ̀ sáà rárá mi ìyá ẹ lọ́kọ̀ àbàbà ní sọ bàbá jù mí kòkò lẹ́nu. ọ̀gbẹ́ni ìrírí tí mo rí nínú òkè ìtàmílà o gbogbo àwọn ọmọ tí mo fi ẹ̀pẹ̀pẹ̀ lọ hustle outside kí fi lè kó rọ báwọn gbogbo àwọn ọmọ ti kọ́lé tán ẹlòmíì ti di kánsẹ́lọ̀ èmi sì wà nínú yọ̀dà yọ̀dà mọ̀ pọ́lísì wa ọ̀gbẹ́ni aláǹkan mi o ọ̀gbẹ́ni aláǹkan mi o ọ̀gbẹ́ni ilé ẹ̀jìnà ọ̀gbẹ́ni ilé ẹ̀jìnà tó bá múnú bí mi ọ̀gbẹ́ni ti máa dùn ẹ̀pà tán mi tó ní fi òkú ẹ̀ lẹ̀. òkú mi á jà. ọ̀gbẹ́ni tó kú ẹ̀ bá tún wọn fẹ́ jà tí n bá rí wẹ́pọ̀n lọ́wọ́ ẹ̀ tó ti pa. òkú mi á lẹ̀ kó. òkú ẹ̀ wọ́n lọ. tọ́lá gbọ́ gbọ́n. máa gá ọ́ kí n ti dúró ná kíló kíló ìwọ tó tún kéré tó tó ẹgbẹ́ oyè tó tẹ́jẹ̀ tutù tó ẹgbẹ́ kó kọ́pọ̀ rẹ̀ máa pé o ṣé torí pé ẹjọ́ ń jókòó tìrẹ ayé ìwọ náà fẹ́ máa wà bíi tiẹ̀. ẹ má bínú èmi mọ̀ gbogbo ẹ̀ kí n tó máa wà bíi ẹran mọ́ta. náà ìwà lẹ́yìn. mo ń sọ̀rọ̀ lọ́wọ́ máa fáìn nìyí o máa fáìn nìyí o ọlọ́pàá ẹgbẹ́ mo fẹ́ kẹ́ yan lọ pẹ̀lú tíìmù yìí n tó ń ṣe fún èyí bẹ́ẹ̀ mo ṣe fún mo fẹ́ kẹ́ lọ disgrace ẹ̀ mọ́ bẹ́ẹ̀. Eh, eh, ṣé ká lù. irọ́ irọ́ irọ́ ẹ̀ mọ́ lù o ṣé ẹ rí gbogbo tó ń lò tó jẹ mọ́ṣẹ́ ti wá tó jẹ mọ́ṣẹ́ ṣúmẹ́ kàtà wá ń ṣe yẹn eh, oh. látòrí hámà lásán látòkè délẹ̀ pátá gbogbo tó ń lò ni mo fẹ́ kẹ́ kó déwájú mi bá ṣe. APN progress. alákùnrin alákùnrin. èmi lórí lọ́bẹ̀ tó fi wá ọwọ́ gan ẹ́ mi ò gàrú ọwọ́ mo mo ti gàrú ọwọ́. ọmọ gbọ́dọ̀ dáadáa lẹ́nu àṣé ègùn ní ọ́ni àbọ̀ ọjẹ́ rògbòtò mm-hmm. lòfin náà wá ọwọ́ àbọ̀ ọlọ́mọ tí mo ń tálága sọ. Ah, ah. alága kíjì ẹ lè pọ̀ ni ó má alága ṣeré ni. ìwọ là mú sí mẹ ẹ mọ pèmí ló kọ tí ì ṣe pèmí ẹ náà mú bọ́ọ̀nù ẹ ti ń kí ni báwo lẹ mọ̀ mí mo ní mi ò ọwọ́ ẹ ẹ ṣe àmọ̀ pé iwájú ẹgbẹ́ lẹ̀ wà ntẹ́yìn sọ ni pé kí wọ́n ṣe ní kọ́tà sùt. rárá o kò sọ bẹ́ẹ̀ o ó lè wọn ò ní kí ni kí wọ́n máa yẹ rojú òsì tí wọ́n wọ́n sọ. ó ah! ń gbìyànjú àti sọfọlá ga apá yóò wá dànù o. ọ̀sáyè rárá ẹ wò ó ẹni ọgbẹ́ kòtò ọgbẹ́ di ẹni tó bọ́ sí náà kan bàbá wa gbọ́ èmi lọ́ba ẹni ṣàlàyé fún kó lè mọ ọ̀rọ̀ tó dáa wọ́n ní ìwọ ìkànnà ìlò òṣìṣẹ́ súnmẹ́ka ló tún ṣe fọ́gà ọ̀nsáàgìrì ẹgbẹ́ èmi ò tiẹ̀ wá kàn wá ètò kan wà ní ti fọ́gànáìsà tó ń ṣe tọ́ọ̀bù àti ṣe fọ́gànáìsà tó ń ṣe fi máa jẹ́ lù yìí ọ̀sẹ̀ tẹ̀. ẹ̀dá ni kò sẹ́gbẹ́. ẹ dákun gbogbo ẹni tó bá fẹ́ dájọ́ omi gbóná lẹ́jọ́ bẹ́ẹ̀yàn bá dáa dáadáa yọ dájọ́ ara rẹ̀ ó sì bòní kí ni tùmọ̀ àgbèrè ṣe èmi ni mo lè experience mi náà èmi mo lè experience ìṣó bàtà mo sì lè experience fọ́gà kílẹ̀ kílẹ̀ takùn mi why worry why worry yourself why worry. ẹ wájú ẹgbẹ́ lẹ wá. ní wọ́n fi gbé irinṣẹ́ mi lẹ́gbẹ́ gbé irinṣẹ́ mi ẹgbẹ́ táyà táyà táyà tẹ ẹgbẹ́ ẹ lè bá yé èèyàn jẹ ẹ wo bí tí àwọn àwọn fọ́gà wọ́n fà mí àwọn ẹgbẹ́ ẹ̀sùn mi kà wọ́n fà mí ẹgbẹ́ mélòó ni kì í ṣe. ẹ máa gbọ́ ìwọ tó o ti kó sẹ́pọ̀ tó o mú kan tó o sẹ́gbẹ̀rẹ̀ bí ẹgbẹ́ tó bá ṣe náà lọ́sẹ̀ ilé iṣẹ́ tó bá ṣe lọ́sẹ̀ gbẹ̀rẹ̀. wò mí arákùnrin mọ́kùnlẹ̀ dààmú ara rẹ sórí ààyè kankan ò lè sí fún ọ láti wípé kọ́ ọmọ wa fi iṣẹ́ tiwa jẹ láì bá wa sẹ́gbẹ́ àbọ̀ṣẹ́ṣe nípasẹ̀ díẹ̀ yìí ò tí ì rí nǹkan kan o. freedom of association kan. níbo lè yẹ wa freedom of association. kò sí kò sí wàhálà kò sí wàhálà. kò sí bó o sì lọ gba CAC ìpínlẹ̀ ilé ọkọ mẹ́. alága kò jù bẹ́ẹ̀ lọ. ẹ pé ní. ẹ wo fi ẹ wo ẹ jẹ ẹ wo ẹ wo bí mo kọ́ sẹ́kún torí ilé ayé mi bẹ́ẹ̀ni ti wà èmi ò pé mi ò sẹ́gbẹ́ e, ewúrẹ́ ni mí kò pé wọn sọ ọmọ ìyá àgùntàn àgùntàn ló ní àwọn òbí dúdú ewúrẹ́ gidi lè ń tẹ̀ wò yìí báàtà ni ewúrẹ́ tẹ́ ẹ bá rẹ́dì láti jẹ màá ẹsẹ̀ màá bá ẹsẹ̀ ebi kí n dáwọ́ mi mo tẹ̀ ní mi ṣe wàásù lọ́rọ̀ àwọn èèyàn tó kún rẹ̀ ojú àwọn èèyàn lọ́dà bẹ́ẹ̀ náà ti wọ́ bí mo kọ́kọ́ ti rò pé ní sẹ́gbẹ́ àmọ́ mo ti ráwọn ọmọ ìyá mi ọkùnrin ọmọ ìyá mi náà ti mọ lójú yín lọ yín kàn náà lónìí. náà ṣe ewúrẹ́ abẹ́rẹ́. ṣé tí wàá gbọ́ tí wọ́n sọ. wọ́n ní ẹgbẹ́ wa àrẹ́gísítà rẹ̀ bẹ́ẹ̀ lọ́gbà CAC ẹ̀ tún sẹgbẹ́ yìí. ìrọ̀kọ́lá kẹgbà rìdíìmù ẹ̀ tẹ̀. ṣé ẹgbẹ́ ìgbé nasara. kẹ́ni Àbújá la ti yà. nasara. aya ni látàbújá. láìsí àyà sí eré. ẹ wá láìsí àyà sí odò àmọ́ Àbújá la wàṣà ti yà. a ní wíyẹn ni lọ́ọ́ tó kó báyìí. AVN progress. look Mr. Man o ah, ah. máa jọ yẹn wa compulsory ní tó bá ti join wa ẹ jẹ́ ká free ẹ̀kọ́ máa lọ á dẹ̀ máa disturb ẹ̀. ẹ ẹ gbogbo tí ọba náà mi èmi náà darapọ̀ mẹ́gbẹ̀ẹ́ kọ ọlọ́mọ yọ mi lẹ́gbẹ́ ẹ sáfẹ́ mi náà lásọ. tó o bá ti join ẹgbẹ́. màjọ aṣọ ẹbí nù. ẹgbẹ́ wọn sọ. màjọ ẹ akábò ló ti kàn báyìí ojúṣe tiẹ̀ ni pé kọ́ bá sọ̀rọ̀ níta gbà nínú ẹgbẹ́ wa kó tó di pásọ wa ọ̀pọ̀ sí olùwọ̀n wọn fún ọ ẹ máa san gbogbo ẹ kásá máa dé sọ. wàá máa gbọ́ níjọ́ tó bá ti wá ń kówó bọ̀ ọgbọ́dọ̀ gbèsè ní àpòkà torí ojú kọ́kọ́ forí gbèpè alága o torí wọ́n sẹ́pẹ̀ kó tó di pa wá kórè iṣẹ́ rẹ̀ tó bá ti wá ń bọ̀ kó o lè gba gámẹ́ǹtì bíi gbèsè ní àpòkà lọ tí wọ́n ìwé èpè kó lórí rẹ̀ kó o lè máa rí ṣe ní o kí gbogbo ẹ̀ má máa já ojú kan fún ọ. Ah, <laughs> ẹ ẹ dákun alága àti gbogbo ilé ẹjọ́ tá a bá lọ́rọ̀ míì ta tó fẹ́ gbé yẹ̀wò mọ́ mo dábàá ká máa lọ kásò pàdé kọ́. bàbá alábà ẹjọ́ ẹ alága èmi ní ọ̀rọ̀ tí mo fẹ́ sọ tó gbé mi wá yín lónìí ó ní ọ̀rọ̀ tó ń gbé mi inú tí mo fẹ́ sọ kó tó di pé wọ́n ń dábàá. ẹni sùúrù kí ló ṣẹlẹ̀ tẹ́yìn mọ́ kan ṣé ẹ kánjú wáyé yìí akílò fògùn. Ah, yóò ṣe kanjú wáyé náà kókò kílẹ̀ lọ ṣe ṣọ́ọ̀bù ah. ebi ẹni táyọ̀ ọmọ lankilẹ̀ ẹ mọ̀ sí. irọ́ o wọ́n ra mọ́tàrà sí ọjọ́ wọ́n ti rẹ ní tẹ́rín eh. oorun níbí ìwé. ẹ fi lọ fáìfù ọkọ ṣe ẹ ti bó tán ṣe ẹ ti bó tán ṣé nítorí ipá ń wò yìí ẹ̀yin méjèèjì ẹ̀ tálà wí kan èyí ẹlẹ́tẹ̀ ń pera yín láti bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún tẹ̀ ti ṣe fírídọ́ọ̀mù ẹ̀yin méjèèjì ṣọ́ọ̀bù kan lẹ́mọ̀ ń lò. bẹ́ẹ̀ ti lẹ́nu tó kọ̀ dáa fún yín tó bẹ́ẹ̀. ọjà ebi àrọ sí ilẹ̀ gbangba láti ṣiṣẹ́ ẹ wà á rí tó ah, ah. ẹ ti dàdà pọ̀ rẹ̀ mọ́ra. ẹ máa ṣèdè wọn wọn ní bí ọba ṣiṣẹ́ wọn ó tì í. ọ̀dà ọ̀dà. ẹ mọ ẹ mọ béèrè ọ̀rọ̀ lọ́wọ́ mi mò ń lọ lé wa ẹ mọ fọwọ́ kàn mọ́. ṣètò yẹn ni ọkọ ẹni mo jẹ. àyà àti ta ni sọkọ mi. ṣé o ti gbà náà ni. rárá. o máa sùn máa rí mi lójú oorun. àyà àti ta ni. wọ́n fún yẹn kí mi máa tọ́jú ẹ. ẹ mọ kàn mọ́. kò dáa kó máa rí náà máa bọ̀ jẹ́ kí n fi mọ́tò gbé ẹ má dẹ̀ sọ fún mi bí tọ́jú ẹ̀ kó wàá máa lọ wájú kí n máa gbé mọ́tò tẹ̀lé lẹ́yìn. kàn wọnú mọ́tò. ẹ kó mọ ìyá rẹ fáǹgẹ ní ẹ tọwọ tọjú bá bá o fáǹjù báyìí lọ. kí wọn náà kọ. màá dẹ̀ tọjú ẹ ẹ yà mọ àyà mi. bó ṣiṣẹ́ yọ̀yọ̀ ó lóhùn òṣègbè ẹni tó bá